ó bá di kàtàkìtì kàtàkìtì àfi gbòò gbàà gbòò. wọ́n rọ̀ bọ́ọ̀lù yìí. wọ́n bá yìnbọn lọ́tà pọ̀ mí níkùn báyìí ó dẹ̀ yí mi kú báyìí ó dẹ̀ lọ fọ́ lẹ́sẹ̀. égbè. ìjà yìí bá dé ló bá di ló bá kẹnu kẹkẹkẹkẹkẹ. ìbọn ìbọn tó yìn fún yín níkùn. ó yí mi kú báyìí. ó wá sákù ẹ̀yìn. ó wá lọ fọ́ òun lẹ́sẹ̀. ó wá padà sí ẹsẹ̀ tòun. tó fọ́ lẹ́sẹ̀. agbára kan nù o. ṣé àpapọ̀ àjọ ń díràgì mọ́tò. Eh. orí ti wà níkùn tèmi eh. ìdí ti wà lọ́wọ́ ìyẹn wá yẹn sí kun yín ni. Eh, ọlọ́run wá ọlọ́run wá jẹ́ ó sákùn yín ọlọ́run wá jẹ́ kó yí mi kó báyìí ó wá bá mi lẹ́sẹ̀ ó wá bá mi lẹ́sẹ̀ ó wá bá òun ó wá bá òun lẹ́sẹ̀ lẹ́sẹ̀ ó ṣe ṣubú nìyẹn. fẹ̀gbẹ́sùn lẹ́wọ̀n kó nílé gbélé ó yẹ fẹ̀gbẹ́sùn fẹ̀gbẹ́sùn fẹ̀gbẹ́sùn. èèyàn kan lè sùn lóru. ẹgbẹ́ kan ṣo gbọ́dọ̀ báyìí lè máa fi sùn ẹgbẹ́ kan ṣo báyìí ẹni tó ní kò sí kú. lọ́gbà ẹ̀wọ̀n. ẹni tó ní kò sí kú àpẹẹrẹ àpẹẹrẹ nù sáré lọ́gbà ẹ̀wọ̀n àpẹẹrẹ nu sáré lórun bẹ àpẹẹrẹ nu sáré àpẹẹrẹ sáré tó tó tó ṣe rádaràda tó ṣe yín mọ̀nàmọ́ná tó wò pé kò sí kankan bìkan kó lọ sọ́gbà àwọn kó lọ wọ bọ́lọ̀ ń ṣe rí. àwọn ọmọ tó ń gbéra wọn gun òkè tó ń gbéra wọn gun fẹ́ǹsì báyìí tí wọ́n ká ọ̀sán wọ́n dájọ́ ọkú fún wọn. wọ́n gbéra wọn gun òkè báyìí. ká ọ̀sán àwọn ọmọ kéèké. wọ́n dájọ́ ọkú fún wọn. ìdájọ́ òdodo ti sọnù ń lu wa. kí wọn dáadáa tẹ́kí wọn kò wọ́n mi dáadáa èmi ni sẹ́yìn náà hamsa kúṣìmọ̀ ó bá jẹ́ bàbá tó bí mi bàbá tó ti kú àwọn kan ní kò sáyé àwọn kan ní kò sọ lọ́hùn. kò yé mi mọ́ o kò yé mi mọ́ o. òtútù mú mi. dádì yín bẹ́ẹ̀ ni. wàá bá yín nínú ọgbà ẹ̀wọ̀n. bẹ́ẹ̀ ni bàbá tó bí mi. lẹ́yìn ìgbà tán ti kú. tó ti kú òtútù mú mi orí fọ́ mi mo lẹ́lẹ́rìí láyé. ta lẹ́lẹ́rìí yín. ẹ̀ máàmù Lukman àyè gbà mí. Yorùbá Gidi TV. bá bọ́ sẹ́nu ọ̀nà wọ́n bá ka nǹkan tí àwọn àgbàlagbà ń kọ́ wa gba fọ́ palẹ̀kùn báyìí lẹ́kùn bá ṣe. dípò káàdì tí ń ṣílẹ̀kùn káàdì meanwhile ẹ fi ọwọ́ kan lẹ̀kùnlẹ̀kùn sí fún mi. meanwhile bàbá ọ̀pá bàbá Alhaji Haruna Ajayi hmm. ti lọ bá receptionist nsàlẹ̀ pé kàn jọ kàn báwọn wá báwọn ṣe máa bá wa ṣílẹ̀kùn ìjọ ẹ̀dẹ̀ là ń padà bọ̀ ní Nàìjíríà ah. mọ́tò dẹ̀ ti ń kó wọn ta tó bá fi já wa lẹ̀ hmm. <laughs> ọ̀rọ̀ ni ah, ìyẹn bá ń bọ̀ pé ah, ọgbọ́n táwọn kò sọ́gbọ́n táwọn lè dá o àfi tí òun bá lọ bá wọn solicit hmm. lọ́dọ̀ management ibi tí extra card yẹn wà jìnnà síbi tí à ń wò yìí ńgbà tó máa débẹ̀ ó ti máa rán ní this is incredible pé bàbá wá ń bè lọ́wọ́ pé báwọn náà ṣe sílẹ̀ fún wa ní tó ṣe ra ní à eh, á kù wà léyìn la lódodo ẹ̀dọ́lọ́run ránṣẹ́ ni mí ẹ ṣílẹ̀kùn láì lo kọ́kọ́rọ́. kí ni mo dẹ̀ ka mo sọ mọ́mí mi dẹ̀ tí kò ní kankan mo fẹ́ bá tìyá mi jìjẹ díẹ̀ ló kù mo sọ màmá mi dẹni tí kò lówó lọ́wọ́ tí kò lè dá jẹ mọ́mí mi ò lè dá mú ọwọ́ lọ sẹ́nu báyìí màmá mi màmá mi máa lọ kó gbogbo nǹkan tó ní á lọ ta nítorí ọmọ àfikọ́ ọmọ yẹn kúrò bẹ́ẹ̀ mọ́mí mi gbẹ́ bọ́ lọ́sàn-án gan mọ́mí mi rí òwò torí kí n lè kúrò lọ́gbà ẹ̀wọ̀n hmm. ah mo fẹ́ sọ ìyá mi dẹni tí kò ní mo mo mo gbogbo ẹ gbogbo mo dàrú mo mi wá dẹni tí wọ́n bú àwọn ẹbí mi dẹni tí wọ́n bú láàrin ìlú wọ́n fi mi bú bàbá mi wọ́n fi mi bú bàbá mi bàbá bàbá tí kì í fẹ́ kí n pọ́n sọmọ lọ́mọ wọ́n wá nínú ẹbí mo wá dẹni tó ṣẹnu sí bàbá mi ah, ọmọ ìwádìí ó ní ó ní ten thousand naira tó wà lọ́wọ́ mi ó máa yọ mí ah mo lájọ kẹ́ báwo ló ti fẹ́ ṣe ó ní kí n má wọrí ó wá lọ́jọ́ friday báyìí mm-hmm. nígbà tó máa pé friday tó kù akírun tán ni mo kí jímọ̀ tán mo kọ́ ni pé mo bẹ̀rẹ̀ sí í sunkún wọ́n sọ fún mi pé túbọ̀ àgbẹ̀yìn ni mo ń ṣe yìí torí mi mọ tí ọlọ́run lè fẹ́ mímí ṣe fún mi lọ́la nínú bí ìkòsí tó wù mí jẹ mọ́ ó wá fún mi ní áàpù yẹn áàpù yẹn ni mo jẹ gbẹ̀yìn nínú ọgbà àwọn ẹni tí mo fi jáde. áàpù yẹn lè jẹ kẹ́yìn áàpù yẹn ni mo jẹ gbẹ̀yìn mo kàn jẹ áàpù yẹn mo ń jẹ lọ́wọ́ náà bá tún pè mí nírọ̀lẹ́ kí ló tún dé. Yorùbá Gidi TV. Yorùbá máa pé ibi abáròkọ tì sí ńlá fàbọ̀ sí bàbá ta tá a bá tọ̀ ọ́ yóò sì dẹrùn onídìn kó má bàa dẹrùn onídìn la ṣe wá lónìí a ti ṣèlérí fún yín tẹ́lẹ̀ pé ó pẹ́ tán òní ẹ láǹfààní láti gbọ́ fún gbáfúngbè ẹ tún gbọ́ òkodoro ọ̀rọ̀ mo sọ fún yín mo ní kàn ní Yorùbá Gidi TV bá a bá mú nǹkan kan wá fún yín òdodo ni ó jẹ́ <laughs> a ti rìnrìn àjò a lọ káàkiri kódà a lọ sí ìpínlẹ̀ Èkó ní Ẹ̀pẹ́ gbogbo àbábọ̀ rẹ̀ pátá la fi hàn yín ṣé ẹ gbàgbé ibi títàn yẹn ti ń bọ̀ ọ̀pọ̀ ọlọ́pọ̀ èèyàn ò gbàgbọ́ pé mọ̀mí wọ̀ tá wà. ó wà bàbá táwa ti fojú rí tí mo lè ṣe láwọn tẹ tó jọ gbé tí mo lè ṣe tá a tó jọ ń jẹun tí mo tún ṣe àtúnṣe ẹ má bá a sọ. àṣeyàn náà mọra wọn. Ah, ẹ láyà o wọn làwọn fẹ́ mọ̀mí wọ̀ tá àwọn èèyàn ń pẹ́rọ́ ni òótọ́ ni òótọ́ ni irọ́ ni láti bẹ̀ lórí pé àwọn rìn lórí omi. oníkòso ògùn alóògùn wà hmm. lẹ́yìn ilé bàbá yẹn òkun ló kù. òkun hmm. ìlú wo sì nílùú. ẹ̀pẹ́ ló wà tó bá dì mí lọ lọ forí jà lẹ́pẹ̀ẹ́ kò ní sọ nọ́mbà lé bàbá náà ni torí nọ́mbà náà wà lórí mi hmm. tó bá dì lọ mú báyìí tó bá mú mi ó dorí omi a bá rìn lọ. ẹ fẹsẹ̀ rìn lórí omi bẹ́ẹ̀ ni bàbá àwọ̀ omi àjàsó ah, mi aṣọ òtútù ah, inú òkun lẹ mú mi lọ. ṣé bàbá sì wà láyé dè ní. mi ìwà lè sọ bóyá sì wà láyé ṣùgbọ́n mo mọ́lé wọn dáadáa. sheik mo kì í yín òwe káàbọ̀ sórí ètò. ẹ ṣe olóòtú ẹ kú ìfọmọnìyàn ṣe. àdúgbò fọlọ. ẹ dẹ̀ kú ìtún ọ̀rọ̀ yorùbá ṣe àti ìgbésí ayé àwọn ọ̀dọ́ àti gbogbo èèyàn lápapọ̀ kí olúwa kó túbọ̀ máa ràn yín lọ́wọ́ àmín ẹ̀yin ń tún ìbéèrè kan béèrè ẹ sọ níbi kan ẹni fún bí ọjọ́ bí ọdún méje lè fi ń rí orí adìyẹ orí adìyẹ tí ń gbóná tó gbóná dáadáa fọdún méje ibo ń bẹ. abúlé ẹ̀gbá ni abúlé ẹ̀gbá ní Lagos State ṣùgbọ́n ibẹ̀ yẹn ti padà di ilé ẹja nísìn wọ́n ti fi ṣe progressive food lẹ́gbẹ̀ẹ́ títì ń bẹ̀ ló wà gbogbo ọdún yìí olúwa kó ṣàánú wa dúpẹ́. Okay àdúpẹ́ àmẹni tó ń gbé síbẹ̀ àwa kàn ń jẹ ni àjẹjẹ bẹ́ẹ̀. ipò wo lẹ́yìn gan wà nígbà yẹn. ah ipò ẹni tí yóò ti ẹ̀ mọ́lá tí òrùpó lè dá fún omi o. ẹ̀ ń tí ń rìn kiri. ipò tí yóò sí nǹkan kan tí yóò sọ́nà àbáyọ tí yóò sí kálọ tí yóò sí rèwà tí yóò sí pé bóyá mo lóhùn jẹ àbí mo lóhùn kan tí fẹ́ lọ gbà ń bì kan hmm. kò sí ipò yẹn ni ọlọ́run jẹ́ kí n wà lásìkò yẹn ṣùgbọ́n mo dúpẹ́ fọlọ́run ọba tó fàánú ẹ̀ ṣe mí lọ́dún tí mo sọ yẹn náà mo láṣọ kan jàlábí ayọ kan ni pẹ̀lú bọ́ọ̀sì ayọ kan mo dẹ̀ nígbà tá a bí fún slippers ayọ kan tí mo ń wọ káàkiri bẹ́ẹ̀ bí mo bá fọṣọ alẹ́ ni ẹ̀ á fọṣọ lálẹ́ torí kò sí fọ lọ́sàn-án. Hmm. aṣọ yóò aṣọ yóò jọ ẹyọ kan lọ. kò pé méjì láwọn ọdún wo nìyẹn. ọlọ́run má di ajá ẹ̀ sí yẹn òṣìnà ń pè bẹ́ẹ̀. àwọn ọdún wo lọ́dún tó sọ yìí. Eh, that is around Baba mi kú ní 1998 99 2000. aṣọ ẹ̀yọ̀ oró kan lẹ ní. ẹ̀mí ni ju mi mi. ṣe ṣe ní pátá. àní bọ́ksà ẹyọ kan. ẹ̀ ní pátá gan. kò sí pátá ń bọ̀ láti fẹ́ <laughs> mi. Hmm. Hmm. tó jẹ́ pé àwọn àwọn tí wọ́n ń bí wa yẹn gbogbo àwa tá a sì jọ̀dọ̀ ká máa fààyè àti fi. Hmm. I, i, i, ààyè tó pọ̀ sẹ́yìn láàrin àwọn òbí tán bí wa tán bá ti ń sọ pé ṣe báyìí ká ti ti máa gbájúmọ́ ikú àwọn ikú ẹni tó bí èmi kú bàbá tó bí mi hmm. ẹni ló fa gbòòrìn àjọ tó fi pín ẹ̀yẹ tó ní bàbá tó fẹ́ràn ọmọ ni hmm. bàbá tó ń tọ́jú ọmọ hmm. bàbá tó ń gbọ́ tẹbí bàbá tó ń gbọ́ tìlù olóòtú nǹkan kan tó ṣẹlẹ̀ sí bàbá tó bí èmi tẹ́ ẹ bá dé lu àkè lábẹ́kúta ń bì ẹnikẹ́ni tẹ́ ẹ bá rí mẹ́ ẹ sọ pé ẹ fẹ́ sọ̀rọ̀ alájí Kúṣímọ̀ níwájú centenary ọ̀làkín hmm. mọ́tò gbá bàbá mi láti wájú centenary ọ̀ bàbá mi dẹ̀ wà lábẹ́ mọ́tò yẹn látàbẹ́ mọ́tò yẹn déwájú local government abẹ́òkúta sars mọ́tò wọ́ bàbá yín ẹ ó gbá wọn tó yí wọn sábẹ́ ó wá ń wọ́ wọn lọ ó dẹ̀ wọ́ wọn lọ bẹ́ẹ̀ tí gbogbo ayé rò pé bóyá bàbá náà ti kú hmm. pẹ̀lú ògùn lọ́dọ̀ ọlọ́run bàbá mi tún dìde ah, alhamdulilayi adúpẹ́ fọlọ́run ilé tó tún ṣe fún wa lóore ọpẹ́ ló tún tọ́ sí wa. àkíkà àwọn àwọn tí wọ́n bí àwọn àgbàlagbà yẹn ọlọ́run kẹ́ wọn. àwọn èèyàn wọn fẹ́ gbọ́rọ̀ yín gbọ́ wọ́n wò pé ah, yóò ṣe rí bẹ́ẹ̀ eh, yóò ṣe rí báwọn èèyàn ṣe fẹ́ mọ̀ mí wọ̀tá èèyàn ṣe rìn lórí omi èèyàn ṣe é jẹ orí adìẹ ṣe adìẹ fọ́dún méje níbì kan tí wọ́n ti ń gbẹ́bọ sí tọ́sí tẹ́bọ yẹn sì ń wà ń bẹ̀ lójoojúmọ́ bí aago mélòó yẹn ni mo wà ń bẹ̀ lójoojúmọ́ náà. láago méjìlá ọ̀sán bíi aago méjìlá ọ̀sán ẹ sì bá ń bẹ ẹ jẹ teegun teegun. o tiẹ̀ ní sẹ́kù. ẹ máa ń fọ. àgbà tí o sì ta fẹ́ jẹ lẹ́yìn ẹ̀ mọ́. ṣé oúnjẹ ojúmọ́ tẹ̀ wọ́n jẹ. ojúmọ́ nìyẹn ó ti tán kò sí mi lẹ́yìn ẹ̀ mọ́. aṣọ yín ò sì pé méjì. mi láàbọ̀ lórí ẹ̀. bàtà ńkọ́. kò pé méjì ọkùnrin náà ni. yóò jẹ gan o. Allahu Akbar Allahu Akbar. káwa láti bẹ̀ yẹn màá fẹ́ kẹ́ wá bẹ̀rẹ̀ kẹ́ lórí ìtàn tá à ń bá bọ̀ nípa yín nígbà tí ẹ lọ sí ọ̀dọ̀ bàbá tí ń bẹ ní ẹ̀pẹ́ ẹni ẹ bá bàbá sọ̀rọ̀ ipò tí nǹkan wà bàbá wa ní kẹ wẹ ọṣẹ àbí bí ẹ bá wọlé ẹ tẹ wájú ẹ tẹ wájú. bàbá yẹn ní ẹ̀pẹ́ hmm. mo sọ ní ìgbà tí mo kọ́kọ́ sọ̀rọ̀ kó má ti pé èèyàn bá wọn polówó ọjà. Ja ẹ pe nọ́mbà wọn ẹ lè sọ nọ́mbà lé wọn tọ́ra àti lọ́ọ̀bẹ̀ náà báyìí àwọn á sì fáwọn èèyàn wò. náà foríjà bus stop mhm. ni bàbá náà ń gbé ní ẹ̀pẹ́ bàbá yẹn mi orúkọ ìnagijẹ wọn ni mi rántí mhm. bàbá náà ọlọ́run gbà fún wọn tí bàbá yẹn bá fẹ́ tẹ́ bá ti débẹ̀ tó bá fẹ́ bá yín wọṣẹ́ mhm. wọn á kọ́kọ́ gbé tírè náà máa ń gbé sórí báyìí ni wọ́n máa ń gbé kí n tí mo fẹ́ ṣe kí n dáwọ́ lé e tó bá fẹ́ kí n dáwọ́lé ìwọ kínní yìí ó yá lọ sọ́dẹ̀ tó mú ẹ tó tó tó lọ́rọ̀ yìí hmm. tírè náà wà wájú báyìí nígbà tí mo débẹ̀ tí mo ní bàbá èèyàn kan ló ní kí n wá síbí mo tíù ló ń jẹ́ bọ́dá bàjò olúwa bá mi fọ̀run kẹ́ ọmọ mi ni mo wá ṣàlàyé fún wọn wá fún mi lọ́sẹ̀ wọn kọ́kọ́ mú mi lọ sódò ni mo fi sọ pé a rìn lórí omi tẹ́lẹ̀ tẹsẹ̀ bómi ni tẹsẹ̀ yín ò wọlẹ̀ ẹ dúró lórí omi. bẹ́ẹ̀ ni bàbá kò sáyè sọ nínú ẹ̀ hmm. tẹsẹ̀ mi ò sì wọnú baba, bàbá nǹkan wà o òun ló ti rí yẹn nígbà tí mo wẹ̀ tán a padà sílé wọ́n gbọ́sẹ̀ fún mi bàbá náà máa ń jẹ́ pé ìmọ̀ pé káwọn tó ṣiṣẹ́ fún yàn àfikún kọ́kọ́ wá lọ sódò lọ wẹ̀ àwọn hmm. kọ́kọ́ gbé lọ sódò lọ nígbà tí mo wá gbọ́sẹ̀ ìdílé tí mo lọ sẹ̀ fọ́jọ́ mọ́kànlá tán ní kí n fi lò ó ọṣẹ òṣìṣẹ́ o ọṣẹ òṣìṣẹ́ sí bàbá ìwà gbá mi ni àbí mo ní láti padà lọ bá wọn nígbà tí mo wá padà dọ́dọ̀ wọn mo ní bàbá ọmọléèwé mọ́tò ẹ̀ dà mi ní mọ́tò nǹkan tó fẹ́ fi dúpẹ́ dà nǹkan tó ẹ̀ ṣe fún mi ò ṣiṣẹ́ kò gbọ́dọ̀ má ṣiṣẹ́ kò ṣiṣẹ́ kò gbọ́dọ̀ má ṣiṣẹ́ wọ́n bá gbé àgbo kan wọ́n bá fọwọ́ fọ àgbo náà báyìí wọ́n bá fi ọwọ́ pa mí lójú wọ́n bá ní kí n máa wo ara ògiri báyìí wọ́n bá ń wọlé wa o. ìjà kan ṣẹlẹ̀ ní ọjọ́ tí ó ku ọjọ́ mẹ́wàá pípọ́ ọjọ́ mọ́kànlá inú ilé tí mò ń gbé yẹn mi kì í máa ń bẹ́wù lọ wẹ̀ aṣọ kan tí mo ní náà ni mo máa wọ̀ mo máa wọ̀ lọ sínú bathroom tí n bá ti wẹ̀ tán bẹ́ẹ̀ máa wọṣọ mi máa máa bọ̀ ń ta. Okay mo wá bẹ́wù sínú ilé mo bẹ́wù mo wọ ẹ̀wù lọ nígbà tí mo bọ̀ mo ń ṣe ni mo fi ẹ̀wù kọ ọwọ́ pẹ̀lú bọ́ksà mo máa ń bọ̀ padà wá sínú ilé nílé tí mo ti fẹ́ lọ tí mo ti ń wẹ ọṣẹ èmi kọ́ ni mo rẹ́ǹtì ilé yẹn o ọ̀rẹ́ mi kan ló rẹ́ǹtì ilé tó bá ṣe páyé gbà mí ni mi bá dárúkọ ẹ̀ ọ̀rẹ́ mi yẹn náà mo ti rí tipẹ́ ọ̀rẹ́ mi yẹn ló rẹ́ǹtì ilé ládùúgbò yẹn òun ń ṣe playstation. ẹ lè dákú ẹ olúṣọlá fásánù fásánù olúṣọlá ló ń jẹ ó nípa tó pọ̀ nínú ayé mi dáadáa hmm. òun ló rẹ́ǹtì lé ọ̀dọ̀ ẹ̀ lèmi ń gbé èmi bá lọ wẹ̀ mo padà mo padà sínú ilé ní ìyá ìyàwó láńlọ́ọ̀dù bá rí mi ọmọléèwé fáyìn tó báyìí kí ló rí tó fi lẹ́ẹ̀ fáyìn. ẹsẹ̀ mi àti ara mi náà ni. ẹ wọ bọ́ksà kókó bọ́ksà ni mo wọ̀ Ah, torí mo rí ara mi bẹ́ẹ̀ rí hmm. ah, àwọn iléèwé fáyín o. ó ń wòye pé ga nàgbọ̀nsán. àṣé ọkọ wọn wà nulẹ̀. Ah, gbàlagbà o. mo kàn gbọ́ ìyá sáyidá ó ti ń ṣe ṣìnà ìyá sáyidá ń ṣe ṣìnà lónìí rẹ máa mọ̀ lónìí ṣó máa mọ̀ lónìí mo fẹ́ máa ṣílẹ̀kùn ẹnu ọ̀nà láti wọlé ìró ìbọn ni mo gbọ́. táyìn baba láńlọ́ọ̀dù ó yìn sókè. ó yìn sílẹ̀ ó yìn lómi pẹ̀lú lẹ́kùn mi o. ó da ìbọn bò yín. bẹ́ẹ̀ni ìbọn ṣakabula. ẹ bá lẹ bá lẹ bá wó lulẹ̀. mi ò lè wó lulẹ̀ láéláé àní rárá tá a máa fi wó lulẹ̀ lójú ìbọn. àmì o torí ìbọn. bó lẹ ṣe á ṣe. ẹ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alọ́mọlélẹ̀ ni wá láti bẹ̀rẹ̀. ọdẹ èsì kò wọlé. èmi lẹ́yìn bọ́ fún hmm. lónìí mi nígbà òǹdó hmm. òǹbá yasẹ́dá lájọṣepọ̀ òǹbá yasẹ́dá ṣèṣekúṣe èmi àti yasẹ́dá kẹ́ẹ̀ ìjà yìí bá bẹ̀rẹ̀ o hmm. ṣé ẹ dẹ̀ mọ̀ pé àwa àwa tá a jọ̀dọ̀ nísìnyí ẹlòmíì ṣe ipò tá a fún yẹn ó ń ṣì lò ẹni láàrin àdúgbò á di pé ẹ sọ̀rọ̀ kan unanimously àwọn ọ̀dọ́ á wò pé à ká ẹ ká pe lágbájá kó ṣe kó gbẹnu wa sọ̀rọ̀ yẹn ó ti ó ti ń bọ̀ nínú aṣíwájú bọ̀ díẹ̀díẹ̀ nìyẹn ṣùgbọ́n ọ̀pọ̀ wa ò kì í lò ó ibi tí yóò da àlà ńlá ní ní ní ọ̀pọ̀lọpọ̀ máa ń lo nǹkan yẹn sí. ah wọ́n bá gọ́vnà jà wọ́n bá gọ́vnà jà wàhálà bá dé èsì bá bẹ̀rẹ̀ o labadi mọ́ra wa ló darí wo gbogbo àwọn lódì kàtàkìtìkìtì kàtàkàtàkìtì gbogbo àgbàlagbà ládùúgbò gbogbo bí mo ṣe sọ yìí náà hmm. èmi náà ní máa mọ àdúgbò bẹ o. lásìkò òun. èmi náà ní èmi náà ní máa mọ àdúgbò hmm. ọlọ́run máa ń kẹ́ gbogbo ibi tí ń bá dé iwájú ni máa wà kódà ńgbà tí mo di ẹni tó lọ sọ́gbà àmọ̀gàn. ńgbà tẹ dọ́wọ́ dẹ́gbọ́ ẹ̀wọ̀n náà ká tó débi ọgbà ẹ̀wọ̀n ìjà sá bẹ̀rẹ̀. ìjà bá bẹ̀rẹ̀ rẹpẹtẹ labájàjà yìí àwọn àgbàlagbà ládùúgbò bá bá parí ẹ̀ wọ́n ní kí n bẹ̀ wọ́n mo bẹ̀ wọ́n mo wẹ ọjọ́ kan tó kù mo ń bá ẹ̀ṣẹ̀ tèmi lọ. ìjà yẹn kọ́ ló gbé yín dẹ́wọ̀n. ìjà ìjà kọ́. ẹ ẹ sùn lẹ̀ nígbà tó di ọjọ́ kọkànlá gẹ́gẹ́ àrùrà ní nkankan kíní yóò ṣiṣẹ́ mo bá tún bọ́ mo tún wọ ọjọ́ kejìlá. ẹ tún wẹ ọjọ́ kejìlá extra. extra bóyá bóyá torí ìdádúró tún mo tún wọ ọjọ́ kẹtàlá ah. mo wá lọ bá ẹni tó ní kí n lọ bá wọn yẹn gbájú ibi tẹ́ ní kí n lọ ó ṣetán fún mi kò ṣiṣẹ́ o mm. ah. ó ní jáwọn láyà kì í ṣe bẹ́ẹ̀ ah mo ní ah nǹkan tó ṣe fún mi ò ṣiṣẹ́ o màá bá wọn fa wàhálà o bọ̀dá yẹn tún wá fún mi lówó mọ́tò kí n lọ sẹ́pẹ̀ padà nígbà tí mo débẹ̀ bàbá ní mọ́tò tí mo gbé wádà àwọn tí mo tí mo fẹ́ fi dúpẹ́ dà kò sówó kò sí kankan bàbá ní à ah, kò tẹ̀ sówó ó dà wọ́n bá fi àgbo fọ ọwọ́ wọ́n bá fi gbọ́ mi lójú báyìí wọ́n bá ń wọlé wa níbi tá a ti ń jà yẹn ẹni tó gbé owó wá tó gbé àpò sórí báyìí. ok àbí àǹjẹ̀nu. ẹ ló ń fà mí báyìí. ṣé àǹjẹ̀nu ni àbí wọ́sọ èèyàn. ee aṣọ èèyàn ló wọ̀. ló ń fà mí báyìí ló ń fi mí sílẹ̀ ló ń fa fi mí sílẹ̀ à ń já lọ ìjà ìlàjà títí títí títí bàbá bá ní ẹni tó yẹ kó gbó fún mi ni mo ti fi ṣeré ló ti lọ yẹn. saka ló fi gbé wá ni àbí port moto. àwọn àpò saka ńlá ghana must go yẹn ni. kai kai kai kai kai. Ah! bàbá kí ni wọn àṣẹ ah! ó tún gba ká tún ṣe nǹkan mi o tọ́ bàbá bá tún ṣe nǹkan mi. ẹ tún pawó dà sí. bàbá ní bí mo ṣe ń lọ yìí tí n bá ti lo kinní yẹn ẹnikẹ́ni tó bá ṣàárẹ̀ mi gbọ́dọ̀ yọjú sí o tàbí tó bá sọ pé èèyàn kú olóòtú mo dẹ̀ ti rí màmá tó bí mi sójú ó ti pẹ́ ẹ mọ ọmọkùnrin mo ti wo pé mo lè dá sígbésí ayé mi mo ti ń lọ káàkiri ń tèmi mo ti rí ìbejì ni mí mo ti rí àwọn tí wọ́n jọ bí wa lọ́mọ bàbá èmi ni táyé lọ́dọ̀ bàbá lọ́dọ̀ ìyá ó ti pẹ́ wọn ò mọ ibi tí mò ń gbé mo bá mo ṣe bọ́ọ̀lẹ̀ ní kútọ̀ mo bá kó sọ́wọ́ kejì mi kẹ́hìndé àti ẹ̀ ti ń wá ẹ ìyá àbèjì sick ara wọn ò yá wọn wà lọ́spítà wọn wà ní olúkúnlé hospital nítòkò obìnrin ni kẹ́hìndé yẹn obìnrin kejì mi. Okay mo bá ní kó nìṣó ńbẹ nígbà tá a níbẹ̀ ìyá mi wà lájú ah, ah táyé ló lé èjì rẹ ah ọkọ mi máa wà níbo ló wá wà níbo ló ti ń bọ̀ dókítà bá sáré jáde dókítà náà ti dẹni lẹ̀ hmm. ọlọ́run ti pè wọ́n sọ́dọ̀ hmm. dókítà olúkúnlé olúwa kó foríjì wọn hmm. hospital náà sì wà ń bẹ̀ olúwa kó foríjì wọn olúwa kó pàṣẹ wọn rẹ olúkúnlé olúkúnlé medical hospital nílùú abẹ́òkúta mi mi ó wà ní adẹ́rùpọ̀kọ́ lè ní ìtòkò ló wà hmm. nọba nọba ní à ah, kí ló fi ṣe sífẹ́ ẹ̀ ló gbóná lọ́rùn lọ́kàn màmá tó le tó báyìí kí ló dé wá sọ ìyá dá láàrẹ tó ti wá bí tá àrójútùú wọn sọ̀rọ̀ wọn jẹ wọn lájú hmm. kí ló wá dé tó kò sí nǹkan tó ṣàwọn kájẹ́ ká máa lọ lé o. nígbà tí wò wá dé lára wọn yá. mo bá gbalẹ̀ lọ mo bá tún lọ lu ọṣẹ tí bàbá gbé fún mi. ṣé ti gbà ẹ̀kọ́ ni kẹ́ ẹ má lọ gbé èèyàn kankan bá sí kí ẹ. ìgbé èèyàn kankan náà pé wọ́n sọ pé màmá mi. ok. mo bá tún lọ ṣe ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta kìíní yìí mo bá tún lọ bá wọn pé bàbá. kò tún ṣiṣẹ́. kìíní yóò ṣiṣẹ́ o. Ah, níbo ló wá lọ mí lọ kankan ta ló kù kò sẹ́ni tó kù wa nọmba ní nǹkan kan tó ti ṣẹlẹ̀ hmm. bàbá yìí bá gbé kinní tán fi wọṣẹ́ kinní tírè eh, náà kinní tírè náà bá gbé sórí ó ti lọ kí ẹni tí ah, àánú ti lọ kíyàn yìí lọ kíyàn kankan mi kíyàn kankan mo kàn kúrò níbí nígbà tí mo dábẹ́kúta ìkejì mi ni mo rí tí mo ti rí tipẹ́tipẹ́ ló wá ní ara màmá mi ò yá níbo àwọn anáwó àlọ́sítà mo lọ àbí mo ní mo ní mi lè lówó mọ́. Ah tàìlè lówó mọ ti jẹ. kí ló tún lè lówó mọ wọn ní nígbà tó jẹ pé ẹni tó ṣàárẹ̀ ni mo lọ kí ọ̀dọ̀ ìyá mi ni ọṣẹ yẹn gbà nìyẹn ah bàbá kí ni màá ṣe wọn ní ó dẹ̀ kù sọ́wọ́ Ọlọ́run ló ṣùgbọ́n àwọn fẹ́ bá mi sọ̀rọ̀ kan báyìí hmm. kí n má lé oògùn tó bá lè mọ́ hmm. kí n má lé oògùn tó bá lè kí n má wádìí pé mo fẹ́ lówó rẹpẹtẹ ńlá kan hmm. ṣùgbọ́n ó ṣe dù kó bẹ lọ́hùn kó o wọ́n dẹ̀ sọ nǹkan kan mo tún ti rántí ẹni kí n lọ gbìyànjú kí n lọ kí n kí n gbàdúrà kí n lọ ṣẹ̀wọ̀n. ẹ sọ bẹ́ẹ̀ gbà yẹn ṣe lè rántí. èmi dè rántí ọtí ọjọ́ ti pẹ́ ẹ̀. ọlọ́run máa tètè gbé mi ga ju ibi tí mò ń lọ lọ. bàbá jẹ́ kí n ṣẹ̀wọ̀n pé kó má ṣẹ̀wọ̀n sí o. ọkùnrin tẹ̀ ń wé ọ pàpà ṣẹ̀wọ̀n o. mo pàpà lọ ẹ̀wọ̀n yẹn náà. ọkùnrin tẹ̀ ń wé ṣẹ̀wọ̀n o mo pàpà lọ ọdún kan àtòsùn mẹ́sàn-án yẹn. bàbá aláwo ní kẹ́ ẹ lọ bẹ lọ́hùn kẹ́ ẹ ṣẹ̀wọ̀n. mo ní kí n ṣẹ̀wọ̀n kẹ́ ọlọ́run jẹ́ kí n ṣẹ̀wọ̀n ó dáa kó o dẹ̀ láti mọ̀lé. ah èpè nìyẹn náà. ọlọ́run jẹ́ kí láti mọ̀lé ẹ má fún mi mí ní láti mọ̀lé o. ó ní tó o bá ṣe yẹn lo gún ẹsẹ̀ máa búyọ tó ló gún ẹ ti ti pa síbi kan. bàbá ṣé kí n máa lọ kò sí nǹkan táwọn dẹ̀ lè fún mi mọ́ àwọn ò kì parọ́ mọ́ ìtàwọn ṣùgbọ́n tó bá ti lọ́la o tí n bá ṣe ohun táwọn ní kí n ṣe yẹn mo máa padà kó òyàn wá máa padà wá lẹ́ni tó pọ̀ máa wá dúpẹ́ lọ́dọ̀ àwọn. ẹ wá lọ́pọ̀ èèyàn lọ́pọ̀ èèyàn tí màá wá dúpẹ́. ọ̀rọ̀ yìí ti ń gbénu mi tó ti pẹ́ gan-an ṣùgbọ́n mo dúpẹ́ pé ẹ wà láyé ẹ ti sọ pé ìjọ́ tí n bá máa padà wá máa kérò wá ni mo dẹ̀ ti kérò de o kọ́lọ́ wá jẹ́ kó já sóbò bàbá sọ bẹ́ẹ̀ ń gbà náà lọ́hùn. ìjọ́ tí n bá máa padà wá pé máa kérò wá. ẹ wo ọ̀nà tí ó gbà wáyé tẹ́wọ́ fẹnu lásán sọ̀rọ̀ fún mi pé màá wá dúpẹ́ mo bá yí padà ń bẹ̀ bàbá yìí tún fún mi lówó mọ́tò mo bá padà sí abẹ́òkúta abẹ́òkúta yẹn ni mo padà sí ah, báwo la ṣe wá fẹ́ ṣètò gbèsè ayé báyìí ọ̀nà mo la fẹ́ gbégbà kí la fẹ́ ṣe tó fẹ́ jọra wọn báwo la ṣe fẹ́ rìn tó fẹ́ wúlò sí àwọn ará ń bá ètò gbèsè ayé mi lọ jẹ́jẹ́ mo wá mọ́ Ọlọ́run lókùnkúndùn gbọ̀dá kan àwọn ẹ̀gbọ́n kan wà ládùúgbò wa ah, a máa ń pè wọ́n ní babs Komorudeen Babatunde ẹ̀gbọ́n tó dáa ni wọ́n àwọn àwọn ẹni tí wọ́n ń dún tí wọ́n kì í rí ọmọdé bá tọmọdé ni wọ́n ní wáléwá ó máa ṣàdúrà you still have a very bright future hmm. tó bá ṣàdúrà ọlọ́run máa tètè gba bó ṣe ń ṣe orí gbogbo wa a máa tó tòṣẹ́ lẹ́yìn mọ́ṣáláṣí o dẹ̀ ronú kí ló tó ronú ronú ó wá nìkan nínú àwọn ọ̀rẹ́ bọ̀dá yẹn efele àbí esele là ń pè wọn ṣùgbọ́n èmi máa ń pè wọn ní alefatu filaridi wọ́n bá ní àwọn máa fún mi ládùúrà kan pé kí n máa ṣe wọ́n bá fún mi ládùúrà wọ́n bá fún mi ní ayùdáfì ìdá àwọn ẹni ọlọ́run mo bá ń ṣe ayùdáfì mi ìlú tí mo fẹ́ fi ṣe sàrà aṣọ àfàyà wọ́n wá di ẹni tí wọ́n bọ́ aṣọ sí lọ́rùn. aṣọ kan yẹn ti wá ń ya. ó ti wá ń fàya. kò sí sí ìpè méjì. ìpè méjì ah. ọmọ tí mo wá ń fẹ́ ń gbà yẹn tí mo ló ń ràn mí lọ́wọ́ yẹn mm. Bọ́láńlé Elizabeth mm. ọmọ olóde kó ló amábàámi bá tiẹ̀ jẹ́. àmín ẹ ṣe fẹ́ra náà dì í ah, mi yà ah, á fẹ́ra ṣùgbọ́n bímọ fún mi ó wá lọ ra jẹsí àti àwọn track ó wá fún mi ẹ máa fi pààrọ̀ aṣọ yín ẹ máa yẹ káwọn èèyàn tó àtàbátún rí mi àtúmọ̀ bá ṣe máa ṣe òun hmm. dẹ́wà ló ṣẹlẹ̀ Federal College of Education ló ń lọ. ok nígbà yẹn. so owó tó bá fún òun ló máa wá fẹ́ mi owó tó yẹ kó mú lọ léwèé ló máa wá fún èmi tó bá ti wá dìrọ̀lẹ́ á wá bá àwọn ọmọ tó wà ní department iṣẹ́ wo lẹ ṣe ní òtí ẹ̀dà yóò kọ̀pì yóò padà lọlé torí ibi tá a jọ ń gbé kò jìnnà síra wọn. a ṣáà ń bá ètò ìgbésí ayé bọ̀ láàrin yẹn kò pẹ́ hmm. oyún bá wọ̀. olóyún. a olóyún. nínú àìsí nǹkan kan yìí náà. kò sí nǹkan ah. ó bá lóyún nígbà tó wá lóyún yẹn òun wá wò pé ibi tí mò ń gbé yìí tí òjò bá rọ̀ olóòtú inú odò ni mò ń gbé o odò bò ó. ẹ inú odò ni o ṣé àmọ́ pé mo sọ pé ilé tá a kọ́kọ́ gbé lákọ̀ọ́kọ́ a ti jà ń bẹ̀ nígbà tí mo wá rí i pé ariwo yẹn ìkùnsínú ń pọ̀ nínú ilé mo wá padà lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi kan ilé yẹn ò jìnnà nísàlẹ̀ náà. ẹ tún lọ wọ̀sùn gan ni mo ń wọ̀sùn àmúgbà ẹ̀rẹ́ ń tilé hospital fi gba lé. ọ̀rẹ́ mi hmm. ṣẹ́gun ọ̀ṣọ́bà a máa ń pè ní sóbà òun wá gbalé kò gbé mi ọkàn gbalé sílẹ̀ tó bá ti ìta ẹ̀kọ́ ló ń gbé bóyá ó wá ní nǹkan kan ṣe ó rẹ̀ àbí ó fẹ́ sinmi á wá sinmi bẹ̀ ó bá mú kọ́kọ́rọ́ ilé fún mi ìwọ máa sùn bí hmm. níbẹ̀ ni èmi àti ìyẹ́ tó ràn mí lọ́wọ́ ọmọbìnrin yẹn tá a jọ ń gbé tó bá ti wá ibẹ̀ láti jọ ríra wa hmm. ló wá lóyún àti ah! ṣe yìí sí. òun lóyún olóyún kí la fẹ́ ṣe kò sí nǹkan tá a máa ṣe òun máa bí náà ni nǹkan ṣẹlẹ̀ báyìí. nù ṣẹlẹ̀ àìsówó. nǹkan ti ṣẹlẹ̀ báyìí o hmm. pásítọ̀ ni bàbá ẹ̀. ok ok. ló bá lọlé. èèyàn máa fa. èèyàn máa fa. mo ń bọ̀ bẹ́ẹ̀ náà àwọn tó ń dàrin àjò rú pọ̀ hmm. ẹ mùsùlùmí ní ó lè fẹ́ kìrìsìtẹ́nì kìrìsìtẹ́nì ní ó lè fẹ́ mùsùlùmí ló dàrin wa rú. bàbá ni bàbá tí ó jẹ́ bàbá ìyá ẹ̀ àjọ hmm. ń gbé ládùúgbò èmi ni mo ń kírun fún wọn bàbá yẹn bá pè mí pé ah, mo ní kankan bọ́lá létí lóyún o ìmáàmù hmm. wọ́n rè fún lóyún mo ní bẹ́ẹ̀ ni ah inú mi dùn ẹlẹ́sìn ló fún ọmọ mi lóyún inú mi dùn ah irú yín ló dáa irú yín dáa àṣẹ irú mi ò dáa délẹ̀ hmm. Hmm. nígbà tí wọ́n wá pè ya ìyàwó àti bàbá ẹ̀ pé ọmọ ti lóyún o wọ́n bá ń ta ló fún lóyún wọ́n bá lé mi ìyá bàbá ìyá bá takú pé ọmọ àwọn ò lè fẹ́ àáfàá kò tiẹ̀ tó wá ń ṣe ordinary mùsùlùmí ó tún wá lọ́jọ́ àfa rárá o àwọn àfa múná ti rówó fi jẹun hmm. wọ́n máa dúró de ọlọ́gbọ́gbà owó kínní kan owó àmọ́ àfitán bá lò dé rárá o torí ẹ̀ làwọn ṣe rọ́mọ táwọn níwèé o hmm. nínú òfin nínú ọ̀la yẹn ọmọ yẹn kó kúrò lé òun ò lè fi mí sílẹ̀. ìfẹ́ ìpọ̀. wọ́n jẹ́ ká ṣe bẹ́ẹ̀ jẹ́ ká wá lọ bẹ àwọn tí wọ́n bí ẹ̀ ó wá gbà láti jẹ́ ká lọ yọjú sí wọn màmá ẹ̀ wá padà ṣe tèmi nígbẹ̀yìn àkọ́bí ọmọ àwọn ni àwọn òde lè fi sílẹ̀ kí ló fẹ́ ká fi ràn ẹ́ lọ́wọ́ ìyá ẹ̀ wá ń tọ́ bá ti fóun ní nǹkan à ń fi mi ṣùgbọ́n èṣù tún dé láàrin méjì ní àwọn ò lè gbà kó fọmọ yìí mọ́ ò lè ò tẹ́ ẹ lè fẹ́ ẹ lè fẹ́ ra yín ọlọ́run ní fún àlùbáríkà sí ọlọ́run ṣe kí sí apàdà bímọ mẹ́ta. ẹ ó obìnrin méjì àmínà àlímọ̀ àti hamsat. pẹ̀lú gbogbo ti ṣe òun ẹ tún sì bí mẹ́ta ọmọ mẹ́ta bó lè ṣe ọkùnrin kan. ọmọ ẹ bá wò pé òun ò lè kó òun ti lóyún ó ti fóun lóyún ẹ tóun bá máa bí tóun kóun bímọ nígbà tó máa bímọ ó bímọ sọ́ọ̀ṣì ẹlẹ̀ èmi gbé sábọ̀. òun dẹ̀ sì wà ní skul. òun sì wà léwe èmi àti ọmọ kan ládùúgbò Dayọ̀ la bá fẹsẹ̀ rìn láti ìṣàbọ̀ abáfẹsẹ̀ lọ sóṣì ẹlẹ̀ alọ́wò ìyàwó wa tí ó bímọ hmm. kò sówó hospital kò sówó tá a fi rẹrù ọmọ kò sówó tá a fi ṣe nǹkan kan àwọn ìjọba wa kọ́lù wa kó ṣàánú wa pẹ̀lú ìjọba kó bá wa kó sùn wọn kàn lè máa ṣàánú àwọn aráàlú nígbà tí ó kọ́kọ́ lórí yẹn àwọn èèyàn kan wá pè mí ládùúgbò pé kí n mú lọ sí hospital kí n mú lọ kó lọ rẹ́gísítà fún antinata ọ̀fẹ́ ní ok nígbà yẹn. nígbà yẹn nígbà tá a dé general hospital nígbà yẹn wọ́n wá test ẹ̀jẹ̀ wọ́n wá rí pé tó bá bímọ tó máa nídìí láti gba abẹ́rẹ́ kan wọ́n wá máa bẹ̀rẹ̀ fún wa láti ọjọ́ tó ti wá rẹ́gísítà eh? wọ́n mú abẹ́rẹ́ yẹn lé wa lọ́wọ́ báyìí ni pé kó lọ tọ́jú ẹ o hmm. nǹkan kan ṣe o tá bá ti rí pé ó ti lọ ó ti tásìkò tó fẹ́ bímọ kó mu dání lọ sí hospital wọ́n lè fún lábẹ́rẹ́ yẹn hmm. ó ní ìtàn tábẹ́rẹ́ o hmm. òun bá má bẹ́rẹ́ mú lọ léwe òun ti bímọ Ah, àdúpẹ́ o làbá lọ wò lọ́hùn kò tó tá a fẹ́ fi wò ibẹ̀ ni wàhálà ẹlẹ́ẹ̀kejì ti bẹ̀rẹ̀ ìyá ìyàwó wọn ní ká mú owó tá a máa fi discharge ìyàwó ẹ̀ wá àti gbogbo tọ́lù lọ́sítà kò sówó àwọn ti sọ pé ọmọ táwọn ò lè fàáfà tí bẹ́ẹ̀ sọ máa tẹ́wọ́ rè bẹ́ẹ̀ sọ máa tẹ́wọ́ rè náà bá gbé ọmọ àtìyá àtọmọ ó bá dilé wọn olóòtú mo kọ orúkọ ọmọ mi sínú pépà ni mo kọ́ sínú pépà báyìí àmú lọ fún ọ kán bá a sọ́ọ̀sì létí ilé ìyá ìyàwó ni wọ́n ti ṣèkó mọ́ bàtà wá ṣèkó mọ́ ìtọ́mọ ìwà bẹ̀ sí ní dàgbà kò sí ká lọ kò sí lè wá ṣùgbọ́n ọmọ tó bímọ kò fi mí lẹ̀ ilé wọn ló ń gbé o tó bá ti wá di gbogbo ọjọ́ Jímọ̀ á wá yọ jáde á yẹn wá á tún bá mi mú nǹkan tí mo máa jẹ wá mo wá ń lò sẹ̀mí bẹ́ẹ̀ lórí bí mo ṣe ń lò sẹ̀mí yẹn ẹ má gbàgbé pé mo sọ pé mo ti kọ́kọ́ ṣiṣẹ́ nẹ́pà tí gbogbo ẹ̀ dàrú. ẹ wí bẹ́ẹ̀. àwọn kan tí wọ́n ti rí tí ọlọ́run ti jẹ́ kí níwọ̀nba àgbàta ní díẹ̀ hmm. wọ́n ti ró orí. ẹ ti náwó sí. Hmm. nọ́mbà bọ̀dá kan wá dé láti amẹ́ríkà lọ́dún yẹn lọ́hùn hmm. nọ́mbà ní àwọn wá mi káàkiri nọ́mbà pàdé mi lẹ́gbẹ̀ẹ́ títì ah, wálé kí ló dé ah, bọ́dà kò sí nǹkan kan bá gbèsè ayé wa pò káàkiri ni bó bá tiẹ̀ ṣe wà kò sọ̀rọ̀ pé a fẹ́ ṣe kankan a ní ẹ̀mí kan tá a fẹ́ lò mọ́ ọ̀nà dà bọ́ọ̀rọ̀ dẹ̀ ṣe rí ẹ ti rò pé ṣé owó tí mo fẹ́ fún ẹ mo fẹ́ fún ẹ lówó kò sì àkọ́kọ́ lọ gbalé náà wọ́n bá fún mi lówó hmm. nígbà kan fún mi lówó yẹn mo bá gbégbá ọ̀dọ̀ ọmọ tí ó bímọ wọ́n fún mi lówó o bọ̀dá kan báyìí báyìí báyìí fún mi lówó nú àwọn tí bàbá mi ti tọ́ rí hmm. wọn ni kí n lọ gbalẹ̀ olóòtú bá lọ gbalẹ̀ sádìgbẹ́ ilé ọlá ṣéwù ládìgbẹ́ nígbà tí mo gbalẹ̀ síbẹ̀ ọ̀gá wa kan wà ní nepa mr abatan sa abatan wọn bá pè mí pé kí wọn máa bá wọn ṣiṣẹ́ wọn bá tún padà sí nepa wọn hmm. lọ bá wọn ṣiṣẹ́ ń bẹ̀ padà okay mo ti wá iṣẹ́ yẹn ó ti wá di ohun tó ọlọ́run gbà á àdúrà tí mo ṣe ti ń gbà èmi náà ti ń rọ́wọ́ mú lu ẹnu ṣùgbọ́n wọn ò jẹ́ kí èmi àtọmọ yẹn ríra mọ́ ah, àwọn òbí ẹ̀ ò gbà ká ríra mọ́ ọmọkùnrin èmi náà bá tún sún ìṣòfà sí ẹlòmíì hmm. ọdún yẹn ni mo wá pàdé ọmọkùnrin rámọ́tàlá àbọ̀lọ́rẹ́ Abdulgani hmm. ọmọ ṣàgámù ni wọ́n ń gbé ṣùgbọ́n ọmọ ọmọ màá rántí ìlú ẹ̀ ló wá mo wá ń padà ọmọ yẹn wá dáa hmm. ọmọ yẹn ló wá ń bá mi ṣètò gbogbo nǹkan gọ́vnà sọ ma kó ti bímọ tó ti bímọ máa tọ́jú ọmọ yẹn gọ́vnà ní èké yín gọ́vnà máa tọ́jú ọmọ yẹn má fọmọ lẹ o every friday mi náà wá mówó lọ mo lọ fọmọ mi lówó Allahu akbar àṣeyé mi tí ì débi tí mò ń lọ hmm. mo bá jókòó ńlé ọ̀gá báwo ni sẹ́lọ̀ náà ní ah, eh, àwọn wà ń leave kémi náà má wà mo bá jókòó sílé ilé ni mo wà ní <laughs> ìyá àbọ̀lọ́rẹ́ yẹn pe àbọ̀lọ́rẹ́ toró ti introduce mi sí àwọn ẹbí ẹ̀ hmm. eh, sọ fún ọkọ ẹ̀ ní àfáà ní kó má jáde ńlé o hmm. ah, kí n má jáde ńlé mọ́mì mi wọ́n bá tún pè mí ìyá mi fúnra wọn bá pè mí. ẹ jọ̀wọ́ bẹ̀ àánú tán ẹ bá mi píìkì ẹ̀sán kó kókó padà. ṣé máa pè wọ́n padà wọ́n wà lórí set wọ́n jẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni lọ́ba eh, màmá mi náà tún wá pè mí pé à àfáà ní kí n má jáde o Babátúndé náà ní kí n má lọ ibì kankan lónìí o jọ ọkọ mi ò ní o níwọ̀nba àgbà tí mo fi padà sí NEPA yìí. ó dọ̀nà méjì. ẹ níwọ̀nba àgbà tí mo padà sí sí di iṣẹ́ NEPA yẹn hmm. mo ti di ẹni tí ó gbayì. owó ti ń wọlé. ẹ torí àwọn nǹkan tí mo rí mo ti ń tọ́jú àwọn òbí mi padà mo ti lásìkò tí irú àwẹ̀ bọ̀ báyìí mo ti ra ìdìyẹ mo ti ra rice mo ti gbé lọ fáwọn ará àwọn àgbàlagbà tán wà níbẹ̀ ah, eh, àwọn tí èmi náà ti ọkàn ti ń balẹ̀ ọkàn ti ń balẹ̀ ọkàn ti ń kọ ọkàn ti ń eh, eh, balẹ̀. ẹ̀yin náà ti ń fi mọ́tò ṣẹ̀ṣẹ̀ rìn. Ah, ah, mo ti mo ti ní BMW three series. èmi náà ti lówó ọkọ àwọn bọ́ìsì ìgbà náà. nǹkan wọlé dáadáa mo gbá lákọ̀ọ́kọ́ mo ti kọ́kọ́ lálàá. ok gbogbo àwa ọ̀dọ́. ẹni aláyẹn mú kan lálẹ́ ah ọlọ́run pọ́n àlálẹ́ o ó ní làkọ́jú sọ́dọ́kà látẹ́ẹ́dì mi àmì nínà kọ́kọ́kọ́ la aláni hmm. ọlọ́run ní aṣọ àlá ànábì di òótọ́ hmm. kò sáànà bí ọlọ́run náà tó wá tí ò ní lálà hmm. ẹni alágọ́ aláògọ́ ni kò bẹ nightmare kò bẹ lọ́hùn. kọ́lọ́ ń fún ẹ lálàáre àníjọ́ tí bàbá tó bí mi máa kú bàbá tó bí mi máa kú mo lálàá pé dáàdì mi kú mo wá lọ sọ fún mọ́mí mi pé àníbo ńlá pàlàjì kú gbégbégbégbégbégbé ẹnẹ sọ̀hún alálà Joseph alálà ọjọ́ náà ni bàbá mi kú wọn ọ̀dọ́jọ́ kejì. wọn lásìdẹ́ǹtì ni. wọn lásìdẹ́ǹtì ọlọ́pàá wọn sọ́dọ̀ kódà wọn dágbére fún ẹgbàá tí wọ́n máa kú. wọn làwọn fẹ́ kú báyìí o. báyìí mo ṣe ń lọ yìí ó dẹ̀ yàn ọdún mẹ́wàá kí n tó dé o tí n bá ti wá lọ tán ojú yẹn á rí ojú yẹn á rí ṣùgbọ́n ọlọ́run tó ń ní abámi ṣàánú yín tí bá ti dé lẹ́yìn ọdún mẹ́wàá gbogbo tó dàrú máa tò ṣùgbọ́n mò ń lọ ọdún mẹ́wàá ni màá tó dé ọdún mẹ́wàá yẹn dá ẹni tó ní kọ́kọ́rọ́ lé yìí ó ń bọ̀ wá gbà ó ọ̀gbẹ́ kọ́kọ́rọ́ lé tàbí sẹ́rẹ̀ǹtì lé ni ṣàṣì ṣe ṣá tó máa gba kọ́kọ́rọ́ lé lọ́wọ́ wa máa kọ́ sẹ́rẹ̀ǹtì ń gbà náà ni ẹ̀bí bàbá yìí sẹ́rẹ̀ǹtì lé ni àwọn náà nàkọ́ aláàjì báwo olúwa tó ní wá bá wa ṣàánú wa o. sórí bẹ́ẹ̀. ó rí o. wọ́n á gba ọkọ̀rọ̀ lé. kọ́kọ́rọ́ ẹ̀mí nìyẹn kò kò tó wákàtí méjì lẹ́yìn ẹ̀. kọ́kọ́rọ́ ẹ̀mí wọn ni wọ́n fi ń wé ti lé. ìdá ilé musa kúránì ló sọ bẹ́ẹ̀. wọ́n ń lọ́dún mẹ́wàá àwọn padà bọ̀. tó bá dé lọ́dún mẹ́wàá wọ́n padà dé. ṣé wọ́n padà wà lọ́dún mẹ́wàá mo padà bí bàbá mi ó ní ọmọ mi jẹ́ absat mo padà wá sọ orúkọ ọmọ yẹn lẹ́yìn ọdún àti bàbá mi. after ọdún mẹ́wàá yẹn lẹ tó bí. mo ṣe bí ọmọkùnrin ebi kọ́kọ́ dẹ̀ kọ́ ní bàbá mi bí apọ̀ bàbá mi ṣàbíamọ́. ṣá àwọn àyípadà kan wà lẹ́yìn ọdún mẹ́wàá. tó pọ̀ rẹpẹtẹ olóòtú. ẹ já padà síbi ibi tá a dé tẹ́lẹ̀ kó tó di pa. ẹ rí mo wá ti àlá tí mo wá lá ni wípé mo rajà àwọn nǹkan nù lé lọ́wọ́ ìyá kan ní Adígbẹ́ lọ́dún yẹn lọ́hùn ọmọ wa tajà fún wa nẹ́pà ìyá àbọ̀bọ̀ hmm. mo wá rajà yìí tó di tune of bíi eighty five thousand mo ti wá fún ọ ní eighty thousand ó five thousand gbogbo nǹkan tí mo ra mi ìlú ó wà nù lé báyìí lójú àlá yẹn lójú àlá yẹn lójú ayé náà wà nù mí ìlú lórí mi tí ìsanwó tán ok ẹ ti rà lójú ayé tẹ́lẹ̀ mo ti rà lójú ayé tẹ́lẹ̀ kẹ́ni tó wá lálàá tó wá lálàá mi tí ìsanwó tán ok mo wá wò pé ìjọ tí bá san five thousand wọn tó kù fún wọn ni mo hmm. tún máa máa lo kínní hmm. mo wá lálàá pé wọ́n sìn mí lówó yẹn lójú àlá ok wọ́n tún wá sìn mí lójú àlá yẹn mo rò pé ah bàbá yìí ìyá ìdẹ́wà sìn mí lówó wọn ni dáa ẹ gbé nǹkan yín. a kú lò. mi kú tí lò ẹ bá mú owó tèmi. Hmm. mo ṣe é ní gómìnà mo ṣe é ní o a tún ti ní àwọn ọjà mi o so tẹ bá dẹ̀ ti ráyè kẹ yọjú sí wa o nígbà tílẹ̀ máa mọ́ arábìnrin yẹn ló kọ́kọ́ kọlẹ̀kùn lé wa. Hmm. gómìnà owó tẹ̀ jẹ mi o hmm. mo jẹ́ ìlú èlò five thousand ẹ tó ṣẹlẹ̀ ya bọ̀bọ̀ ọjà tó rà lọ́wọ́ yín ló wà lẹ́yìn ẹgbẹ́ kẹfù mi mo ṣeré ni o mo fẹ́ kí wọ́n sọ nípa ti ṣíṣọ́ọ̀bù àti dẹ̀ ti kó ọjà mi tó pọ̀ rẹpẹtẹ wá lánàá bó ṣe rí lójú àlá lójú àlá yẹn náà mo wá níbẹ̀ lójú ayé lójú àlá náà mo ti wá lálà pé wọ́n yìnbọn fún mi mo wá bójú ẹ pé ìwọ máa gọ ìwọ yìnbọn fún ru wa hmm. ìwọ yìnbọn fáwa ta ló bí ẹ tí wọ́n yìnbọn fún ru wa ṣé ìyá náà ló ń yìnbọn fún yín àbí. rárá ẹ bẹ́ẹ̀ ṣe bí ìyá yẹn ṣe sọ̀rọ̀ owó tán tó ń jáde ni wọ́n yìnbọn fún mi. lẹ́nìkan kan yìnbọn. lójú àlá yẹn náà nígbà tí ilẹ̀ wa mo ti mo ti wá rà láyẹn bẹ́ẹ̀ wá sọ fún ramọtala àbọlọrẹ yẹn pé àmúmọ alálàbá aláìdẹ máa ń ṣe o. and that same day wọ́n ti sọ fún pé ẹ má jáde lọ́nà méjì ìkìlọ̀ yẹn pọ̀. mo bá jókòó hmm. nísàlẹ̀ ilé tí mò ń gbé màmá kan wà bẹ́ẹ̀ ìyàwó pásítọ̀ àwọn ṣiṣẹ́ ní FMC wọ́n bá pè mí pé à àwọn oníkàwọn sọ fún mi pé àǹtí àbọ̀. Okay pé àǹtí àbọ̀lọ́rẹ́ kọ́ wá fún antinata àbọ̀lọ́rẹ́ antinata kọ́ mọ̀dánátà ni sábọ̀lọ́rẹ́ lóyún ni. ok eh, girlfriend girlfriend tèmi yẹn ó ti lóyún. ní ń jẹ́ àbọ̀lọ́rẹ́ àbọ̀lọ́rẹ́ ramọ́tàlá àbọ̀lọ́rẹ́ abdulgani. ok wọ́n ti jọ kúrò ní àkókò lóyún jọ bàbá ni ó ti lóyún níṣẹ́ hmm. wọn mọ̀ pọ́rọ̀ obìnrin àwọn ọjọ́ máa sọ̀rọ̀ hmm. bani ya bọ̀bọ̀ pè é wọ́n ní gbogbo ti lóyún ti lóyún ti ẹ̀ dùn. ó oh, sọ fún yín tẹ́lẹ̀ ni. ilé tó sọ fún mi òun kàn fẹ́ fi ṣe surprise ni kódà báwo la ṣe wá fẹ́ ṣe báyìí ṣé o máa lọ sí antinata ẹ jẹ́ kí n gbé ẹ lọ. ẹ̀yin gan yàdí. ah bàbá ẹ lọ ṣàánú wa. mo ń gbọ́rọ̀ yín o. jẹ́ kí n jẹ́ kí n gbé ẹ lọ hmm. wọ́n ní kí n má gbé o hmm. jẹ́ kí n gbé ọ ní kó má jáde síbí máa kàn gbé ẹ dé FMC èmi á dẹ̀ jókòó sínú mọ́tò hmm. wàá dẹ̀ ṣe tó fẹ́ ṣe wàá dẹ̀ máa lọ mi sábọ̀ lẹ̀ mi tí ì jáde nìyẹn. nínú mọ́tò mo ṣáà wà. aláwọ̀ akùbà ah. nígbà tí mo fẹ́ máa lọ yẹn ọ̀rẹ́ mi kan mo pè dání. ok pé kẹjọ lọ. ẹ ok nígbà tí mo gbóhùn ní FMC hmm. mi ìbá tún dúró mọ́. ẹ fi girlfriend yín lẹ̀ FMC hmm. ẹ̀yin àti ọ̀rẹ́. ọ̀rẹ́ mo bá padà sí Ṣàbọ̀. ok nígbà tí mo padà sí Ṣàbọ̀ yẹn kí ló ṣẹlẹ̀ ó ní àwọn olóṣèlú kan ní àwọn lọ sí PDP eh, secretariat. Okay gbàdá èmi náà fẹ́ dúró de àbọ̀lọ́rẹ ní ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan ṣiṣẹ́ nílépo níbẹ̀ gbà ẹ̀ iṣẹ́ nílépo fan beams pé mo fẹ́ dúró mi gbàdá kí n jẹ́ ká jọ ṣeré níbi kí n jẹ́ ká jọ dúró níbi àbájọ hmm. dúró àbọ̀lọ́rẹ ń pè mí òun ti dé o dúró sílé epo hmm. wọ́n dúró yìí àṣé wọ́n ti jà níbẹ̀ bí ìyẹn nílé epo yẹn. ní irọ́ ní PDP secretariat. ok àwọn àwọn tọ́ọ̀gì olóṣèlú èmi àwọn tọ́ọ̀gì olóṣèlú wọ́n ti dàbí àná èmi wá wá lónìí ọ̀rẹ́ mi yẹn wá fún mi ní aṣọ tí wọ́n ya olóṣèlú nígbà yẹn sí. sẹ́yìn náà mo bó olóṣèlú ṣe ni. mo sọ fún mo sọ nígbà nígbà kan nígbà tí ò tí ì sí ẹ ṣe rí àwa ọ̀dọ́ mẹ́ta làwọn tó ń ṣòṣèlú àwọn tí àwọn òjèlú ọ̀tọ̀ ni wọ́n àwọn òṣèlú onípàtà ọ̀dọ́ lẹ́ máa bá ń bẹ̀ àwọn òṣèlú olówó àwọn àgbàlagbà ni oní pátá là wa. nígbà náà ẹ máa ṣe tọ́ọ̀gì òṣèlú. ẹ sọ fún wọn pé òun tó sọ yẹn àfẹ wọn máa lẹyìn pure water o wọn á kó yín lẹ́gbàá o òun là wa. àwọn olóṣèlú máa ń ràn yín níṣẹ́. bẹ́ẹ̀ kọ́ àwa nínú àdúgbò tí mò ń gbé hmm. ọ̀gá làwa adẹ̀ ń ṣòṣèlú ṣùgbọ́n gbogbo ẹni tó bá fẹ́ wá ṣòṣèlú ní àdúgbò tí mo wà yẹn ní wọ́n tí mo wà yẹn àfi kó kọ́kọ́ délé tiwa hmm. tí o bá délé tiwa tá a bá fọwọ́ sí kò síṣẹ́ tó fẹ́ ṣe. kó wá julẹ̀. ẹ kò síṣẹ́ tó fẹ́ ṣe kò ní dúró sọ̀rọ̀. àfi kó kọ́kọ́ wá fún ìkànlẹ̀ àfi kó kọ́kọ́ wá fún ìbàdàn náà tiwa. so ìyẹn ti jẹ́ kémi náà wo ara mi ní ah. alágbára tó rà ń rówó ń bẹ̀. wọ́n padà ń bá lọ dúkùú sí ilé epo aṣọ tó fún mi ni mo wọ̀. ìyẹn aṣọ òṣèlú. ẹ Allahu akbar hmm. ìyàwó bá dé òun ti ṣetán kí n jẹ́ ká máa lọ lé jẹ́ ká sì ní sùúrù jẹ́ ká máa kó tó ń ṣe mẹ jẹ́ ká sì jókòó ẹ ọ̀rẹ́ mi tó ń ṣe ń lè po mo bá pè ó yá ra nǹkan fún wa ra nǹkan fún wa mo bá kó kóòkì síta àmúkó kóòkì yẹn là ń mú lọ́wọ́ ni mo gbọ́ inú wọn yẹn ló wà lọ́nkàn yẹn ah. tàlélẹ́ ara wọn nù ara wọn nìyẹn ah. èmi náà dẹ̀ jọmọ tó le fún ara mi. ẹ sì ti wọṣọ kàmpẹ́yìn ní olóṣèlú. kí ló ṣẹlẹ̀ kí ló ṣe ẹ ṣé mo fẹ́ price òun ni price bíi ti báwo kí ló ṣe ẹ kí ló dé nínú wọn ni nínú wọn wo ló bá dé sùn hmm. èsù yìí pọ̀ bá jábọn gbà lọ́wọ́ ẹ̀. ẹ jábọn tó wà lọ́wọ́ ẹ̀ gbà. ọmọ jábọn gbà. sọlọ́pàá lòun. olóṣèlú ni wọn. tọ́gì olóṣèlú náà náà. bá jábọn ó bá di kàtàkìtì kàtàkìtì àfi gbòò eh! bá gbòò. wọ́n rọ̀ bọ́ọ̀lù yìí. bàbá yìnbọn bàtà pọ̀ mí níkùn báyìí ó dẹ̀ yí mi kú báyìí ó dẹ̀ lọ fọ́ lẹ́sẹ̀. égbè ìjà yìí bá dé ló bá di ló bá kẹnu kẹkẹkẹkẹ. ìbọn ìbọn tó yìn fún yín nìkan. ó yí mi kó báyìí ni. ó wá sákùú ẹ̀yìn. ó wá lọ fọ́ òun lẹ́sẹ̀. ó wá padà sí ẹsẹ̀ tòun. ló fọ́ lẹ́sẹ̀. agbára kan nù o. ṣé àpapọ̀ àjọ drag ìbọn orí ti wà ní kùtè ìdí ti wà lọ́wọ́. ìyẹn wá yìn sí kun yín ni. ọlọ́run wá. ọlọ́run wá jẹ́ ó sákùú yín. ọlọ́run wá jẹ́ kó yí mi kó báyìí. ó wá bá mi lẹ́sẹ̀. ó wá bá òun lẹ́sẹ̀. lẹ́sẹ̀. bó ṣe ṣubú nìyẹn èmi ni mo tún gbé o. èyí ẹ èpù ẹ. mo bá tún gbé ibi tí mo ti ń gbé lọ ni wọ́n ti gé mi lọ́rùn yìí. wọ́n san yín ládàá lọ́rùn. bẹ́ẹ̀ni òun jù. ojú akélélé àbájá. aké ni kì í ṣàdá. kì í sọ̀bẹ kì í ṣàdá kì í ṣègùn. aké gangan ni. ń rè. bẹ́ẹ̀ni. ojú akéré. aké ni o. yóò yóò ìtọ́jú olùbáyìí ah ẹdẹ ẹdẹ ẹdẹ ẹdẹ ẹdẹ bọ́tì ní àyà yín ẹdẹ bọ́tì ní àyà yín. wọ́n bá gbé mi ló bá di ọlọ́pàá wọn bá gbé wa àtẹ̀mí àtòun ó di general hospital nígbà tá a di general hospital wọ́n ní wọn ò lè gbà wá kìnìún yẹn ti pọ̀ ju tí wọ́n lè ṣe bẹ́ẹ̀ lọ. wọ́n kọ́ ẹ̀ ní general hospital ó bá di FMC. ṣé ti jayi ti jayi lábẹ́kúta ń bí nígbà tá a di FMC ìyẹn federal medical center federal medical center ìdíyàbá wọ́n gbé mi sẹ́gbẹ́ wọ́n gbé wa sẹ́gbẹ́ ara wọn ni nígbà tí mo lajú mo bá àbọ̀ lọ́rọ̀ yẹn. lọ́nà ìgbẹ́ ìyẹn ti ẹ̀yìn náà ti dákú. ẹ̀jẹ̀ ti lọ. òun náà òun náà ti. òun náà ti dákú títí ẹ̀jẹ̀ ti waste lọ́dọ̀ títí ẹ̀ náà. Hmm. nígbà tí mo lajú ọjọ́ kejì ni mo lajú. Hmm. wọ́n ti wé láwàní sí mi lórí. Hmm. láwàní tàwọn àfa. ti hospital ni bandage wọn bandage orí yín. ẹsẹ̀ tí mo máa gbé báyìí mo kàn rí pé sẹ́ni ti wà lẹ́sẹ̀ mi wọ́n bẹ́ẹ̀dì. wọ́n ti ah. wọ́n ti sẹ́yìn ní ẹsẹ̀ yín wọ́n. ẹ eh, kí ló ṣẹlẹ̀ kí ló lè fa irin bẹ́ẹ̀dì. ẹsẹ̀ mi lára bẹ́ẹ̀dì kí ló dé. wọ́n bá ní ìjọba ti dá sí. àwọn ọlọ́pàá. ẹ eh, báwo ló ṣe wá jẹ́ pé mi ni wọ́n máa ṣe ní ẹsẹ̀ tèmi ẹni eléyìí nǹkan. Hmm. níbẹ̀ ni wàhálà ti dé o. girlfriend yín tẹ́ wà ń bẹ̀ ń kọ́. wọ́n ṣe léṣe wọ́n sì hàn náà ládàá. wọ́n ṣe àbọ̀ lọ́rẹ́ léṣe ṣùgbọ́n ọlọ́run jẹ́ kí n kankan ṣe. toyún toyún. ọlọ́run jẹ́ kí n kankan ṣe. o sì ṣoyún inú ẹ̀. o sì ṣoyún inú ẹ̀. káì káì káì. nígbà tó máa dọjọ́ kẹrin àbọ̀ lọ́rẹ́ dé. ok. ló bá jókòó tì mí. Hmm. gọ́vnà ìrìn àjò yìí ọlọ́run lọ́mọjọ́ tó máa dé o. òun ti pe dáàdi òun ti gbà fà òun dẹ̀ sọ fún ọ̀pọ̀ ní kó má jáde sórí pò gbọ́ báyìí. nígbà tí mo tún máa lajú màmá mi ti Ah, ìyá dáadáa. ìyá àbèjì ó hmm. ti jókòó tì mí hmm. kí ló dé tí wọ́n ṣe so ṣé ènìyàn mẹ́mi lẹ́sẹ̀ sí bí ilé mi fẹ́ mọ̀ wọ́n láwọn ò mọ̀ hmm. mo forúkọ bòyàn kan láṣẹ nínú ilé alágbára ni wọ́n nínú àwọn olóṣèlú lásìkò yẹn náà bá wá bá mi. wọ́n wá bá yín lọ wọ́n kí n lọ síbítù. wọ́n wá bá mi lọ síbítà ọlọ́run á bá wa ṣe ń rọrùn. ẹ dákọ̀ wọn kò ní fẹ́ kí n dárúkọ alágbára tí àwọn èèyàn mọ̀. olóṣèlú tó lókìkí ẹ jẹ́ kí n dárúkọ wọn akíìmọ̀ ọlọ́gbọ̀n wọn ni alhaji abdullahi akíìmọ̀ dẹ́jìmí ọlọ́gbọ̀n wọn hmm. ó kí n gbọ́ràn ni o pápá máa ń gbọ́ràn hmm. ó ń gbọ́ràn sí mi lẹ́nu hmm. kò yẹ kó jẹ́rù gbẹ̀yẹn nínú ilé tí máa ṣẹlẹ̀ sí ẹ ṣùgbọ́n ọlọ́run á bá wa ṣe ọlọ́run á bá wa ẹ̀ bọ̀dá yẹn tún gbé gọ́vnọ̀ stéètì wa ah. ọ̀nà tá à ń sọ yìí tóbi. kíta ni gọ́vnọ̀ tó wà ní stéètì náà. gbẹ̀gàdà nẹ̀ ni gọ́vnọ̀ Ògùn stéètì hmm. lásìkò yẹn wọ́n bá tún gbé gbẹ̀gàdà nẹ̀ wá bá mi. lọ́sítù náà lọ́sítà ẹni táwọn sọ nìyẹn ọmọ àwọn táwọn sọ nìyẹn hmm. gọ́vnọ̀ bá ní ká ní ọlọ́run á bá wa yanjú ẹ̀ pé ọlọ́run á ṣe gbẹ̀ nírọ̀rùn kí sáà ní sùúrù ọba lọ. inú yóò ti dùn báwọn pé ọlọ́run ṣeun. ọkàn ti balẹ̀. wọ́n ti ẹ̀tún sanwó bíìlì hospital. wọ́n sì. ọwọ́ lásán wò ẹ̀yin lẹ sanwó yín. ọ̀ sanwó kankan. wọ́n á tiẹ̀ tán àtọ́ ọlọ́pàá. ọ̀ tán kankan. ẹ ẹ máa bá sórí bọ̀. ọba tún kúrò hmm. wọ́n bá gbé mi mo wá ní nurse sister kan nurse assistant òun ló máa wọ́n gbé mi wọ́n ń lo antibiotics fún mi antibiotics ni wọ́n lásìkò hmm. àsìkò báyìí ni mo máa lò wọ́n wá gbé mi hmm. onígbóná ni mo máa fi ń wẹ̀ wọ́n ti lọ bá mi ṣe onígbóná wa ní kí n ní sùúrù o ọlọ́run fẹ́ lo ipò yìí fún mi. Hmm láti fi rí nǹkan gidi ni o ṣùgbọ́n pé tó bá pé yẹ kó jókòó síbi tó yẹ kó jókòó sí ò ní rí báyìí torí ò jókòó ọlọ́run fẹ́ fi ẹ́ jókòó gangan ni o kó wá tètè discover nǹkan lọ́ba fẹ́ lù ẹ̀ fún un wọ́n ti rìn àjò yìí máa pẹ́ o. ẹ lọ hospital. ẹ mo wá ní àkílẹ̀ tẹ̀ ẹ̀rọ bí wọ́n ní à ṣé mi ṣe béèrè pé kílẹ̀ tán ṣe mo ní mo béèrè kí náà èso ṣé ìmọ̀ fẹ́ sàn sọ́mọ́ yẹn lẹ́sẹ̀ ni ó ti di court case. ẹnì kejì tí ó yìnbọn tó gbé bọ̀ wá kọ́. ẹni tí kejì wa ń kọ́ ọ ní wọ́n ti ṣíwájú mi lọ àwọn ti lọ report. ooo àwọn pàdé ẹ̀ pé àwọn èèyàn ti lọ report mm-hmm. èmi sábà pé àjọjà ni o àwọn tó àjọ máa wa méjèèjì àjọ máa lọ nígbà tó yẹn bá gbé mi ó bá di ìbára police station ó máa yanjú ó máa yanjú ó máa yanjú láti bára ó délé wéran. lẹ́yìn tí gómìnà wa kí ni. nígbà tá a máa mo lo oṣù kan àti ọjọ́ mẹ́rin léléwéran ní police station. ní police station oṣù kan àtọjọ́ mẹ́rin. nínú sẹ́ẹ̀lì nínú sẹ́ẹ̀lì. oṣù kan ọjọ́ eh, mẹ́rin nínú sẹ́ẹ̀lì. bẹ́ẹ̀ni sẹ́ẹ̀ tù ni mo wà. oṣù kan ọjọ́ mẹ́rin nínú sẹ́ẹ̀lì. oṣù kan àtọjọ́ mẹ́rin ni mo lò. Ah. corporal lukman òun ni ipo mi wọ́n wá ní ọwọ́ ìjọba pọ̀ lórí ohun tí mo bá débi yìí o hmm. petition ti pọ̀ gan-an ṣùgbọ́n tó bá ọlọ́run nínú àánú ẹ̀ á ṣàánú mi o. irú ìyàwó ló jẹ́ ní eléwé ran nínú sẹ́ẹ̀lì olówó lóṣù kan sí i. Eh, èmi ò gbogbo ìgbà tí mo fi wà látìmọ́lé Ọlọ́run jẹ́ kí ìyà jẹ mí. ẹ ẹ ẹ ṣó ẹ ní kọbra. kọbra Lukman mm-hmm. wọn ní ìrìn àjò yìí máa le o kí n kún fún bẹ́ẹ̀ lọ́hùn dáadáa kí n dẹ̀ sọ fún Ọlọ́run pé kó discover mi kó jẹ́ kí n discover ara mi nǹkan tí màá wúlò fún. àwọn èèyàn rí nǹkan kan nù yín. Ọlọ́run jẹ́ kí n rí ṣe o ṣùgbọ́n nísìnyí níbí kí n múrun kíkí lókùnkúndùn hmm. lọ́dún náà lọ́hùn german cell mi wà èmi ni mo wà sí mọ́mù láti german cell tí gbogbo sẹ́ẹ̀lì tó kù máa fi kírun. german cell. bẹ́ẹ̀ni ìsàlẹ̀ ló wà níbí first cell láftà àtàwọn obìnrin ní ilé ìwé ni cell two hmm. tẹ́mi bá ti tá bá ti ṣe kámọ̀ bẹ́ẹ̀ yẹn èmi ni máàmù àwa bẹ̀ sí kírun bẹ́ẹ̀ kọ́pẹ́rẹ́ alúpùn wa ni màá tún ràn ẹ́ lọ́wọ́ wàá máa ṣe wáàsí nínú sẹ́ẹ̀lì sí sẹ́ẹ̀lì káàkiri mo wá tún wá ṣe bẹ́ẹ̀. ìyẹn nínú ọgbà police station eh, eh, headquarter eléwéran. mo ti wá mo ti gbègbè sí ayé mi lọ́nà kan. eléwéran lábẹ́òkúta. ṣé ẹ jókòó mi hmm. àáfàá mi nọmba dín ṣe abdullahi ọ̀dẹ́gbilé usman ọmọ ọlánúṣẹ́ olúwa bá mi ṣèkẹ́ wọn dáadáa àmín olúwa má fàáyé ni wọ́n lára àmín má bá dé ibi tó wà yìí hmm. ọlọ́run ní ọwọ́ nínú ibi tó wà yìí o. ọlọ́run lọ́wọ́ sí kẹwàá sẹ́ẹ̀lì. ọlọ́run lọ́wọ́ níbi tó wà yìí o. àwọn àti àbúrò mi kan Sherifudeen Kushimo àti àbúrò mi kan eh, Dáre Olúwadámiláre hmm. ni ẹ̀yin méjèèjì ẹ mọ ti máa ṣe pẹ̀lú ẹ̀gbọ́n yín hmm. tọ́lọ́run bá ti yọ ń bí kò lè tán síbi o yóò dọ́gba ẹ̀wọ̀n ah ah lọ́ba sọ pé síwù sọ pé ọ̀rọ̀ yẹn máa padà dọ́gba ẹ̀wọ̀n ní ẹ̀wọ̀ ẹ̀yẹn máa ṣe é tí ṣé ìwà bá dé wọ́n wá fún mi tẹ̀sùbà kan náà lọ́dún náà lọ́hùn wọ́n wá fún mi tẹ̀sùbà kan náà kí n gbà kí n máa bẹ lọ́hùn mo wá ń ṣe àṣàlátù kan tí wọ́n ń pè ní Dawratul Kamal Dawratul hmm. Kamal ni mo wá ń ṣe ló wà lọ́ńdà gbogbo àwọn tí ó yẹ kí wọ́n bá mi dá sí ìrìn àjò yẹn wọ́n ráyè ọlọ́pàá ògbémi lọ́bì kankan ọkọ̀ fún mi lẹ̀ síbẹ̀ tí ipo ń bẹ́ lára ní ọwọ́ agbára sì wà lórí ọ̀rọ̀ ẹ o aláàjì mi tẹ̀sí lọ mẹ́ka o aláàjì ọwọ́ agbára sì wà lórí ọ̀rọ̀ ẹ ní o so ti jẹun gbàgbàgbàgbà ṣé kí n lọ bẹ́ẹ̀ ra oúnjẹ wá àwọn èèyàn mi ti gbó oúnjẹ wá nígbà tó dáàyè kan wọ́n sọ fún àwọn èèyàn mi pé mi sí ní iléèwé ìrànmọ́ pé wọ́n ti gbé mi kúrò bẹ́ẹ̀. ẹ̀ẹ́dẹ̀ wà ń bẹ̀. mo dẹ̀ wà ń bẹ̀. ebi ò wá pa yín. à ah, ọlọ́run jẹ́ kébi pa mí látara ipo mi hmm. wọ́n wá lọ́jọ́ kan wá ní bẹ́ẹ̀ lọ́hùn kó o kúrò ń láàrin ọ̀sẹ̀ yìí o bẹ́ẹ̀ ọlọ́run dáadáa agbára pọ̀ lórí ọ̀rọ̀ ti pọ̀ ju bẹ́ẹ̀ lọ́hùn dáadáa kó o kúrò ń bí mo ti gbọ́ nígbà tí mo máa ṣàdúrà tó máa pọ́jọ́ kẹta nọ́mbà wa bá mi láàárọ̀ forty-seven count charges for the seven can charges ẹ̀sùn oníga mẹ́tàdínláàádọ́ta. wọ́n fi gbé mi dé. seven can charges hmm, sójú sójú ìjà yẹn tẹ́ ìjà lónìí. kò ju yẹn náà lọ àwa la dà lóru àwa ni àwọn olóṣèlú ń lò àwa ni wọ́n táàgì mi pẹ̀lú Gbénga Daniel pẹ̀lú gọ́vnà pé àwa ni gọ́vnà rán láti fi bá àwọn àwa ni tọ́ọ̀gì olóṣèlú rán láti fi bá àwọn àwọn èèyàn wọn tó kù ah èmi nìkan ni wọ́n gbé lọ court èmi nìkan ni mo dá dé prison nígbà tí mo dá dé prison ṣe ọlọ́run tún ṣe ìyanu. wọ́n dájọ́ lọ́gbà ẹ̀wọ̀n pé kẹwọn lọ sí. ẹ mọ̀ pé ó ti di capital offence hmm. wọ́n máa dúró fún DPP advice wọ́n bá nígbà tá a dé tí mo dé ọgbà ẹ̀wọ̀n ṣé gbogbo iṣẹ́ tí èèyàn bá ti ń ṣe láyé. lọ́gbà ẹ̀wọ̀n yẹn ṣé remand ni àbí. ẹ àwọn tí ń tẹ̀ ẹ́ okay gbogbo iṣẹ́ tí èèyàn bá ń ṣe láyé ẹ̀ tí ò bá ti fi ìrànlọ́wọ́ ọmọlúwàbí sí kò ṣeré lórí ẹ̀ nígbà tí mo wá dọ́gba wọn àwọn ibi tí mo ti ṣiṣẹ́ tọ́ba ti fẹ́ jáná wọn ẹ má ja iṣẹ́ òní dáàtì ṣe iṣẹ́ bá àwọn tí gbòòsù ẹ̀ fún wọn lẹ̀ àwọn ni wọ́n bá pàdé jù lọ́gbà wọn ọ̀rẹ́ mi kan ó wa mọ́tò ọ̀gá ẹ̀ wá sí òkè jẹun wọ́n wá fọ́ gíláàsì mọ́tò yẹn kò dẹ̀ sọ pé òun lọ sókè jẹun fún ọ̀gá ọ̀tọ̀ níbi tí wọ́n ràn òun yábi tó ń lọ ni ó wá pè mí pọ́n fọ́ gíláàsì mọ́tò ọ̀gá. ń pè yín lọ́gbà ẹ̀wọ̀n. irọ́ kó tó dọ̀rọ̀ gba ẹ̀wọ̀n pé kí la fẹ́ ṣe mọ́ ah, àwọn tí ma fọ́ mọ́tò gíláàsì mo bá lọ ó yá bá mi gé gíláàsì mo bá sanwó. Hmm. nígbà tí ma débẹ̀ ẹ̀ẹ́ Mr. Kọ́mọláfẹ́ bí wọ́n sì wà láyé bí wọ́n sì kú mi wọ́dà ni wọ́n lọ́ba ní à ah, nẹ́pà nẹ́pà kí ló dé òkè sóníjà kí dàgbọ́ òkè sóníjà kí ló ṣẹlẹ̀ bọ́ ṣàlàyé fún wọn bá lọ sókè wọ́n bá lọ bá ọ̀gá wọn pé ẹni tó ń gbé wá yẹn ọ̀gá nepa ni o hmm. kódà ní gbogbo àdúgbò àwọn ní gbogbo àdìgbò yẹn a kò sẹ́ni tó burú kò so náà tó kù bá wọn máa tún máa bá wà bẹ̀ wọ́n ni ọmọlúàbí ni ọmọlúàbí ni o dáadáa ọ̀gá kí la fẹ́ ṣe ọ̀gá wọn bá bọ́ sísàlẹ̀ nígbà tó dà tó máa bọ́ sísàlẹ̀ ó jẹ́ni tí mo tún ṣe ìrànlọ́wọ́ fún lórí ẹ̀ lẹ́nu iṣẹ́ yìí lẹ́nu iṣẹ́ nepa lẹ́nu iṣẹ́ nepa ah ah, ah ẹyin sẹyìn bá wọn jáná ńgbà náà ni. mi ò mi mi nífẹ̀ẹ́ sí ká jáná iná èèyàn mẹ́ta ni èèyàn mẹ́rin mi mi mi lè gbà kẹ́ já wọn jáná àfa ẹni já ti babaláwo ẹni já ti pásítọ̀ ẹni já ti ṣiṣẹ́ ìjọba hmm. pàápàá tó bá jẹ́ tíṣà. àwọn à ń jẹ wo. Ah, kò lè wọn kàn jẹ wo hmm. gbogbo àwọn tẹ́ ẹ rí tí mo dárúkọ yìí àwọn tí wọ́n ń ṣí ṣọ́ọ̀bù láì sọ pé ẹ wá rajà lọ́wọ́ mi ni wọ́n wọn ò mọjọ́ tí kọ́sọ́mà bọ̀ ṣé tíṣà ló tó fẹ́ kí ló fẹ́ ta lé tó fẹ́ gbé lọ́wọ́ ọmọléèwé tíjọba bá ní kò tí ì sówó oṣù kò sí tó fẹ́ sí wọ́n tẹ̀ máa lọ bí iṣẹ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ yá padà sórí pọ́ìntì ọ̀rọ̀ tá n bá o. ló bá dé ah, ah, ọ̀gá nípa ìwọ ni torí pé jẹ́wọ́ yẹn ò ní rí nira tó máa fi kúrò mi ṣùgbọ́n kí ló hmm. ṣẹlẹ̀ mo bá ṣàlàyé fún ọ kí n mọ́kàn kí n mọ́kàn mi dáadáa ni o nǹkan mẹ́ta ló wà nú ọgbà tí mo wọ̀ yìí o. Hmm tí n bá mọ̀ pé mo fẹ́ jẹ́yàn lọ́la kí n mú dáadáa ń bí o hmm. tí wọ́n pẹ́ fẹ́ mú kan tó kù màá tún yẹn náà mú ń bí o hmm. tí wọ́n pẹ́ fẹ́ máa ṣe kébékébé kí n jẹ́yàn díẹ̀ kí n ṣàbùrú díẹ̀ màá mú yẹn náà ń bí o hmm. ṣùgbọ́n kí n mú ìtí n bá fẹ́ mú bí dáadáa o lọ́ bá mú mi nígbà tí wọ́n máa lọ mú mi sínú sẹ́ẹ̀lì ó ti lọ bí ọwọ́ aago mẹ́fà àbọ̀ sí aago méje nírọ̀lẹ́ wọ́n fẹ́ máa mú mi lọ sínú sẹ́ẹ̀lì báyìí ni kọ́mọláfẹ́ yẹn bá ní ẹ má bàa mú mi lọ sí ibi tí gbogbo àwọn tó wà mẹ́ẹ̀ wọn ń ṣe kò sọ́daràn tó tó le tó le bẹ́ẹ̀ bá mú lọ bẹ̀. wọ́n lọ lu ipa àwọn náà máa ń lura wọn. ọ <coughs> ṣàlejò ni ẹ̀yàn gbà ṣàlejò hmm. nígbà tí mo débẹ̀ mo bá rí ọ̀rẹ́ mi kan tá a rò pó tí kú. Eh? Ah! ọgbà ẹ̀wọ̀n ìwọ wà. ọgbà ẹ̀wọ̀n ìwọ wà. arògbó ti kú. gbogbo wa lágbà pọ̀ ti kú olóhùn òkú ibi lòun wà. ló bá so mọ́ mi òun ni òun wá jẹ́ IG IG bò inspector general ah provost wa IG wa. nínú ọgbà ẹ̀wọ̀n. bẹ́ẹ̀ ni bàbá nínú sẹ́ẹ̀lì ló bá sọ fún mi pé kò sínú ọ̀kan tẹ̀ lè ṣe fún. àlàyé yìí o ẹ má lù ú o. ọ̀yáyá tó wọn bá ná ẹ̀yin náà ah, wọn bá kó bí tì fún. wọn máa lejò ni wọ́n pè wọ́n kó wá ṣàlejò. péyàn kan bá ṣẹ̀ṣẹ̀ dé eh, sí. ẹ á ṣàlejò ló bá kírètì àyè lẹ́gbẹ̀ẹ́ aniyanji line provost line adẹni sábó. tí fi nǹkan fàlà sí. Allahu Akbar gbogbo ẹni tọ́lọ́run bá dùn tó rọrùn sùn nù lẹ̀ kó máa dúpẹ́ fọlọ́run o gbogbo ẹni tọ́lọ́run bá ṣàánú ẹ pé èyí tó sùn lónìí tó tún jì í a máa dunnú tó dọ́gba àwọn òṣèlú tí wọ́n ti ṣeré ṣé ẹ mọ̀ bí sẹ́mẹ́ntì ṣe olóòtú ẹ mọ̀ bí sẹ́mẹ́ntì ṣe mm, mm. ṣé ẹ mọ̀ pé wọ́n á to àwọn sàárè kan báyìí. bẹ́ẹ̀ni á fọ̀nà lẹ̀ báyìí. bẹ́ẹ̀ni á tún fi kan báyìí. bẹ́ẹ̀ni á tún fọ̀nà lẹ̀ báyìí. bẹ́ẹ̀ ni ọgbà àwọn òṣèlú ní sísun nínú sẹ́ẹ̀lì táwọn èèyàn máa ń sùn lọ́gbà nínú sẹ́ẹ̀lì ig line rè provost line ló wà lẹ́gbẹ̀ẹ́ lọ́hùn báyìí sáàbù sáàbù yẹn ni àwa tá a ṣẹ̀ṣẹ̀ dé tá a tì ní kankan sáàbù àwa sùn ní kọrí nkọ̀dí èèyàn kan yórí báyìí ibi tó rí eléyìí wà ibẹ̀ lẹ́yìn máa yẹ́sẹ̀ sí. ẹlòmíà gbèsè sí agbórí báyìí. ẹ a máa sùn ní kọrí nkọ̀dí bẹ́ẹ̀ bí ẹja sandin bẹ́ẹ̀ láti sùn ló ní kọ́ fi mí sí wọn kírètì àyè fún mi lẹ́gbẹ̀ẹ́ o ló hmm. bá kírètì àyè fún ìgbà náà lákọ̀ọ́kọ́ ló bá pè mí ó ní wálé hmm. bí yàtọ̀ sí ìgboro gbogbo nǹkan tó ń kó jẹ́ tó ní kò débí o. Hmm. wà jẹ́ntù bíi ni. ó máa jẹ́ntù ni nǹkan alákọ̀ọ́kọ́ gbogbo ẹni tó bá wá kí ẹ láti ta tó bá pé hundred naira náà mú wá fún ẹ má padà débi kó sọ pé fifty naira ni o wọ́n máa ti mọ̀ láti bẹ̀ yẹn kó tó kúrò mẹ́ pé hundred naira náà fún ẹ bí o. Mm gbogbo tó bá ti gbé fún ẹ má parọ́ ibi yóò ṣe parọ́ be generous ẹ ibi yóò ṣe parọ́ gbogbo tó bá ti ṣe àwa máa mọ̀ kó tó kúrò níbi tó ti gbàlejò yẹn a máa mọ̀ nù bí. ta ni fún ni information. ṣùgbọ́n àwọn kan ní wọ́n ń pèsè iṣẹ́ ń bẹ̀ ibi inú sẹ́ẹ̀lì làwọn kan ti jáde wọ́n ti lọ ṣiṣẹ́ ń bẹ̀. mo bá wà ní ọgbà ẹ̀wọ̀n mo rí pé mi kì í lè sùn lóru ah. orúkọ ikùn mi. bí ẹ̀fọn. ẹ̀fọn kọ́ o oorun kì í kùn mí mo kàn máa jókòó títí tílẹ̀ máa fi mọ́ ọ̀rẹ́ mi wá sọ fún mi pé èyí tó fi jókòó yẹn ti bá fà ní. yìí máa ṣàdúrà. yóò jẹ́ máa ṣàdúrà mo mọ èèyàn kan bí yìí o ọ̀rọ̀ tiẹ̀ tó tiẹ̀ ti ní petition lórí kọ̀ọ̀kan bí ó máa ń le o ó dẹ̀ tí ì lè mọ tí DPP máa sọ tí wálé máa ṣàdúrà. mo ṣe kànáà Zakariya. Hmm ọ̀dẹ́gbilé ọmọ lánàṣẹ olúwa gbogbo kíbi tó ń ká fún mi wà láyé ó jẹ́bi tó dáa fún wọn. àṣẹ gbogbo ìgbà tí wọ́n fi gbé mi débẹ̀ wọn jẹ́ ká fún àwọlé torí kò sówó tá a bá fẹ́ kò sí owó tá a máa san lẹ́nu ọ̀nà owó àìsàn owó kìíní kan owó gbà kò sí. àfa àwọn adékòsí ẹnu géètì láti àárọ̀ aago mẹ́jọ àárọ̀ làfa máa ń dé wọn kúrò láago mẹ́jọ alẹ́. wọ́n wá ráàyè lọ́jọ́ kan wọ́n wá sọ fún wọn pé kán gba tẹ̀sùbà tó kán wọ́n wá rán èèyàn kan pé kó bá mi gba kó gba tẹ̀síwá tó wà lọ́wọ́ mi kó gbà wá kó bá mi fún kó fún mi ní tẹ̀síwá ilé kí n máa sọ pé yánúrù mútàlísọ́lùmí. yánúrù mútàlísọ́lùmí kí n lọ́ máa sọ bẹ́ẹ̀ ìyẹn ni kí n máa ṣe kí n má má dúrà mí lẹ́yìn ẹ̀ mọ́ ìtumọ̀ hmm. ìmọ́lẹ̀ olúwa tó lálàáfíà kó máa wá bá mi mo bá jókòó ah bá gbé safa mi wá bí ni wọn láfa mi wá bí hmm. àbúrò mi kan tó jẹ́ àbígbẹ̀yìn ìyá mi. Okay lójoojúmọ́ lójoojúmọ́ ló fún mi ní two two thousand naira ọdún kan àtòṣù mẹ́sàn-án. ló dẹ̀ fi ń san ló fi fún mi two thousand naira two thousand naira kí n fi jẹun ṣé wàá rí owó tó wá fún mi. ṣé wọn ìfún yín lóúnjẹ ní ọgbẹ wọn ni lóúnjẹ tó dáa lóúnjẹ wà bẹ́ẹ̀ o tán fẹ́ já sí tán fẹ́ ran sí oúnjẹ wà bẹ́ẹ̀. ṣùgbọ́n kò lè yóò yàn wọ́n ti wọn owó ẹ̀kú tó wọlé wọ́n ti gbé sórí skéèlì wọ́n ti mọ iye oúnjẹ tó máa jẹ. wọ́n ti gbìyànjú skéèlì. yóò wọ̀n lórí skéèlì wọ́n wọ̀n wọ̀n ẹ̀ wọ́n wọ̀n àìtì ẹ̀ wọ́n wọ̀n owó ẹ̀ wọ́n tẹ̀ fún blanket àtàbọ̀ tó fẹ́ fi jẹun. so sáìsì ń kálukú lóúnjẹ. so ọ̀tọ̀ọ̀tọ̀ ní sáìsì ẹ ti wà mẹ́ o bá jẹlé táwọn tó ní ọ̀bà ti wá nǹkan kan wọn bá tíjọba ní náà ló fẹ́ jẹ. bọ̀ oúnjẹ mẹ́ta lójúmọ́ ni. ó pé tí ṣùgbọ́n ṣe ni mi fi ẹnu kan oúnjẹ yẹn rí tí mo fi kúrò ń bẹ̀. kí mi kì í jẹ́ ni. wáyé. àbúrò mi máa fún mi ní two thousand lójúmọ́. ok. ẹ àwọn ọ̀rẹ́ mi máa parapọ̀ àwọn ọ̀rẹ́ kan tán ní ṣe tí mo kọ́kọ́ sọ lá àwọn adúró ti ni wọ́n á kóra wọn jọ hmm. wọ́n á fowó ránṣẹ́ sí mi. Hmm. mo tún wá ní mo wá ní ẹ̀kọ́ tó ṣe pé kò ní dé láì gbóúnjẹ wá hmm. ṣé wá rí olótùú nígbà tí wọ́n á dáàyè kan ẹ bá wà pé mo sọ pé mo ti bímọ ọmọ yẹn wá fẹ́ rí mi lọ́rùn yàn. ó fẹ́ rí dàdí ẹ ọmọ ti dàgbà ọmọ ti dàgbà ọwọ́ àmú wá bá mi níbẹ̀ ó wá ní my daddy what are you doing here. are you are you in for an excursion. Ah. where are you surrounded by the by these people. àwọn tó gbébọn. Hmm. àbí àwọn custom àwọn gbé wọn wọnú ọgbà wọn àwọn wọ́dà tí wọ́n dúró hmm. ibi tá a ti ń gbàlejò ló bá ní ló bá ní kàn jẹ́ kó máa lọ. Eh, ẹkún fẹ́ máa gbé omi bọ́ lójú mi mo ní kàn gbé kàn jẹ́ kó máa lọ ṣé wàá rí àbúrò mi sheriff hmm. àti olúwadámiláre yẹn wọn fi mílẹ̀ nígbà kankan mo tún láàbúrò kan tí ẹ náà tún kún ọ lọ́wọ́ pẹ̀lú super délé super ó wà lamẹ́ríkà báyìí kọ́lọ̀ má jẹ́ kí tiẹ̀ bàjẹ́ kọ́lọ̀ jẹ́ kó kórè kó délé délé máa lọ yá owó tó fẹ́ wá fún mi lọ nínú ọgbà ẹ̀wọ̀n ni hmm. délé àti isa hmm. ọmọ ìyàwó dé hmm. àwọn méjèèjì àwa papọ̀ wọ́n wá dúró síbi ojú wíńdò hospital ibi tèmi hàn kí n tì mí mọ́lé ní gbogbo ọjọ́ wọ́n máa ń ṣí wọn ní ọgbà ẹ̀wọ̀n ní aago mẹ́wàá láàárọ̀ wọ́n á ṣí wọn sílẹ̀ tó bá dago méjì wọ́n á tì wọ́n wọlé wọ́n á gba nọ́mbà wọ́n á ṣe counting tó bá ti kírun tán wọ́n á tún ṣí àwọn èèyàn síta tó bá dago mẹ́rin lẹ́yìn ago mẹ́rin yẹn ó dẹ̀ dago mẹ́fà tá ago mẹ́jọ bá ti lù wọ́n máa ṣílẹ̀kùn mi máa jáde. lálẹ́. ago mẹ́jọ àárọ̀ wọ́n máa jáde kọ́ wá máa ti gbogbo wọn kọ́ máa ti omi ní kúrò wọ́n máa ní kí n jókòó síbi kan níbi ọ̀dọ̀ àwọn tí wọ́n ti dájọ́ fún àwọn inmate máa jókòó síbẹ̀ màtí kò sórí cement bẹ́ẹ̀ máa ka kurani. ẹ máa ṣàdúrà. àyè àwọn tí wọ́n ti dájọ́ fún ọ̀tọ̀. ìpele mẹ́ta ló wà lọ́gbà wọn. ok awaiting trial. ọ̀tọ̀ làwọn èèyàn tí wọ́n ti dájọ́ wọn àwọn tí wọ́n ti lọ́jọ́ oní ten years oní twenty years àwọn tí wọ́n dájọ́ ọkú fún. àwọn tí wọ́n dájọ́ ọkú fún wọn máa ń pa wọn ni. ah èmi ọ̀ pààyàn tẹ́mi fi kúrò ń bẹ́ẹ̀ o. ok ó àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn hmm. àwa jókòó àwọn èèyàn náà pọ̀ tí wọ́n ń ṣí sílẹ̀ bẹ́ẹ̀ o àwọn ọmọ nǹkan kúránì dámiláre yìí àti àbúrò mi ṣẹ̀rífì hmm. nítorí wọ́n fẹ́ fún mi lówó hmm. torí wọ́n fẹ́ kí n mọ̀ pé mo wà nù nira hmm. wọ́n wá lọ ta láptọ̀pù wọn àbúrò mi dámiláre yẹn lọ ta láptọ̀pù títí ẹ̀. Okay ọ̀rẹ́ ló jẹ́ sí àbúrò tèmi o kò mọ̀ mí rí o kò mọ̀ mí rí o ọ̀rẹ́ àbúrò yẹn ọ̀rẹ́ àbúrò mi ló mọ̀ àbúrò mi yẹn kò sọmọ ìyá mi o ọmọ bàbá mi ni ọba kan mi ni sẹ́rífù wà ń bá rí nígbà yẹn sìkọ́ lọ́dẹ kúrò èkó délé sẹ́rífù ló mọ bó ṣe gbéfẹ́ mi sí dámiláre lọ́kàn lọ́ba lọ ta laptop wọ́n bá kó wá fún mi wọ́n kó wá fún mi bẹ́ẹ̀ o ah, bóyá bíi hundred thousand last yẹn wọ́n bá kó wá dábìláyà tí mo pé owó yẹn ò lè tó ó bá tún lọ gbowó àjọ owó àjọ ìyá ẹ̀ ó bá tún kó wá fún mi pé gbọ́dá a fẹ́ kẹ́ ẹ fíìlì pé ẹ̀sìn dé. wọ́n ń ta ń jẹ lọ́gbà ẹ̀wọ̀n ni. ẹ máa rán wọn ẹ máa rán sẹ́rí olótù olúwa má tì wá mọ́lé àmín olúwa má dà wá láàmú o hundred naira ó lò sẹ̀mí tó dáa lọ́gbà ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni. irú oúnjẹ wo ni hundred naira ó jẹ. Ah, gàrí hundred naira. Eh, eh, eh, ah, owó tó ń kójọ fún náà ti fẹ́ lọ náà. ó tọ́ ni lẹ́yìn oúnjẹ. ẹ kó jẹun owó táwọn ọmọ yẹn wá kó wá fún mi yẹn èmi àwa ra oúnjẹ màá ra rice màá ra ẹ̀wà màá ra gàrí màá ra ṣúgà màá ra tàmà ní kó máa bá mi pé fáwọn èèyàn. sísí àbí tútù tútù bẹ́ẹ̀ ẹ tí o wọ́n máa ń dáná fúnra wọn ní ọgbà ẹ̀wọ̀n àyè wà fún yín láti dáná fún ara tí kálukú ní pọ́ọ̀tì ẹni pọ́ọ̀tì tí àyè wà fún yín. ìjọba ló fún pọ́ọ̀tì àbí wọ́n rà wá. ẹ máa ṣe ń bẹ̀ ẹ ṣe ń bẹ ẹ dẹ tọ́ba ra pọ́ọ̀tù wá fún yín náà àwọn tó wà ní kíṣìn àárọ̀ yín lọ́wọ́ wọ́n bá yín gbóúnjẹ wọ́n bá yín dáná oúnjẹ wọ́n gbé àfitẹ́ ìbàdàn lè ṣe ẹ lọ bẹ̀kẹ́ lọ dáná. stóòfù wà nù sẹ́ẹ̀lì bọ̀ wọ́n kí á máa sọ fún ẹ pé tí ẹ dáná yẹn lọ́sàn-án nítorí ooru tó bá di lálẹ́ owó yẹn mi á wá fi kó nǹkan jọ màá máa fáwọn yẹn ẹ tó wá wà nù tí mo fún yàn gbogbo ẹni tí bá fún ní nǹkan máa fi lẹ̀ gbogbo ẹni tí n bá ti fún tẹ bá fún lówó pé mo fún ẹ lówó gbà tó bá lẹ́yìn ọjọ́ mẹ́ta lẹ́yìn yẹn. wọ́n á rìlíìsì ẹ̀ kúrò lọ́gbà ẹ̀wọ̀n. wọ́n máa filẹ̀ ni kó ti pẹ́ mi á èmi ò wá mọ̀ bẹ́ẹ̀ á lọlé. mi ò wá mọ̀ bẹ́ẹ̀ ó wá lọ́dún kan à ń ṣe eré ìdárayá wọ́n gbá bọ́ọ̀lù. wọ́n wá pè mí àṣàdúrà bẹ̀rẹ̀ fún àtúngbá bọ́ọ̀lù competition ni. Ah, mọ́mù níbo support mi tí mo torí mo ti di mọ́mù bẹ́ẹ̀. inú ọgbà ẹ̀wọ̀n yẹn náà lẹ ti di mọ́mù. mo ti di mọ́mù bẹ́ẹ̀ mo ti hmm. èmi ni mo ń kí jímọ̀ àwọn tó ń wá láti ta Islamic Humanitarian Society of Nigeria hmm. lábẹ́ aláṣẹ àti alága olùdásílẹ̀ Alhaji Abdulrasheed Taiwo Okinla hmm. ló dá ẹgbẹ́ yẹn sílẹ̀ ibẹ̀ ni mo ti pàdé ẹgbẹ́ náà Alhaji Robiu ló máa ń wá kírun fún wọn nígbà tí wọ́n wá wọ́n wá pẹ́kọ́ tó dé lọ́jọ́ kan. Hmm wọ́n wá bá mi tí mò ṣe sámọ̀ lọ́wọ́ ó túbọ̀ àjímọ̀ ah bàbá ní nǹkan wà mí o kò jẹ́ nídìí ká máa wá mọ́ láti ta o tá a bá wá sí ilé ẹ̀ ká máa dùn ká máa gbọ́ wá sí mi o. àkíkà. ah ìjọ ò lẹ́yìn débi bá ní mo ti wà mí dé ah o ti gbaṣẹ́ nìyẹn o bàbá àgbà aṣọ lórí rọ olúwa foríjì wọn àwọn náà máa ń wá bíi chaplain wọ́n máa ń wá lọ́jọ́ tí wọ́n ń dọ́tà àwọn náà máa dé wọ́n bá mi tí mo ṣe túbà lọ́wọ́ ah! Ah! níbo ni wọ́n ti wá wá tó wá le tó báyìí mọ́ ti ilé o sẹ́ni tí mo tún fẹ́ fẹ́ bẹ́ẹ̀ ni pé gbogbo àwọn tá èmi pásítọ̀ kínní kan èmi èmi àfa kínní kan àwọn tí wọ́n mọ Ọlọ́run pè pọ̀ lọ́gbà wọn. àwọn tí wọ́n mọ Ọlọ́run pè dáadáa. ààyè tí ò sí pé ẹ fẹ́ ṣàbòsí tẹ́ ẹ bá ti ṣàbòsí lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn máa mọ̀. àníyànjọ́ hmm. tó bá dá nínú ọgbà ẹ̀wọ̀n ẹ̀wọ̀n tó wà nínú ẹ̀wọ̀n kò yé mi mọ́ o. ẹ̀wọ̀n wà nínú ẹ̀wọ̀n. ẹ̀wọ̀n míì wà nínú ẹ̀wọ̀n. o wá jiyàn kan ní nǹkan. ok bí mi bá jí nǹkan yẹn. ẹ o jí nǹkan wọ́n wá mú ẹ máa gbé wọ́n wá mú lọ police station ọlọ́pàá máa mú police station tó wà náà gbà. police station eh. àwọn ọlọ́pàá wo ni <laughs> ó ní ibẹ̀ wọn. nínú sẹ́ẹ̀lì náà ni. àwọn ẹlẹ́wọ̀n náà ni eh, wọ́n kóra wọn jọ. àwọn alákòóso nínú sẹ́ẹ̀lì tẹ wá yẹn. ok àwọn kan máa ṣàkóso bẹ̀. ok lára àwọn tí um, eh, àwọn náà. ipo ó yá wọ́n ti mú dé police station wọ́n á gbé kó ṣe statement. yóò tún kọ statement. yóò ṣe statement ẹlẹ́nu ni o. ok yóò sọ̀rọ̀. yóò ṣe statement ẹlẹ́nu lẹ̀ báyìí ló ṣiṣẹ́ báyìí ló ṣẹlẹ̀. ọ̀rọ̀ yìí ṣé ká yanjú ẹ̀ níbí àbí ká tẹ̀ gbé lọ sí kóòtù. ìbò tún kóòtù wà. kóòtù wà nú ẹ̀wọ̀n nú. àwọn wo ni yóò dájọ́. Ah, ah, ah, provost wa ig wa chief judge wa. ẹ̀kọ́ wo làwọn yẹn kọ́. Allahu akbar ètò ìgbésí ayé ni gbogbo ẹ̀ bẹ́ẹ̀. fúnra àwọn ẹlẹ́wọ̀n náà máa yan àwọn yẹn. bẹ́ẹ̀ ni fúnra wọn tàjọ wà nínú sẹ́ẹ̀lì náà máa yan láàrin ara wọn láwọn tó ti pẹ́. ìwọ ń ṣe báyìí ìwọ. wọ́n ń sún ipò ní tí ig bá lọ. yóò kàn lómi ẹni tó wà ní DPO hmm. wọ́n padà bọ́ sí provost hmm. wọ́n sùn bẹ́ẹ̀ wọ́n sùn bẹ́ẹ̀ wọ́n sùn bẹ́ẹ̀ wọ́n sùn bẹ́ẹ̀ ọba lọ́mọ ìbá jí nǹkan àdìyà ah, wọ́n bá gbé lọ kóòtù wọ́n bá ní kó gba lọ́ọ̀yà hmm. láàrin ara wa náà ní lọ́ọ̀yà wọ́n bá dájọ́ fún pé ilé ẹjọ́ yìí dájọ́ fún ẹ pé ohun tó ṣe yẹn ìyẹ̀wọ̀n ìyọdún báyìí òun ló máa ṣe. yóò tún ṣẹ̀wọ̀n. nínú ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n wá fi option of fine sí wọ́n wá ní kó lọ wá one naira owó ayé àtijọ́ kó wà wá tó bá ti wà tó bá ti san owó yẹn wọ́n á fi sílẹ̀. olóòtú hmm. nígbà tí ẹjọ́ ọmọ yẹn máa jáde ní kóòtù gangan hmm. ẹjọ́ tó dá fún nínú sẹ́ẹ̀lì yẹn náà dá fún ní kóòtù one naira náà ní kó lọ wá wá. ẹjọ́ tó dá fún nínú sẹ́ẹ̀lì wọn dá fún ni and nígbà yẹn dẹ̀rí wà náírà yìí ṣe pírọ́blẹ́mù náà o. a ah, kò sí ta ọtí ọtí kò ń ṣe owó tó gbajúmọ̀. mọ o ti ń dàbí fifteen naira sí i àwọn èèyàn ó ti dà fifteen naira sí i five naira ten naira. bàbá sáré nìyẹn kan bá ọgbà kan gbé dé láti court wọn ti dájọ́ tó bá dájọ́ fún bẹ́ẹ̀ kò sí nínú àwọn tí ń ta àmọ́ ó ti bọ́ sínú àwọn inmate tí wọ́n ti dájọ́ fún hmm. ah dájọ́ fún ẹjọ́ kí náà dá ẹjọ́ bá bàbá náà dá ah ó wà owó bíyàn kan ṣe lọ mú owó yẹn. lára àwọn tẹjọ wà nínú sẹ́ẹ̀lì ó ṣe mú fún yẹn pé kó lọ sọ fún wọ́dà pé òun ti lówó bọ́mọkùnrin ṣe kúrò bẹ́ẹ̀ ni. ọmọ kan ló wá pè. torí ẹyin ìdájọ́ ti ìdájọ́ ti tinúlé ló lọ mú tita tìta sì supersede tinúlé. ló bá ní ẹ wò hmm. ẹ gbogbo ẹni wá lọ bá lọ bá máa lọ tọrọ nǹkan lọ́wọ́ wọn Mm-hmm. tó bá ti lè tó tó bá ti lè fún ẹ fúnra rẹ ọ máa fi ẹ lẹ eh? mo kàn ní pé tí n bá ti máa jí làárọ̀ àwọn èèyàn àti tò wọ́n fẹ́ gbọ́ wá sí hmm. wọ́n ti jókòó báyìí wọ́n fẹ́ gbọ́ wá sí hmm. wọ́n ti bẹ̀rẹ̀ wá sí abá ṣe wá sí tán ìmọ̀ àwọn ẹ̀dẹ̀ ẹ̀ ṣàdúrà fún ẹ fún wa ní nǹkan ah, fún ní nǹkan kẹ ọ̀dà nǹkan táwọn èèyàn mi gbé wá ọ̀rẹ́ mi tí mo ní mo bá ń yẹn hmm. òun ló máa ń bá mi tọ́jú ẹ̀ àwa ni mọ́ máa fi nǹkan ẹ̀ tọ́jú ẹ̀ tí mo fẹ́ fi ṣe mo dẹ̀ gba àwẹ̀ ọdún kan àtòṣù mẹ́sàn-án tí mo fi kúrò bẹ́ẹ̀. gbogbo àsìkò tẹ́ fi wà ń bẹ̀ lẹ́ fi ń gbà wẹ̀ ẹ gba àwẹ̀ ọdún kan àtòṣù mẹ́sàn-án. mo wá ẹgbà ẹ fún wọn ẹgbà ẹ fún wọn ó kò wá tóbi ẹjọ́ kẹta wọn pé ẹni tó tọrọ nǹkan lọ́wọ́ mi òun wọ́n ti fún wọn lẹ̀ wọ́n ti fún wọn lẹ̀ wọ́n ti fún wọn lẹ̀ inú mi bá bàjẹ́ hmm. ibi tí mo ní nǹkan yìí kí ló tó fi mí sílẹ̀ kí ni mo sì ń ṣe ń bí. Hmm ó wá ku bí ọjọ́ bíi mẹ́ta kásọdún léyà lọ́dún yẹn bí ọlọ́run ṣe jẹ́ kí àfa mi ráyè wọlé nìyẹn láfa bá sọ fún mi pé ṣé mo ti dá lè kéwù lẹ̀ lè mi ti bá o ṣé o ti kọ́ ọmọ kéwù mi mo ní kọ́ ọmọ kéwù kẹ mi kọ́ ọmọ ó dìgbà tó bá bẹ̀ sí kọ́ ọmọ kéwù mi o tó bẹ̀ sí là látara ẹni kó tó jáde o tó bá ti mọ tó wá ṣe mí kò sáàyè mọ kò wá àwọn èmi náà kí n kúrò bẹ́ẹ̀ mọ́ ah. ẹ mọ̀ di. kí ni di mo ti di celebrity láàrin wọn. Hmm. star superstar. ọmọ kan ó ya wèrè. ó ní mental problem. ẹ eh, Kabiru. nínú ọgbà ẹ̀wọ̀n. nínú ọgbà ẹ̀wọ̀n à ń pèyàn kan ní pastor ja nínú ọgbà ẹ̀wọ̀n náà gbà náà. pastor lòun. pastor lòun hmm. pastor bá gbọ́ lé lórí pray ń pray lé lórí lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ bá di kíní ọmọkùnrin ah! pastor musalẹ̀. kó mọ́mọ́ já mo ti ẹ̀ tẹ̀ fọ́. má tẹ̀ fọ́ wọ́n bá bẹ̀ ẹ́ wọ́n bá filẹ̀ wọ́n bá ẹ pé mọ́mù náà wá ẹ ní kí mọ́mù wá dára ọwọ́ ẹ hmm. ẹ mú wá abùkẹ́ mi bọ̀ mí lọ́wọ́ bẹ́ẹ̀ ń lọ lọ́gbà ẹ̀wọ̀n ló bá bọ̀ mí lọ́wọ́ wọn bá kà sí àwọn tí wọ́n bí wa tán kọ́ wa hmm. fọwọ́ mi sílẹ̀ ló bá sùn ó sùn straight ló bá sùn ah, kí lẹ ṣe fún kí lẹ lò fún mo tún ṣe dolókìkí sí nìyẹn hmm. ah, imam imam mo ṣe mú mi kúrò nínú sẹ́tù wọ́n ṣe lọ fún mi sókè hospital nìyẹn mo ṣe bẹ̀rẹ̀ sí sun ibi tó lálàáfíà jù nínú ọgbà hospital wà nínú ọgbà ẹ̀wọ̀n hospital wà nbẹ̀ ìjọba try. táwọn ẹlẹ́wọ̀n ń wà àwọn tó bá sí kí. orí fún ẹ aráàlú ẹ wà lọ sí hospital hmm. tó bá ti fẹ́ le jù ni wọ́n gbé wọn lọ ta wọ́n bá gbé mi sókè ṣùgbọ́n kí n tó kúrò ní sàlẹ̀ rẹ̀ ah, àwọn ohun tí àwọn nǹkan mẹ́rìírí wà ńbẹ̀. bíi kí làwọn. ṣé ẹ rí agolo mílíkì. Mm, mm, ẹ fún mi lẹ́yìn ẹ fún mi agolo mílíkì wa. ẹ fún mi lẹ́yìn táyé mú kínní babaláàdù lánàá. <laughs> olóòtú sẹ́ra agolo mílíkì mm. tí òjò wá lójú yìí òun ló ń kọ́ńtò èèyàn lọ́gbà ẹ̀wọ̀n ah. bẹ́ẹ̀ ni wọ́n á dàlú báyìí wọn á dàlú láàrin. ẹ wọn á rà dàlú kékeré báyìí bóyá òkúta rẹ kó sínú bóyá nǹkan mi o wọn kàn mọ báyìí ọ̀dọ̀ ig ló ń wà àwọn wà lọ́dọ̀ ig báyìí ẹ gbọ́dọ̀ kọlù kó gbọ́dọ̀ dùn tó bá ti dùn báyìí ẹ fẹ́ ọ̀dà ni tí ig bá ti fẹ́ sọ àwọn àgbẹ̀ báyìí provost ló máa ẹ ẹ provost lè gbé ig lè gbé commissioner lè gbé hmm. commissioner of police. ẹ fẹ́ represent ibi ìkíní tí wọ́n máa gbá pé gbọ̀n ọ̀dà. Hmm. bẹ́ẹ̀ni ok àwọn àmú báyìí who gbé sùn wake up hmm? who gbé sùn wake up ugbesu. ugbesu ẹni tó sùn ẹni tó gbẹ̀wọ̀n ẹ̀sùn kó dìde. ok ugbesu wake ugbesu wake ok. ig line. provost line lele yóò máa dún ṣẹkẹṣẹkẹ. àti rẹṣẹrẹṣẹrẹṣẹ lẹlẹ báyìí. ig line provost line sabo stand up for pole lavatory ni ẹni tó wà ní toilet. ok ẹni tó bá wà ní toilet kó dìde. ah stand agolo fẹ́ àwọn fẹ́ pàṣẹ. tó bá sì fẹ́ yàgbẹ́ ńkọ́ tàbí tí gbẹ̀nsẹ̀sẹ̀ ń jáde nínú ọ̀nà lọ́nà mọ̀sú. àfikún pamọ́ di president ti fẹ́ sọ̀rọ̀ go gbèsè wake up oya kaseko sit tight straight road from sabo to the main gate. ẹ má tó mélòó gan nù yàrá. la ilaha illallah muhammadu rasulillah sallallahu alaihi wa sallam ẹ olórí tó kàn tó sọ pé yàrá olórùlé kan ó gba twenty boys tá a bá fẹ́ rà dénú ẹ lọ bèrè ohun tó ní tán fi kọrí ohun orin tán kọ yẹn kábíyè lọ́wọ́ wọn o <laughs> ẹ ọ̀nà tí mo dá yìí wọ́n máa fi mí lẹ̀ wọ́n máa ní kí n máa lọ lé àyè ẹ̀wà prison wọ́n á fún ẹ láàyè ọ̀ múyàn níbẹ̀ kán ní kó padà sí lérí hmm. wọ́n á wá ó máa ráàyè tiẹ̀ wà á rí mi sùn sí wà á rí mi sùn sí ẹ̀yìn lẹ́ fẹ̀gbẹ́sùn lẹ́wọ̀n kónílégbélé ó yẹ fẹ̀gbẹ́ sùn fẹ̀gbẹ́ sùn fẹ̀gbẹ́ sùn. èèyàn kan lè sùn lóorun. ẹgbẹ́ kan ṣo gbọ́dọ̀ báyìí lè máa fi sùn ẹgbẹ́ kan ṣo báyìí ẹni tó ní kò sí kú. lọ́gbà ẹ̀wọ̀n. ẹni tó ní kò sí kú àpẹẹrẹ àpẹẹrẹ nù sáré lọ́gbà ẹ̀wọ̀n àpẹẹrẹ nù sáré lórun bẹ̀. àpẹẹrẹ nù sáré. àpẹẹrẹ sáré ni ẹni tó ń ṣe rádaràda tó ń ṣe yán mọ́nàmọ́ná tó wò pé kò sí kankan bì kan kó lọ sọ́gbà àwọn kó lọ bọ́lọ̀ ń ṣe rí. <sighs> agolo yìí wọ́n bá ti wá mi báyìí wọ́n bá ti mi gbá tó bá ti gbélé báyìí kò sẹ́ni tó fẹ́ sọ̀rọ̀ mọ́ àfi president nìkan. kíkẹ́kẹ́ ó pa. tíyọ̀ bá ń yẹsẹ̀ báyìí nǹkan á ṣe. wà á nà. ah ẹ̀hún máa lọ ilé ẹjọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni. ilé ẹjọ́ tàwọn ẹlẹ́wọ̀n táwọn ẹlẹ́wọ̀n dálẹ̀ fúnra wa. tó bá lè mí báyìí torí kìnìún yẹn ni wọ́n fi fún president láṣẹ nínú sẹ́ẹ̀lì àṣẹ tiẹ̀ nìyẹn bíi mace of power tó wà lásọ̀ fàṣẹ́ bíi tiwọn nìyẹn àwọn gbàgolo yẹn lẹ́ba àwọn kọ́ lagolo wọn wá jókòó pé agolo mílìkì tẹ́ mo sọnù lé. ló wá di nǹkan àṣẹlẹ́wọ̀n. no one must talk well ẹ ẹ gbọ́dọ̀ òun kọ́ no one must talk tọ́ba afẹ́ ṣe small small. bọ̀yìn tó bá jẹ́ kújọ yẹn gangan ló ń ṣẹ̀ṣẹ̀ dé bẹ̀. ẹ kò yẹ mọ̀fin ọmọ ẹ ṣeun tẹ ẹran mi létí tó bá ṣẹ̀ṣẹ̀ dé lónìí hmm. wọn à ní ṣe kankan fún un ṣùgbọ́n bó bá ṣe ń wọlé wọn ọ̀kọ́ kó bítì fún rárá tòun máa ní téèyàn bá ti wọ. Uh, ọjọ́ kìíní ọjọ́ kìíní tí ṣe kankan fún tó bá dọjọ́ kẹta wọ́n wá pè wọ́n lọ sọ́dọ̀ DPO DPO àmúlọsọ́dọ̀ commissioner of police commissioner àmúlọsọ́dọ̀ chief judge <laughs> tinú ọgbà ẹ̀wọ̀n eh, tinú yàrá tó ń wà gangan wọ́n máa ka òfin fún un ìlú tó wà yìí ni ìlú tó ṣe pé this is a country where that controls elephant and tiger. Hmm. Rat it controls Eku. elephant and tigers. Gbogbo tó ń kó jẹ́ àwọn tó wà níbi ti jù ẹ lọ. Ò bá nílé ọgọ́rùn-ún. Wọ́n wá ka òfin fún hmm. wọn kì í sọ̀rọ̀ èèyàn méjì. Àwa mẹ́ta a gbọ́dọ̀ sọ̀rọ̀ èèyàn méjì. Àwa méjì a gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹni mẹ́ta. N tó bá ṣẹlẹ̀ nínú sẹ́ẹ̀lì tiwa mi, ó gbọ́dọ̀ lọ́rọ̀ jọ́pọ̀ mi. Hmm. Wọ́n wá ka òfin yẹn ka òfin yẹn ka òfin yẹn. Àwa òfin yẹn wọ́n ṣe kà fún ni ìjìyà wà wájú ẹ̀ tó bá ti ṣe máa ṣe nǹkan báyìí wọn kì í ṣe sódómì wọn kì í ta tẹ́tẹ́ ẹ àwọn bàbá òfò kan nísìn wọn nínú ilé wọn ní dáàdì wọ bọ́ksà àwọn aṣáájú àlẹ́ báyìí ọ̀hún wọn máa múra bẹ́ẹ̀ lọ́gbà wọn. bó ti kó rúmú ẹ bó ṣe ló kó rúmú ẹ tó. àkọ́kọ́ òfin ó gbọ́dọ̀ sí o àkọ́ ó lè sí lẹ́ńtà àmọ́ nínú sẹ́ẹ̀lì títí ẹ̀ ò bẹ́ẹ̀ àkọ́kọ́ òfin ni wípé o gbọ́dọ̀ jí láyé o gbọ́dọ̀ jí láyé kó má fọnu. bó bá ṣe ń jí làárọ̀ báyìí. ohun tó bá ti mú ẹ jí fọnu òfin ẹlẹ́gìn ni wọ́n hàn bí ẹrẹ́ nínú kó lọ ṣọ́ọ̀ṣì tàbí kó kírun ó máa kún ó máa mú kọ́nu méjèèjì. bẹ́ẹ̀ mi ṣe kankan yẹn. ẹ ayọ mbolo fẹ́ nìyẹn ṣe. o gbọ́dọ̀ mú kan. mú kọ́nu méjì ó bá ti ṣe ṣọ́ọ̀ṣì kó bá wọn kírun. tó o. wọ́n sọ fún ẹ pé sórí ibi tán gbérin sí ibi tán bọ̀. Hmm. tó o bá ti kírun tó o lọ ṣọ́ọ̀ṣì tó o tó o bá wọn sìnkàn fún méjì ọ̀run ló tún dá wọn pé kí ló ń ṣe nígbà tó o bá ti gbà fọlọ́run bí. Hmm. Hmm. àwa jókòó bẹ́ẹ̀ nígbà tí wọ́n gbé mi kúrò ń bẹ̀ èmi náà wá di ẹni tí ó ń wá yọjú sí wọn wọ́n wá bìí lọ́mi kí ni tí kí wọ́n sọ pé ó máa ṣẹlẹ̀ lọ́la torí àwọn tó wà lókè hospital àwọn alágbára ni wọ́n hmm. nígbà tí wọ́n tún wá lókè hospital yẹn olóòtú ẹ jẹ́ ká ṣe dáadáa o. Mm ẹ jẹ́ ká ṣe dáadáa o mo mọ̀ pé mísírì ń táwọn èèyàn gbàgbọ́ ń tí èèyàn ò lè tètè gbàgbọ́ ni wọ́n ń pè ní mísírì èmi ò fẹ́ káwọn èèyàn gba tí mò ń sọ ẹ̀ gbọ́ ṣùgbọ́n ọjọ́ tí òkókó dóró ẹ̀ bá dé báwọn náà wọ́n á rò pé àwọn ti gbọ́ mì kan mo wá bá ọ̀rẹ́ mi kan àjọ lọ secondary school ìyẹn náà láti secondary school wọ́n jèlé ẹ̀ wọ́n fún ní life imprisonment torí one hundred and fifty naira one hundred and fifty naira bẹ́ẹ̀ni life imprisonment life imprisonment kí ló dé torí one hundred and fifty naira ó lọ rajà ní supermarket ó wá san owó fẹ́ nìyẹn ọba ní owó tó fún àwọn ti fà ya ọ̀nà àwọn ah, bàrẹ̀ sí máa ló ti fà owó tóun ní nìyẹn eré ọ̀hún gbà ọ̀hún tí kí wọ́n ó da ẹgbẹ́ ọjà yín ló bá ju ọjà sí wọn ọjà lu ẹni yẹn ló bá ní ó rà wọn fún ah. àwọn alágbára àlùwà ló mm-hmm. tán bí sukùn mi ṣe wọ ẹ̀wọ̀n ni. ìdájọ́ pé àwọn ọmọ tó ń gbéra wọn mú òkè tó ń gbéra wọn gun fẹ́ǹsì báyìí tí wọ́n ká ọsàn wọ́n dájọ́ kú fún wọn. tó gun fẹ́ǹsì. tá a ti rírí wọ́n gbéra wọn gòkè báyìí. ká ọsàn àwọn ọmọ kéèké. wọ́n dájọ́ kú fún wọn. ìdájọ́ òdodo ti sọnù ńlu wa olúwa kó ṣàánú wa kò sí pé gbogbo ẹ̀ náà ni kò sí ìdájọ́ òdodo àwọn kan wà lórí kéèsì tọ̀dọ̀ mi yẹn mm. ah, mo fẹ́ràn adájọ́ tó dájọ́ yẹn púpọ̀ o nígbà tí ó máa tó oṣù kan tí mo ti wà lórí òkè yẹn ni ọlọ́run bá mú aláàánú dé wọ́n gbé bàbá kan wá àfa àgbà ni wọ́n ẹ̀rí orí tún ṣòro ṣe wọ́n dúró fọ́mọ kéwù wọn ẹ̀yọ́ lọ yáwó wọ́n wá dúró fún un ó wá sá lọ hmm. wọ́n wá mú àfa yẹn wọ́n wá tì wọ́n mọ́lé ní ilé gbàgbé kọ́ tó. wọ́n mú ọ wá sẹ́wọ̀n. wọ́n mú ọ wá mú ọ lọ kọ́ ẹ mọ̀ pé ó ti di ọ̀rọ̀ láti kóòtù wọ́n dẹ̀rù wọ́n dẹ̀rù ẹ̀wọ̀n wọ́n wá tì wọ́n mọ́ bẹ́ẹ̀ bàbá ní ó ti wà nínú kádàrá mi láyé pé màá débi tíyẹn bá sọ pé kò sí kádàrá irọ́ ló pa ọlọ́run ti ṣàkọsílẹ̀ fáwọn fáwọn àsunbí iye ọjọ́ táwọn afẹ́ sùn ni àwọn ò mọ̀ bọ̀ àwọn fẹ́ bẹ lọ́nkọ́ lọ́ọ́ má jẹ́ òpẹ́jù torí ọjọ́ orí àwọn yìí bàbá yìí bá jókòó la máa ń tẹ̀síwájú pẹ̀lú hmm. kéwú àti ń kọ́ ọmọ kéwú mo ti ń kọ́ àwọn èèyàn kéwú àti hmm. ń ṣẹlẹ̀ kéwú wọ́n máa ń pè mí jọkùnrin àti tẹ̀síìr wọ́n máa ń ṣe òtàríkọ̀ ṣe òtàríkọ̀ á máa bẹ́ ẹ dùnnú lọ́la máa bá ẹ yọ̀ lọ́la nígbà tó rí ẹ bá dé hmm. má jáwọ́ nínú ilé tó ń ṣe yìí tẹ̀ra mọ́ ò ní pẹ́ lọlé ah, mo ní kò tiẹ̀ mọ̀ mí kí mi kúrò bí wọn. àfọ̀ṣe olóore ni iṣẹ́ olóore tó yẹ káwọn èèyàn wá síjú sí hmm. gbogbo tí wọ́n ń fẹ́ mi látàwọn èèyàn tèmi fún mi yẹn inú mi ń dùn mo ṣe fáwọn èèyàn hmm. Hmm. mo rà títí mo rẹran léyà. nínú ọgbà ẹ̀wọ̀n. ẹ ẹ níta lè dà pátá tá àdéhùn fi jẹun ta àwọn tó tún ṣàánú mi tán kó wa fún mi ẹ bá mi fi ẹran ẹ bá fún ọ̀dà kan bá mi fi ẹran kan pa fún wa lẹ́yìn tí wọ́n ti ra ẹran tán ti ra màálù tán ti ra màálù tán pa fún wa fún léyà ìbí náà tún rẹ ẹran pé ká tún pa fún gbogbo ẹlẹ́wọ̀n. ẹ pa fún gbogbo wa ẹ kájọ jẹun kájọ dunnú ẹ kájọ olóore kájọ ṣe fúnra wa. another life ní bẹ nínú ọgbà ẹ̀wọ̀n. Hmm. nígbà tí ó máa bí ọ̀sẹ̀ kan tá a ṣe léyà tán lọ́ bá gbé bàbá kan dé láago mẹ́fà àbọ̀ ọ̀rọ̀lẹ́ àpè bàbá yẹn ní jẹ́ gbọ́gbó nígbà tí wọ́n gbé bàbá yìí dé ní òkè ìdìbò ní kéèsì bàbá náà ti ṣẹlẹ̀ wọ́n ní wọ́n fi òrùka nà ó kú. pé bàbá gbàyàn lóòkà. bàbá gbàyàn kan lórùka pé ó kú wọ́n bá gbé bàbá yẹn dé nígbà tí wọ́n gbé bàbá dé bàbá ní wọ́n kó wọn sẹ́ẹ̀lì èmi dẹ̀ wá ń ta a máa ń lọ bá wọn tán bá ti kó àwọn èèyàn abẹ́ kí ni kéèsì ẹ kí ló ṣẹlẹ̀ kí ló ṣe kí ló ṣe ibi tó wà ìgbàfọ́ lọ́hùn ni hmm. o o lè jarin o so gbọ́ lẹ́kọ̀ọ́ gbọ́ bí lẹ́kọ̀ọ́ ṣe dún gbẹ̀ẹ́ o tí ìmọ̀jọ́ tó fẹ́ kúrò mo lówó òrùn o máa bẹ ni o bàbá yẹn kàn ń bọ̀ wá síbi tí mo wà ní tí wọ́n ti bẹ̀rẹ̀ sí kọ́ ọmọ líkéwú. Ah, ẹ mọ̀ra tẹ́lẹ̀ ni. mi mọ̀ yìí ó mọ̀ mi tún mi wò dáadáa mi mọ̀ yìí ó dà tó bá múra dáadáa tó múra dáadáa tó múra sí onípẹ́ kúrò bí mọ́. Ah, wọ́n tún ríran lọ́gbà ẹ̀wọ̀n. ìyá rẹ̀ ń kọ́ ìyá mi wà wọ́n bá ti sọ orúkọ ìyá mi fún mi. Ah, sọ́mọ ìdáadáa bẹ́ẹ̀. sẹ́ẹ̀ mọ̀ mi débẹ̀ yẹn ni ó bá dúdú padà kí wọn dáadáa tẹ́tí wọn kò wò mí dáadáa èmi ni sẹ́yìn náà à ń sẹ́ àkúṣe mọ́ ó bá jẹ́ bàbá tó bí mi bàbá tó ti kú àwọn kan ní kò sàyè àwọn kan ní kò sọlọ. kò yé mi mọ́ o kò yé mi mọ́ o. òtútù mú mi. dádì yín bẹ́ẹ̀ ni. wàá bá yín nínú ọgbà ẹ̀wọ̀n. bẹ́ẹ̀ ni bàbá tó bí mi. lẹ́yìn ìgbà tán ti kú. tó ti kú òtútù mú mi orí fọ́ mi mo lẹ́lẹ́rìí láyé. ta lẹ́lẹ́rìí yín. ẹ̀ máàmù Lukman àyè gbà mí ìlú ò làwọn. àwọn náà mo bá wọn lọ́gbà wọn ni àwọn náà ti jáde wọ́n ti dẹni rí wọ́n ti dèèyàn gidi báyìí wọ́n ti dì mọ́ọ̀mù lu lábẹ́òkúta wa ìran ni wọ́n wà hmm. àwọn dẹ̀ ti pẹ́ bẹ́ẹ̀ àwọn ni ìmáàmù àwọn ni jẹ́ àwọn ni sífì máa general sífì máa wọ́n dẹ̀ fipò yẹn lẹ̀ fún mi hmm. ìwọ máa lò ìyẹn nínú ọgbà ẹ̀wọ̀n nínú ọgbà ẹ̀wọ̀n bẹ́ẹ̀ àwọn ni àfa àgbà ìwọ máa kọ́ wọn wọ́n máa ṣiṣẹ́ yẹn lọ àwọn dúró ń ta tèmi dúró láyìlá àìlọ́lá láyìlá àìlọ́lá láyìlá ajabib ajabib ajabib mo kàn fún ọ báyìí gbọ́ ohun tí mo sọ fún ẹ gbọ́ ohun tí mo sọ fún ẹ àga tí mo fi jókòó ló máa padà sórí ẹ o ibi tí mo jókòó sí ló máa padà sí àfáàsì ni bàbá mi ibi tí mo jókòó ló máa padà sí o ibi tí mo jókòó ló máa padà sí mo olókùnkùn tó ń kọ́ ọmọ ń bí kò jù bẹ́ẹ̀ lọ bóyá wọn wá fọ fẹ́ǹsì lọ ni o bóyá wọn sílẹ̀kùn fún wọn jáde ní akọ́gbọ́ gbóò bí ìgbà tí transformer dún mhm. níbi sẹ́ni bàbá náà mọ̀ nìyẹn. ìmáàmù tí ẹ sọ tẹ sọ yìí àwọn náà fojú wọn rí. wọn ti kú afálùpọ̀ náà yígbà ni. wọn wà lábẹ́ òkúta yìí. àwọn wà lábẹ́ òkúta yìí. àwọn gan lè máa wù wá báyìí. tó bá ní fóònù ńlá lọ́wọ́ gbọ́dọ̀ wù wá tó ní ààrẹ tó máa lọ sọ fún wọn pé àwọn ti gbórúkọ wọn. Ah. ara mi ò gbà mọ́ èèyàn kan àtàjọ wà lẹ́gbẹ̀ẹ́ ara lórí bẹ́ẹ̀dì lókè lọ́sítà tí kì í ṣalá rẹ̀ afa wahid onígunnukóni ló bá wá fà mí sálẹ̀ ó bá fà mí lọ sókè pé afa ọlọ́run ti sọ pé ó máa múṣẹ́ afa lókùnkúndùn bí ènìyàn. àkúdà ayá wa yọjú sí yín lọ́gbà ẹ̀wọ̀n. à ń wẹ̀ lókè à ń wẹ̀ lórí òkè upstairs àti gbogbo àbúrò mi tẹ̀ ń sọ̀rọ̀. wọ́n gbọ́ ohun tí bàbá yẹn bá yín sọ. kó lọ mú kí ó wẹ lókùnkùn dùn báyìí àfa ìgbàanù àti pásítọ̀ pásítọ̀ bíi pásítọ̀ gbẹ̀ngà bàbá ìbàdàn afatafik hmm. bàbá gbẹ̀ngbẹ̀ ó ti bẹ̀rẹ̀ sẹ́nu o ó musẹ́ lókùnkúndùn ni ó àyígbà mi tẹ̀ ti fààyè rẹ̀ lẹ́fún wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wà musẹ́ rẹ̀ lókùnkúndùn lónìí mo ní láyọ̀ pé wọ́n ṣe wà límọ̀ lọ́gbà wọn lónìí ẹ̀ tá a dálẹ̀ ó wá ti di rẹ̀kẹ̀rẹ̀kẹ̀ ó ti di ńlá báyìí wọ́n ti ṣe wà límọ̀. wọ́n ṣe wòlímọ̀ bẹ́ẹ̀ni wòlímọ̀ bẹ́ẹ̀ni. ẹ̀yin lè dálẹ̀. bẹ́ẹ̀ni bàbá. lọ́gbà ẹ̀wọ̀n ti bo. ọgbà ẹ̀wọ̀n bára prison bíbá. lẹ́yìn Abẹ́òkúta. bẹ́ẹ̀ni èyí lè da èmi ni mo dá lè kéwú sílẹ̀ èmi kọ́ àwọn tí wọ́n ti ń kéwú bẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n èmi mo èmi mo mo ti fà ẹ̀ mo fẹ́ lójú nígbà tó máa pé tó ti di pé àwọn èèyàn ti máa rà fi pè dáadáa tó máa pé ọ̀sẹ̀ méjì ọlọ́run mo lóore dé o wíkáyé àtàjọkẹ́ ló bá dé lójijì girlfriend mi ni ó ti wá mi wá mi wá mi láàrin ìlú kò rí mi hmm. ló bá dé ó gbà di bí ọwọ́ aago mẹ́fà bọ̀ nírọ̀lẹ́ ẹ mọ̀ àwọn tí wọ́n ti ń gbé bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ń sọ àsìkò tí wọ́n ń pààyàn. bí táwọn nana máa pààyàn. bí tó bá ti di aago mẹ́fà bọ̀ ọ̀rọ̀lẹ́. ní àwọn lọ pààyàn tó bá dájọ́ òkú fún un. wọ́n bá pè mí wọ́n ṣe pè mí yẹn wọ́n pé ah ó ti tán. ikú lẹ pé. ikú dé kenneth ìyẹn ti kú kenneth wọn sọ pé ah. ṣé wọ́n pààyàn náà ni. ó kú ó sì kì í. ọgbà ẹ̀wọ̀n ló kú sí. ọgbà ẹ̀wọ̀n ló kú sí. Hmm only you hmm, you know they never attend to your case you be a eh, i wetin tire now why you dey cry they no go kill you now hmm. say you don talk before judge me they no ask you say make you talk so you never talk abeg why you dey cry hmm. gbogbo hmm. cell from cell one to cell nine cell cell ah afa kilo ló ṣẹlẹ̀ ní dayo afa kilo ló ṣẹlẹ̀ imam kilo ló imam kilo ló ṣẹlẹ̀ imam nígbà tó rí yín nírú táìmù yẹn nígbà wọn ah àjọkẹ́ kí ló dé ló bá ní òun wá mi wọn wá níbí ni mo wà kánú òun mọ̀ látijọ́ yìí màá ti kúrò bíbá. ó lágbára tó tó yẹn ni. sagbara yẹn ló débẹ̀ gbogbo tí mo ní wọn mú mi dúró ta lójú mi báyìí ni owó kà sí ọmọ yẹn tí wọn ọmọ yẹn tí wọn ti fún dà tán tó ti lọ lówó. gbogbo ń tẹ ní tẹ kó jọ kó tó di pé ọ̀rọ̀ kéèsì yẹn dé. wọ́n máa mú mi dúró báyìí wọ́n máa ta lójú mi wọ́n máa gbó. wọ́n á tà á. wọ́n máa lọ fún ṣe kéèsì kò dé ká. ṣé owó tí àwọn àwọn òpònú lọ́ọ̀yà gbà tí wọ́n sá lọ lábẹ́ sọ. Hmm. àwọn òpònú àwọn olè tán gbà tán sá lọ tán padà ṣiṣẹ́. Ah! kí ló dé kí ló wá ṣe ó ní kí n má wọrí ọlọ́run máa ṣe òun fún mi lọ́sẹ̀ kan. Ah, kí ló gbójúlé. <laughs> ó tiẹ̀ mọ ohun tó ṣẹlẹ̀ tó hmm. tiẹ̀ ti ránṣẹ́ sílé pé kíyàn kan kó má wàá wò mí bí ìmú hmm. ibi ìtẹ́ mi lọ́rùn. ìyẹn ló gbẹ́ ìwọ̀n. ó ní kò lè tẹ́ lọ́rùn ah, hmm. kò sábòsì ń bí kò sí ó tẹ̀ mí mọ́lẹ̀ ogún mi lápá ń bí kò sí tó ṣe lánàá yẹn. ìjọba ọ̀run dájú. mo kàn wù ẹ́ ní o kò sí bẹ́ẹ̀ o mo kàn wù ẹ́ ní o kò sí yẹn bẹ́ẹ̀ nǹkan tó o bá ṣe fún mi ló fẹ́ gbà lọ́rọ̀ bíi ó ní rárá ibi yóò pè mí olóòtú owó tá a ti ná over million over over ten million naira sí. pé kẹ́ ẹ lè jáde kúrò lọ́gbà ẹ̀wọ̀n ẹ ná over ten million naira. mo sọ ìyá mi dẹnu arinlẹ̀ mo sọ mọ́mí mi dẹnu tí kò ní kankan mo fẹ́ bá tìyá mi jìjẹ díẹ̀ ló kù hmm. mo sọ màmá mi dẹni tí kò lówó lọ́wọ́ tí kò lè dá jẹ hmm. mọ́mí mi ò lè dá mú ọwọ́ lọ sẹ́nu báyìí. Hmm màmá mi màmá mi máa lọ kó oògùn kan tó ní á lọ ta hmm. nítorí ọmọ àfikọ́mọ yẹn kúrò bẹ́ẹ̀ mọ́mí mi gbẹ́ bọ́ lọ́sàn-án gan mọ́mí mi rí òwò hmm. torí kí n lè kúrò lọ gbá ẹ̀wọ̀n hmm. mo fẹ́ sọ ìyá mi dẹni tí kò ní mo mo mo gbogbo ẹ̀ dàrú mọ́mí mi wá dẹni tí wọ́n bú àwọn ẹbí mi dẹni tí wọ́n bú láàrin ìlú wọ́n wọ́n fi mi bú bàbá mi wọ́n fi mi bú bàbá mi bàbá bàbá tí kì í fẹ́ kí n pọ́n sọmọ lọ́mọ ó wá nínú ẹbí mo wá dẹni tó ń ṣẹnu sí bàbá mi ah, ọmọ ìwádìí ó ní wálé wàá gúrò mi ọlọ́run tẹ́ wọ́lá gbogbo nǹkan ọlọ́run máa wọlá ẹ̀ torí mọ́mí ẹ̀ náà jẹ́ kí n mọ̀ pé wà mí ten thousand naira tó wà lọ́wọ́ mi ó máa yọ mí ah Ọlájọkẹ́ báwo ló ti fẹ́ ṣe ó ní kí n má wọrí ó wá lọ́jọ́ Friday báyìí mm-hmm. nígbà tó máa pé Friday tó kù akírun tán ni mo kí Jímọ̀ tán ó kọ́ ni pé mo bẹ̀rẹ̀ sí í sunkún wọ́n sọ fún mi pé túbọ̀ àgbẹ̀yìn ni mo ń ṣe yìí torí mi mọ tí Ọlọ́run lè fẹ́ mi mi ṣe fún mi lọ́la mo sunkún ní Jímọ̀ yẹn gan-an mo wá padà sókè èmi tí mò ń fún yàn ní nǹkan mhm. mo wá fún àáfàá wàrídìí mo fún ní mo fún ní apple àti ata mo wá bèèrè lọ́nà pé ṣé mo ti jẹun mo ní kankan òun mi jẹ mọ́ mhm. nínú bí ìkòsí tó òun mi jẹ mọ́ ó wá fún mi ní apple yẹn apple yẹn ni mo jẹ gbẹ̀yìn nínú ọgbà àwọn ẹni tí mo fi jáde apple yẹn lè jẹ kẹ́yìn apple yẹn ni mo jẹ gbẹ̀yìn mo kàn jẹ apple yẹn mo ń jẹ lọ́wọ́ nọ́ba tún pè mí nírọ̀lẹ́ ah, kí tún dé wọ́n bá ní wọ́n ti fi wọ́n ní kí wọ́n máa lọlé wọ́n ti béèlì mi o béèlì mi kẹ̀ báwo náà ṣe ṣe mo sáà ní kí n máa bọ̀ nígbà tí mo jáde sọ bàbá àjọkẹ́ yìí níta àti mọ́mì mi àtàfà mi àti kejì mi àtàlàbá mi bàbá gbọ́ wọn ta bàbá mi bú sí pé pé ibi táàkùn dèrí láyé àwọn ẹbí ti sọ àwọn tó ní ọkọ oríṣiríṣi ọ̀rọ̀ làwọn wọ́n ti sọ sáwọn ó ṣàgbé mi ó dilé àjọkẹ́ yìí wá lòun máa fẹ́ mi. Hmm. Hmm. ẹni tí ó wá báyìí tó kówó lẹ̀ pé kẹ́ kúrò lẹ́gbẹ̀ẹ́ wọn. gbogbo àwọn tó ń kò sólódodo hmm. wọn kàn ṣe ṣàkàṣàkà wọn ṣe jẹ́mọ̀yàmọ̀ bó ṣe wù wọn ni owó wa bẹ̀ sí dáṣọ sí mi lọ́rùn ń ṣe dáadáa fún mi àṣẹ kéṣèré tán àṣẹ wọn kàn béèlì mi síta lásán mi ló bá ní mo ṣe máa lọ kóòtù o nígbà DPP ni àwọn lọ advice ni wọ́n mú jáde lọ́ọ̀yà Bánkọ́lé Bánkì àwọn lọ́ọ̀yà nìyẹn hmm. mi bá wọn polówó ṣùgbọ́n àwọn lọ́ọ̀yà nìyẹn Bánkọ́lé ló wá bá mi lọ kóòtù gẹ́gẹ́ bíi lọ́ọ̀yà mi. okay àti wá ń lọ àjọkẹ́ ń wá àràṣọ fún mi á fún mi lówó á tọ́jú ilé ó tún tọ́jú ọmọ tí mo bí. ẹni ò dẹ̀ tí ìbímọ kọ́kọ́ fún yín girlfriend ní tẹ́lẹ̀ tẹ̀tí fẹ́ra rí tẹ̀tí fẹ́ra rí tọ́jú mi ó ṣe dáadáa a tún fún ọmọ áńgẹ́lì ni. làbá nígbà tí mo wá ó kàn dọjọ́ kan mo lọ kóòtù wọn ò pọ̀. kóòtù ò pọ̀ ọjọ́ yẹn dẹ̀ lọ́jọ́ hearing. bẹ́ẹ̀ni kí ló ṣẹlẹ̀ kóòtù òkun wọ́n ní kọ̀ọ̀kan ṣẹlẹ̀ láàárọ̀ kùtùkùtù láàárọ̀ kò jẹ́ kí wọ́n kọ̀ àṣẹ advice ti dé pé mo ní case to answer mo tún àdúgbò tí kóòtù dẹ̀ wà ni mò ń gbé kò sí jáde ah, lọ́jọ́ kó mi nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀lì mi yẹn ẹ̀gbọ́n mi ọkùnrin àwa méjì ni màmá mi bí ta àjọkùnrin ẹ̀gbọ́n mi ọkùnrin yẹn ló lọ mú ọ̀rẹ́ àti àwọn tó ń dúró fún mi wọ́n ti wá lọ mú ọ̀rẹ́ wọn yẹn léléwéran àwọn ọlọ́pàá léléwéran ti lọ mú wọn wọ́n ti issue bench warrant. láwọn tó dúró fún yín. ẹ wọ́n ti lọ mú wọn wọ́n ti mú àwọn méjì wọ́n ti lọ tì wọ́n mọ́lé sí léléwéran ọlọ́pàá oníjẹkújẹ ọlọ́pàá yẹn oníjẹkújẹ ni wọ́n Ọlájí Lawal wọ́n ti lọ mú wọn wọ́n ti tì wọ́n mọ́lé wọ́n lé mi ti sá lọ ah mo ni mo sá lọ mi ì lọ́bi kankan mi ì níbi kankan tí mo ń lọ mi ò gbọ̀dá mi bá wa mo jókòó sínú ilé èmi àjọkẹ́ obìnrin tí mo ló bímọ fún mi yẹn ọlọ́kàn fẹ́ sí mi lẹ́nu mo ní ọlọ́pàá ń bọ̀ wá mú mi nísìn tọ́lọ́pàá bá dẹ̀ ti wá mú mi nísìn mo máa lo oṣù mẹ́sàn-án mi kí n tó dé padà ah ó ní kí ló dé mo náà kọ mi sọ bẹ́ẹ̀ fún mi pọlọpàá tó wá mú mi hmm. ṣé ní gbogbo àdúrà tí mo ti ṣe nígbà tó mà lọ gbà wọn ó ti di nǹkan sára mi gan hmm. kò sáàyè àti mi kì í rìn káàkiri mi ń dá sọ̀rọ̀ ọlọ́rọ̀ hmm. máa dájú kó mi jẹ́jẹ́ mo ń dá sí nǹkan mi ni kò pẹ́ tí mo sọ̀rọ̀ báyìí ẹ̀gbọ́n mi yẹn wọlé ó ní mo fẹ́ rẹ̀ mo níṣẹ́ mọ́lọ́pàá dání ló nìyẹn àjọkẹ́ wa nígbà mo ṣe mọ̀ mo ní tí mo ti fara ṣe níbẹ̀ yẹn tóbi ju kí nǹkan fẹ́ ṣe mí kí n má mọ̀ lọ ọba ní èmi ni ọba ní kí ni sọ ọba délé wẹ̀ rán ọba fi ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi yẹn àtẹ̀gbọ́n mi yẹn wọ́n béèlì ara wọn ó ti rìn àjò ẹlẹ́ẹ̀kejì wọ́n bá ti mọ́lé síbẹ̀ wọ́n tì mí mọ́lé ọlọ́pàá ìbá sọ fún wa pé àwọn lè àwọn lágbára táwọn lè ṣe bẹ́ńsọ̀ràǹtì lásán ni àṣé olọ́jọ́ tó yẹ kí n lọ kóòtù ó tí wọ́n á kàn rìn bá ti pé wọ́n á máa bọ̀ ká pàdé kóòtù o àwọn wá ń fìyẹn gbó lọ́wọ́ wa ah. wọ́n wá sọ fún àwọn. wọn sọ ọjọ́ yẹn fún yín. wọn sọjọ́. but why. wọ́n wá sọ fún àbúrò mi dámiláre yẹn àti sẹ́ẹ̀rì fún ọ pé ìbọn ah, tó ti wá bíi kí ló ṣẹlẹ̀ kí ló dé wọ́n bá ti kàn lọ wo wa ọmọ ìbá tó lọ gbé dámiláre wọ́n bá tó lọ dúró mọ́ mi hmm. yẹn wọ́n bá sọ owó fún ọlọ́pàá la ilaha illallah muhammadu rasulullah wọ́n sanwó fọlọ́pàá nígbà tó ń sanwó fún wọn nígbà tó máa tó bí ọ̀sẹ̀ kan ah, ẹ̀ mú mi lọ bí kankan sí ibi ni mo tún máa wà ní. nínú sẹ́ẹ̀lì ọlọ́pàá. sí ibi ni mo máa wà wá ní rárá tó bá ti tásìkò àwọn ajẹ́ kí n mọ̀ pé irú kan mo lè mú máma gbà bí lọlé àṣerọ́ ni. ọlọ́pàá nígbà tó di láàárọ̀ lọ́jọ́ kejì tí mo bá ń sọ̀rọ̀ yẹn àṣejọ́ kejì yẹn ni mo ń lọ kóòtù ọlọ́pàá wọ́n bá mú mi láti ilé ìwé ńgbà tá a bọ́ sẹ́nu gate àwọn àníṣe ọmọ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n máa dá lọ kóòtù ni kóòtù ló lọ kóòtù ṣàbọ̀ ah, ah, ní kóòtù wọ́n nìyẹn robert àjọ máa máa lọ nísìn àbáwọ̀ mọ́tò ńgbà tá a dé jáde wọ́n bá bọ́lẹ̀ èmi náà bọ́lẹ̀ wọ́n bá ní kí n máa lọ ah. kí n máa lọ kẹ́ wọ́n kí n máa lọ kí n máa lọ. mọ́tò tẹ́ wọ̀dà. kò dẹ̀ sí bàtà lẹ́sẹ̀ mi. barefoot. ó dẹ̀ rin bẹ́ẹ̀ di ṣàbọ̀ dé kóòtù ṣàbọ̀. láti. láti ìjàyè mo dẹ̀ wọ kóòtù ṣàbọ̀. láì ní bàtà lẹ́sẹ̀. mo dẹ̀ wọlé bẹ́ẹ̀ mo láàyè láti sá lọ mm-hmm. ṣùgbọ́n tó ní mo mọ̀ pé mo lórúkọ mo mm. dẹ̀ ní tí mo sì máa jẹ́ lọ́la mm. mo dẹ̀ fẹ́ràn ọmọ mi gan mm. mo nífẹ̀ẹ́ ọmọ gan mo dẹ̀ tún wá ń wo ọmọ tó dúró fún mi ọmọ tó lọ wá owó mo bá wọ kóòtù nígbà tí mo wọ kóòtù mo wá mú fóònù mo wá yá fóònù ẹ bá mi pa àwọn èèyàn mi o pé wọ́n ti gbé mi wá sí kóòtù o kò pẹ́ àwọn ẹbí mi dé ọlọ́pàá yẹn náà wá dé adájọ́ yẹn wá bí èlò mi pé ta ló mú mi wá mo ní mo wá fún ara mi ní kò pọ̀sibú kí n wá fún ara mi mo nígbà tí mo débi ìwé tó mú fún mi ẹni tí mo lọ mú fún ni ìyẹn court clerk mo ní àwọn ni mo lọ mú fún káwọn náà tún wá ń bèèrè lọ́nà pé ta ló mú mi wá wọn kò sẹ́ni tó mú ọ níyàwó rẹ̀ definitely o kì í ṣọ̀daràn hmm. tó bá pọ̀ daràn ni o máa sá lọ hmm. ok wọ́n ṣe àpè ogun tó fẹ́ pè wọ́n sọ ogun tó fẹ́ sọ wọ́n ní wọ́n ṣe máa padà sí prison ni o. Ah, ah, again. the case to answer ni kíní ìmú wa wọ́n ṣe àkàgùn tó fẹ́ kà mo ti wà mo ti kó nǹkan ní magistrate court mo ti bọ́ sí high court too nígbà tí. Hmm mo ti dé padà ah àfa kí ló dé kí ló wá ṣe kí ló hmm. wá ṣe kí ni kan ọlọ́run sọ pé mi ti parí iṣẹ́ tó kù bí ni àfi kí n parí iṣẹ́ yìí hmm. ibi tá a parí kéwú dé àwọn èèyàn kéwú mọ́ hmm, ó ti ó ti rẹ̀ wọ́n ó ti rẹ̀ wọ́n mo bá tún bẹ̀rẹ̀ kéwú láti bẹ̀ bàbá tún bẹ̀rẹ̀ sí ń gbé kéwú lọ abẹ̀rẹ̀ sí ń gbé kéwú lọ abẹ̀rẹ̀ sí ń gbé kéwú lọ gbàtọ́ lọ́n ṣàmà ṣíṣá lọ́ba tún bẹ́ẹ̀lì mi nígbà tó wá fẹ́ bẹ́ẹ̀lì mi yẹn ìyàwó mi nígbà tí mo kọ́ jáde yẹn hmm. mo ti ń lọ sí àsàlátù kan mo ti ń lọ ṣe torí Tìjàní àní mi àti mo ti ń ṣe sect àti ṣe kùbùrà ẹni tó mú mi lọ síbẹ̀ yẹn ọ̀rẹ́ mi ni civil defence officer officer ní nísìnyí ó ní wálé bó ṣe jáde sórí wọ gbogbo nǹkan tó bá ti báyàn ló máa báyàn yanjú èmi náà fẹ́ báyàn náà yanjú títí ẹ̀ hmm. máa mú ẹ dọ́dọ̀ àfa mi hmm. tó bá ti mú ẹ dọ́dọ̀ àfa mi yẹn wɔ wɔ wa ma wa adzɔ ma se aɖɔ abe ama se kubra wa ni gbogbo to kɔ lɔn ma yɔdu yɛ ló bá mu lọ sí aseyi ibrahim amabi golu adumasa o wọn wà ní sàlẹ̀ jẹun. tàbí òkúta náà. bẹ́ẹ̀ni bọ́ọ̀ tó ń mi dọ́dọ̀ wọn bá ní tí n bá lè gbọ́ lọ́hùn gbọ́ dáadáa kò kú kọ́kọ́ tó lọ́wọ́ ti ṣe fún mi o bàbá bẹ̀rẹ̀ àbẹ̀sìn ṣe wọ́n sọ mí di national mission àwọn dáìrà tó nuru salam àbẹ̀sí ń ṣe bá a ṣe ń ṣe lọ à ń ṣe lọ láàrin méjì lọ́ba tó já béèlì mi yẹn mo fi padà sọ nígbà tí wọ́n á padà síbẹ̀ yẹn ṣe rí nǹkan kan máa ń wà lára àwa tá a bímọ padà sí ẹ̀wọ̀n mo padà síbẹ̀ hmm. àwọn tí a máa a máa ti a kì í rí ọ̀la hmm. lára ọmọ àbí ká ti rí ọ̀la yẹn káwọn tí wọ́n fẹ́ ká rí ọ̀la yẹn lò dáadáa kọ́ wa máa kọjú mọ́ wa nígbà tí wọ́n wá dá mi padà síbẹ̀ hmm. ṣé ẹni tí mo ṣe sàrátù lọ́dọ̀ ẹ̀ hmm. kí ló yẹ kó ṣe ṣé kò yẹ kó wá mi wá ó lọ ní káwọn má dọ̀gba ẹ̀wọ̀n káwọn má débi tán bá tì yàn mọ́ hmm. ah inú wa bí àwọn èèyàn lásàrátù yà afábíbi tó jẹ́ pé kurukẹ́rẹ́ kò kárí ẹ̀ láàrin lórí gbogbo wa rárá o tẹ́ bá sọ pé ẹ lè lọ wò àwa náà ní wá mímọ́ Abdul Fattah Ayinde bàbá olówó mòrídìmí àkọ́kọ́ láyé nìyẹn ló bá ní àfáà tòun ọgbà ẹ̀wọ̀n ló ti ń ṣàṣàlàtù òun náà lọ máa jókòó sẹ́nu géètì ọgbà ẹ̀wọ̀n láràárọ̀ tó bá ti ń dalẹ̀ wọn máa lọlé. àkìkà. bàbá olówó ìlú wa ń bá mi tọ́jú ọmọ ló ń bá mi tọ́jú ìyàwó hmm. ló ń bá mi tọ́jú ìyá mi pẹ̀lú dáre àti sẹ́rífà àbúrò mi hmm. náà wá mú òkùnkùn náà wá mú títọ́jú àwọn ẹbí mi lókùnkùn tó tèmi fara mi lọ. Hmm. ọba tún rìn zoom padà ọba tún bẹ̀rẹ̀ sí fún mi two thousand àbúrò mi ní obìnrin yẹn ọba tó lè sọ fún mi two thousand. wọn á fún yín lọ́gbà ẹ̀wọ̀n. àwọn wa fún mi lówó lójoojúmọ́ lójoojúmọ́ lójoojúmọ́ lójoojúmọ́. kò sì rẹ̀ wọ́n. kò rẹ̀ wọ́n. kíkà dúró tì ní lọ́jọ́ ìṣòro làwọn eléyìí o. lábẹ̀ sí bá wọn wá bẹ̀ sí fún mi lówó afa ṣé ẹ wo ẹ gbà fọlọ́run ẹ ẹ ọjọ́ tó lọ bá dẹ̀ sí mo ṣáà ti gbé bí ọdún kan kò dẹ̀ sí ìdókun ẹ wọ ẹ jẹ́ ká máa ṣe tán ṣe lọ bí lọ́ọ̀yà mi ṣe gbọ́ nìyẹn kí yẹ kó stand kan sì dúró lórí bíìlì tí mo níyẹn nìyẹn pé kí n má wọlé wọn á ṣe bẹ́ẹ̀lì mi lásìkò yẹn mo ti pàdé the Islamic Humanitarian Society of Nigeria IHS àwọn náà ti wá parapọ̀ pé kí ni ìwúlò fáwọn wọ́n ti parapọ̀ pẹ̀lú àwọn ẹbí mi kò lè dáhùn nìkan mọ́ wọ́n ti wá ń pè àwọn èèyàn ẹ ràn wá lọ́wọ́ lórí nǹkan báyìí ẹ ràn wá lórí nǹkan báyìí ó wá kọ́ ẹni tó máa dúró fún mi nígbà fún mi bẹ́ẹ̀lì ẹ̀gbọ́n mi alákọ̀ọ́kọ́ tó dúró ó ti lóun ò lè dúró mọ́ tí ọlọ́pàá sọ pé ṣe ni mo sá lọ hmm. ló jẹ́ káwọn lọ tì wọ́n mọ́lé hmm. òun ò lè dúró mọ́ èmi tún lè sá lọ hmm. ọmọbìnrin kan dá àtàjọ lọ sásàlà tù ẹ bá gbàgbé mo sọ pé ọmọ kan ti bímọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ o wọ́n bá lọ báwo sì máa dúró báwo la sì fẹ́ ṣe ló bá ní òun àlọ́sọ fáǹtì mọ́ṣúra tẹni tó bímọ fún yín ní jẹmọ àti mọṣúra. irọ́ o ẹni tá a jọ wà lásàlà fi. ok ok wọn lọ sọ fún wọn pé kọ́ wọn á dúró fún mi. bàbá mm-hmm. ah, lọ pé hmm. àǹtí mọ́ṣúra àǹtí mọ́ṣúra bá kó gbogbo ìwé ilé bàbá ẹ̀ bàbá hmm. lọ fi ṣe ṣọtí fún mi. Hmm. bàbá ọmọ ìyá ọmọ. bàbá ọmọ ìyá ọmọ. ká má jáwọ́ nú oore ìjọ́tọ́ ló ń fẹ́ sùn ti wá fún wa padà láàánú mọ́ àwọn tó bá fẹ́ san asán nílọ́po ìlọ́po ni aládìpínlẹ̀ ẹ̀sán lọ́lọ́run hmm. nọmba nọmba gbà ihs ajamusura ìyàwó tílé àtàwọn àbúrò mi àtàwọn ẹ̀gbọ́n mi nọmba gbà mí jáde ẹ̀gbọ́n mi ọkùnrin yẹn wọ́n wá ń ké ṣe kì í ṣe pé kò wọ́n láti dúró fún mi hmm. ṣùgbọ́n gbàtọ́ ọlọ́pàá sọ pé ṣe ni mo sá lọ lákọ̀ọ́kọ́ kí tó wá sálọ lẹ́ẹ̀kejì ọ̀rẹ́ àwọn táwọn tún lọ co-opt sí àwọn méjèèjì yẹn ló yẹ káwọn sì dúró lórí sọtí táwọn ṣe fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó yẹ kó jábẹ́ẹ̀lì mi ṣùgbọ́n ọlọ́pàá ni ó lọ́ba láwọn ti gbọ́ lọ́ba fi mí lẹ̀ mo bá ń gba ilé lọ kóòtù níjọ́ tí wọ́n máa da ẹjọ́ mi dànù adájọ́ ní kàn lọ wá ọlọ́pàá tí ó mú mi wá yẹn kàn lọ wá wá hmm, ó ti sá lọ kò lè eh? dúró kò lè dúró kò lè dúró. Hmm. nígbà tí adájọ́ máa sọ̀rọ̀ ó ní torí àwọn tájọ ní kéèsì ò wá mọ́ àwọn yẹn náà ti wá bá mi a ti lọ bára wa bí ọ̀rẹ́ mistake ni o hmm. a lè bára wa jà a ti wá wọnú ara wa bí ọmọ ẹbí kan sí ọ̀dọ̀ ya tèmi làwọn. Hmm. tẹjọ jà tó di wàhálà yìí tó di wàhálà ìpẹ́ wọ jẹ́ ká gbàgbé ẹ̀ jẹ́ ká gbàgbé ẹ̀ àwọn ti kọ̀wé sí kóòtù pé àwọn ò ṣe ẹjọ́ mọ́ nọ́mbà agbàtà adájọ́ máa lọ́ba ní àwọn kan wò pé olúwa fẹ́ lò mí fún nǹkan tí ó fẹ́ lò mí fún ló jẹ́ kí n lọ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ yẹn àwọn wá bẹ̀ mí gbogbo nǹkan tí mo kọ́ yẹn kí n lo positively fún society hmm. kí n jẹ́ kí society kan grow látara mi sí dáadáa ni o hmm. then again gbogbo ọjọ́ tí bá ti wá sí kóòtù ni èrò máa ń pọ̀ tí bá ti tọ́ bá ti gbé mi gbogbo bí ìṣe ló máa ń dá abẹ́ ní pé kò sí nǹkan bẹ́ẹ̀ mọ́ hmm. it shows you are becoming a great person tomorrow. Hmm nǹkan tí mo fẹ́ sọ fún ẹ ni wípé má bàa dá sí ọ̀rọ̀ jàgídíjàgan mọ́ láéláé o hmm. this case yaba being struck out. nọba de jọnu. nọba de jọnu nọba pa àwọn ọ̀dà àtọlọ́pàá pé kàn gáìdì mi tí ọlọ́pàá kan sọ́ba dì mí mú kàn dànù kàn wá sọ fún àwọn bá àwọn èèyàn bá bẹ̀ sí ní kí mi àbẹ̀ sí ní dunu ìyàwó tó dúró fún mi jọ yẹn òun ìyàwó lé mi nísìn. tẹ wá fẹ́ báyìí. bẹ́ẹ̀ ṣé wàá mọ bí mo ṣe fẹ́ yàwó yìí. ìṣàwò ìyàwó tí mo ló bímọ fún mi tẹ́lẹ̀ hmm. òun wá lálà bí òun rí i pé mo fẹ́ àǹtí mọ́ṣúra kò wá dúró ó bá lọ bá ìyá ẹ̀ nílé wọn pé òun fẹ́ tọrọ ọmọ wọn kó wá fẹ́ ọkọ òun ah, ah. bẹ́ẹ̀ ni. láì ṣe inú Kùránì láì ṣe inú Bíbélì tó ṣẹlẹ̀ sí Ábúráhámù. ìṣẹ̀lẹ̀ ni kó má sọ bẹ́ẹ̀ mọ́ ló bá padà ló bá lọ bá àfa wa ẹ jọ mo fẹ́ tọrọ kankan òun rí i pé mukadam fẹ́ àǹtí mọ́ṣúra gbogbo àtọ́jú fáńtì mọ́ sọ́ra gbogbo ògbésí ayé wọn bẹ̀rẹ̀ sí ní dáa so òun fẹ́ kọ́ra ọkọ òun dáa òun fẹ́ ká yí ẹ̀ dáa ẹ jẹ́ ẹ mọ bọ́sẹ̀ máa fẹ́ ra wọn afa bá sọ fún bí a kó kó rọrùn tó sọ ó rọrùn òun náà aláwọ̀ fẹ́ kó ga ah. aláwọ̀ èèyàn bóun pé òun rọ̀kọ fẹ́ hmm. àwọn fẹ́ káwọn èèyàn mọ̀ pé òun fẹ́ kó ga sẹ́ hmm. ló bá tún padà sílé wọn ló bá tún owó gbà wọn máa bímọ fún wọn máa fọ́kọ òun ni bí hmm. ìyá mi ṣe fẹ́ẹ́ ìyàwó wa fún mi lé nìyàwó hmm? nígbà tó dẹ̀ dé lóòótọ́ olóhùn believable nígbà tí ìyàwó ìdé lóòótọ́ ọlọ́run jẹ́wọ́ agbára yìí nígbà tí mùsùlùmí wá wọnú ilé mi ọlọ́run jẹ́wọ́ agbára yìí. lẹ́yìn ẹ̀ lè lọ mẹ́ka. lẹ́yìn ẹ̀ ni mo lọ mẹ́ka o ẹgbẹ́ Islamic humanitarian society ló rán mi lọ sí mẹ́ka. Hmm. lọ́ba ní ohun tó ṣẹlẹ̀ nísìnyí ni wípé àfi kí n fẹ́ àǹtí wọ́n ní àkólé rọrùn mo máa fẹ́ wọn ni èmi máa fẹ́ wọn ni àbá fẹ́ yàwó hmm. ṣẹ́mọ̀ ìdí èèyàn bá dé bàbá ìyàwó mi wà ó gbé a ah, káwọn wá fún ọmọ àwọn ní ọkọ̀ kó má níṣẹ́ hmm. gbèsè ló tún sì máa máa jẹ́ sáwọn ọlọ́run jẹ́ káwọn bá wáṣẹ́ hmm. wọn bá bá mi wáṣẹ́ tíṣà ṣùgbọ́n ká tó bá mi wáṣẹ́ yẹn èmi ti ṣiṣẹ́ tíṣà nìyí nursery and primary school kan tí kò jìnnà sọ́dọ̀ wa mo ti ń kọ́ ọmọ iléèwé iléèwé yẹn tí ọ̀gá iléèwé bá ń pín owó oṣù wọn kì í fún mi kí ló dé wọ́n ní ọlọ́run mú mi wá láti wá bá tún tàwọn ṣe ń gbé ni. iṣẹ́ ọ̀fẹ́ lẹ́yìn ṣe. ọ̀gá mi ń ṣiṣẹ́ ọ̀fẹ́ mo wá náà ọmọ mẹ́ta kan nínú iléèwé yẹn bàbá wọn wọ́n máa ń fún mi ní times two salary tí ọ̀gá iléèwé fẹ́ fún wa hmm. ọjọ́ jímọ̀ náà máa ń fún mi lówó gbogbo ọjọ́ jímọ̀ máa ń fún mi lówó eh. torí àwọn ọmọ wọn special student làwọn ọmọ wọn àwọn ọmọ tẹ́lẹ̀ tẹ́ bá kọ́ wọn bíi magnet ní ti lẹ̀ mọ́ wọn lórí àwọn ọmọ yẹn máa ń wá bá mi ṣe dáàdì àwọn tí mo sọ yìí ọmọ kọ̀ọ̀kan náà bí o àwọn bàbá tí mo sọ ọmọ kọ̀ọ̀kan náà bí ọ̀bí méjì méjì o wọ́n dẹ̀ fẹ́ràn àwọn ẹ̀gbọ́n dáàdì give uncle five thousand eléyìí ti sọ ti àbí tí ẹran bá di bí ẹni pọ́n bí ọ̀sẹ̀ mítìn tẹ̀lé dáàdì give uncle five thousand every friend máa gba fifteen thousand sọ fún wa fifteen thousand owó oṣù ni hmm. six five lówó oṣù wa. Hmm. can you imagine bá tún kúrò léèwé yẹn islamic humanitarian society alhaji abdul rasheed taiwo òkè ńlá ló bá tún bá mi wá léèwé bomi renaissance ló bá ní kí n tún lọ sí renaissance renaissance yẹn ni mo wá wà muslim school ni ibẹ̀ ni mo wà tí ọlọ́run ti wá gbé àyè láti lọ sí ẹnu iṣẹ́ ìjọba ni bàbá ìyàwó mi bá pe àáfàá wọn tó jẹ́ ọmọ inú ilé wọn alhaji muhammadu lujamiu májẹ ṣiṣẹ imaamu alabata lónìí kọlọ ń bá mi gùn wọn lẹ́mìí wọn bá ní kí ni kí mọ̀ṣúra ẹni tí mọ̀ṣúra mú wá tó fẹ́fẹ́ kò níṣẹ́ lọ́wọ́ báwo la ṣe wá fẹ́ ṣe wọn ni gbọ̀dá ni fẹ́fẹ́ gbọ́ àti bó sọ pé ọmọ ọ̀tá ni wọn ló ti lọ sọ́gbà ẹ̀wọ̀n rí gbọ̀dá mi fẹ́fẹ́ gbọ́ ṣé àmọ́ orúkọ tó ń pè mí náà gbà kan hmm. ṣé àmọ́ bébí náà ṣe rí gbà kan hmm. tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ kí mùsùlùmí padà sọnù ẹ jẹ́ ká tún ọmọkùnrin yẹn ṣe hmm. wọ́n sì fún mi iṣẹ́ nìyẹn hmm. wọ́n yẹ gbà mí síṣẹ́ ìjọba nìyẹn mo yẹ dẹni tó ṣiṣẹ́ nìyẹn ṣé gbèsè ayé mi yóò padà gbà tí mo fẹ́ wọ̀nyí gbèsè ayé bá yí padà bá dẹni tó bẹ̀rẹ̀ sí ní bọ́ ẹ̀ bí hmm. bá dẹni tó ń sọ̀rọ̀ fẹ́ bí tó ń sọ̀rọ̀ fara ṣùgbọ́n èṣù dé láàrin méjì. kí ló tún ṣẹlẹ̀. èṣù dé láàrin méjì àwọn tó àyànmọ́ wà kádàrá wà adẹ nínú àwọn kan ti kádà láyé pé kó má ṣiṣẹ́ hmm. eh, èmi náà ti dẹ̀ tó ń pẹran léyà mo ti ń rẹ ẹran fẹ́ bí mo ti ń raṣọ ah. ọmọ tó bá mi fẹ́ yà o abájá. lẹ́ni tó ní pé kẹ́ ẹ fẹ́ àtìmọ́sọ́ra kẹ́ ẹ o tó jẹ́ ìyàwó tẹ̀ ń fẹ́ tẹ́lẹ̀ òtún wọn fún yín. wàhálà ìdí àwọn yàrá bá kẹ́rù kúrò lé wa ah. lásìkò tí mo dẹ̀ sọ yìí mo ti dì máa mo ti di máàmù nù. ìmáàmù lu. mo ti di máàmù tá a ah, mo ti di máàmù tí àwọn èèyàn ń wárí fún dáadáa. Hmm. tó bá ní kó máa mú kúrò. èmi náà bá ní máa lọ ṣé wà ní máa lọ ìwé ìwé ìwé náà sọ ni. Ah. àfẹ́mọ́ títí bá tún rí ẹ ń bí. Ah. gbogbo kan bá tún dàrú gbogbo nǹkan tún dàrú gbogbo nǹkan tún wọ́ gbogbo ẹ̀ tún wọ́ gbogbo ẹ̀ tún wọ́ ah Angeli yín kan náà. mo tún wá fẹ́ ṣe báyìí bá bẹ̀rẹ̀ sí ni wá hmm. kí n bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni yáa sọ pé mi lè fẹ́ mọ́ ah. yáyà gbá mi létí gbá ah. fọṣúra mọ́ mi lọ́rùn fọtọmọ tí ó báwo pé mo fẹ́ fáìlì kọ́sítọ́dì àwọn ọmọ mi wọ́n ti ká àwọn ọmọ lọ hmm. mi dẹ̀ lè ọmọ yẹn hmm. ọmọ mẹ́ta mo lọ court gba lọ file wọn tó gbọ́ ọmọ wọn wọn dẹ̀ sọ fáwọn ọmọ pé mo travel ni ah. nígbà tá a dé court ọmọ mi ọkùnrin kan bá ní ah bàbá mi but you said my daddy has travel this is my daddy we are going home today o hmm. bàbá àròjọ àròjọ yìí adájọ́ ní òun fún aláìka padà lọlé kẹ lọ tún rò ká lọ tún rò ká lọ yanjú ọ̀rọ̀ yẹn láàrin ara wa hmm. ká wá padà wá wá fún wa ní ọwọ́ àjọ case nígbà tí ó di ọjọ́ tí wọ́n àjọ ní ẹ̀sìn ọmọbìnrin tún rojọ́ wọ́n tún ní kí n rojọ́ adájọ́ ń bú ọmọbìnrin yẹn ń bú àwọn òbí ẹ̀ bí àkódá òun rí pé fẹ̀sí wà láàrin wọn hmm. àwọn tí wọ́n bí yín kò dá káwọn ọ̀yá wa kọ́ máa ṣe kinní kan kọ́ máa ṣe gbá kan kọ́ yẹn máa túlé àwọn ọmọ wọn ẹ jẹ́ ká máa fìfẹ́ lò fúnra wa ká máa ṣe gbá bí ìyá ìyàwó mi yẹn ṣe wọlé nìyẹn òun ló mọ tó ṣe òun ló mọ sáyìn tó ṣe bá dájọ́ ṣe dìde nìyẹn hmm? ah, adájọ́ báwọ̀ ṣe ń bà. adájọ́ dìde nígbà tí ìyá ìyàwó wọlé. Eh, bẹ́ẹ̀ èèyàn kan wá ní kò sàyè kò sàgbára nígbà tí adájọ́ máa wọlé padà hmm. wọ́n bá yọ̀rọ̀ sí mi lórí. Ah. ṣé wọ ọkùnrin rẹ̀ ni wọ́ yìí hmm? kíní kan ni wọ́ yìí igbá kan ni wọ́ yìí awó kan ni wọ́ yìí ìṣáàsùn kan ni wọ́ yìí. Ah! ẹni tó ti sọ. ọ̀rọ̀ yìí ta mí lára. màmá kan wá náà pé áá ah, ah, nínú kóòtù ni ọ̀dà ah, ọ̀dà kò sí kankan bí èmi náà fẹ́ sọrọ ẹ sọ sọrọ ẹ èmi náà hmm. mọ̀ pé àti níbi tẹ́ fẹ́ dájú ẹ̀ sí báyìí nísìn àmọ́ tó bá pé lódodo lẹ dáa ọba tó mi àtọ́jọ́ yẹn dáa o. Hmm. ẹ sọ fún ẹ ń ọjọ kan tí mo lò nínú ọgbà àwọn kan nínú báyìí ń bá mi fi tọ́jọ́ ìdá ó yẹ ẹ sọ bẹ́ẹ̀ bá dájọ́. ẹ ó yẹ dájọ́ ṣé pátápátá ẹ ní kán gbé mi lọ gba ẹ̀wọ̀n àti lọ bẹ̀rẹ̀ hmm. mo bá dún mo bá fọwọ́ lẹ́ran báyìí ẹ̀gbọ́n mi kan dẹ̀ ti ọmọ adájọ́ yẹn hmm. wọ́n tún ti bèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn àwọn sọ fún pé bọ́rọ̀ bọ́rọ̀ ṣe bọ́rọ̀ níjọ́ tí a ti ń rojọ́ ló ti mọ̀ pé ìyá ìyàwó mi yẹn ló dalé wa rú ó sì tún wá tún ọ̀rọ̀ ẹ̀sùn ẹ̀gbọ́n mi yẹn wà ní kọ́tù pé ah níbo ni ọ̀gbẹ́ni tún gbé ẹjọ́ gbà báyìí obìnrin ladájọ́ òun. ọkùnrin nígbà tó sọ̀rọ̀ tán ló bá dájọ́ pé òfin sọ pé ibi táwọn yẹn bá fẹ́ gbé nìkan gbé ibo lẹ̀ yẹn bá fẹ́ gbé ṣé àwọn tán ti brain wash sọmọ aláwọ̀ fẹ́ gbọ́dọ̀ ni ọmọ aláwọ̀ lè gbọ́dọ̀ ni. bí ọmọkùnrin ti bí wọ́n sọ pé I am following my daddy wọn ló kéré hmm. wọ́n bá dájọ́ pé kí n máa wọ́n ní èlò ni mo lè máa fọ́mọ lówó oúnjẹ mo ní one thousand wọ́n ní ara two five mi ò ní wọ́n ní kìkì jẹ́ káwọ́ wọ́n bá dájọ́ gbé jáde kúrò ní dọ́ọ̀kì ìyá ìyá bá bá mi pé mo sọ fún ẹ pé kò sọ́lọ́run níbi tó wà mo sọ fún ẹ pé èmi lọ́lọ́run tó ju tiẹ̀ lọ mo ní mi náà mọ̀ pé ẹ lọ́lọ́run tó ju tèmi lọ ṣùgbọ́n ọba tó ní mi á ìdá tó bá kú ṣùgbọ́n tọ́lọ́run bá tún dáhùn ọlọ́run ti kúrò mi tó tún ṣèjọba ẹ̀ bá bọ́lẹ̀ ó dùn mí gan torí àwọn ọmọ yẹn ó dùn mí gan hmm. ó dùn mí sáà bọ́lẹ̀ mo bá tèmi lọ nígbà tí ó máa kú ṣùgbọ́n jẹ́ ìyàwó mi yẹn kú nígbà tó máa kóṣù kan wọ́n dá adájọ́ dúró. lẹ́nu iṣẹ́ hmm. ó sẹ̀ ni. ni mo ń tọ́ sí o. wọ́n sá àdá dúró lẹ́nu iṣẹ́. wọ́n dá dúró wọ́n bá lọ bá ẹ̀gbọ́n mi yẹn pé àwọn ṣẹ̀rẹ̀ ní bá sọ fún mi pé ah afátẹ̀ wọn yẹn <laughs> ọlọ́run kẹ́ o hmm. ah àwọn èèyàn máa ń jókòó tí nǹkan ni o hmm. ó ń bẹ lọ́hùn gan-an òun dẹ̀ sọ fún yín o tí a fún ní òun lágbára tó bá pé ẹ̀gbọ́n mi yẹn mọ bí yàyà ó ní ṣe rí ni kò ní sọ́n tó sọ yẹn báwo ló ṣe rí ni kò lè yé àtúbàgbèsè ayé lọ mi lọ fún olówó oúnjẹ mo kàn lè ra nǹkan kí n fi ràn lọ síbẹ̀ àbúrò mi abdulfatai ayinde bàbá olówó kọ́lọ́ má ba tiẹ̀ jẹ́ ara ni àfa ṣé omi ó yá ẹ fún mi two thousand mo fẹ́ kó lọ fún àwọn ọmọ ó yá gbà òun náà tún ra nǹkan mi àtúnkò lọ. mo kàn tí ó kò sínú ilé lọ́sọ̀dọ̀ ẹ̀ mò ń àmì àtọmọ mi kékeré kan àwọn wo tẹlifíṣàn lọ́lọ́pàá bá pè mí láti àdàtàn police station wọ́n ní èèyàn kan wá rìpọ́ọ̀tù mi ó dẹ̀ máa dáa kí n wá fún ara mi. Ah, kí tún ni. kí ni mo ṣe ta lẹ́ni náà tí n bá débi ẹ máa kọ́kọ́ sọ ẹni tó jẹ́ fún mi ni o wọ́n ní tí n bá débi tẹ́ bá sọ ẹni tó jẹ́ mi ní kúrò lé o kẹ́ẹ̀dẹ́ lọ jí àbáṣà wáyà ẹ̀ lè gbé mi kúrò nílé o. Hmm ẹ lè gbé mi o tó wá pé nínú ilé mi ni mo wà ẹ lè gbé mi o wọ́n bá ní ẹ ẹni báyìí báyìí báyìí báyìí ló ní ló wá fẹjọ́ mi sùn mo ń tani. nígbà tó ti dárúkọ ẹ ló bá jẹ́ orúkọ ìyàwó ìyàwó mi tó kó kúrò nílé. tó kó kúrò nílé òkè. mo bá ní mo bọ̀ mo bá gbé ọmọ mi obìnrin yẹn mo bá gbé dání mo pe àbúrò mi ọkùnrin kan Jubril mo pe dání abájọ lọ́gbà tá a débẹ̀ bá ní òun ni òun ló pa mọ́mì mi. Ah, lọ́nà wo. ọlọ́pàá lọ́ba ní akọ́ láti mi wọlé na amadi ti ń sọ̀rọ̀ báyìí ṣé sin of crime lẹ́ti mú mi ni èèyàn wá fẹjọ́ mi sùn ó accuse mi ẹ jẹ́ kí n sọ ẹni kan lọ tì mí mọ́lé ṣé mo ti ń tìyàn mọ́lé nìyẹn mo fọ́ lọ́hùn búra fẹ́ tó bá tì mí mọ́lé ní sin tán bàbá aṣọ lọ́rùn ẹ̀ kílẹ̀ òní tó ṣú mi ní sin lọ́hùn mu máa mú wo tẹ̀síwájú mi báyìí máa já kulukulu wọn lọ́ọ́ da sódò wọn lọ́ọ́ lọ́hùn òun lò mọ́ wà á ní kọ́ lọ títa ní mọ́lé àkọ́kọ́ náà wàá kọ́kọ́ dájà ẹ̀sìn lẹ̀ bó ṣe wà yẹn ìjà ẹ̀sìn ló máa dálẹ̀ hmm. tí ò dẹ̀gbin tán hmm. nbolo ti jókòó jẹ́ nbolo kan ta ni kan lọ tì mọ́lé à ń pariwo ní dp wọn gbọ́ lókè wọn bá ní kan kó wa wá wọn bá kí ló ṣe ọba àròjọ wọn ní ah báwo ṣe máa ní kan lọ tì mọ́lé ṣé o ti kọ statement ní o ti gbọ́ tẹnu títí ẹ̀ ìbéèrè kan ni mo fẹ́ kí ẹ bá mi béèrè lọ́wọ́ wọn sà ẹ jọ sà ẹ bá mi béèrè lọ́wọ́ pé báwo ni mo ṣe pàyà ẹ̀ kó narrate. mo fún wọn lọ́rùn ni mo sì wọ́n bọ ni. ó ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀. mo sáwọn ládàáni. Hmm. wọ́n bá ní lọ́dọ̀ àgbo obìnrin ìwọ náà sọ̀rọ̀ lọ́wọ́ ní ẹ wọ́n mi ń kàn lọ́kọ̀ gbọ́ yéé. lójú oorun. lọ́rùn lọ títì. wọ́n bá ní ọlọ́pàá obìnrin ẹ bá ká sọ pé ah mọ̀dámù ẹ kú bá mi tẹ sọ tẹ́lẹ̀ kọ ní ẹ èèyàn kan pamọ́ mi yín pamọ́ mi òun àti ìyàwó mi àti dáadẹ lọ́jọ́ dúró wọ́n tún ní mo jẹ àwọn lówó wọ́n ní mo jà wọ́n twenty five thousand owó kíni àwọn làwọn bá mi bọ́ mọ́ mi mí ní kí ẹ bá mi bọ́ mọ́ èmi ò dẹ̀ lè wálé lọ́sẹ̀ kan mo sì rán yàn wálé hmm. lọ́sẹ̀ẹ̀sẹ̀ mo rán yàn wálé. tó ń gbóúnjẹ wá. tó ń gbóúnjẹ wá tó mú wá. ìwọ kọ́ ló mú wá bàbá olówó ló mú wá bàbá olówó yẹn ń dá wá ni èmi ni mo rán wá. ìyàwó bá lọ sí para ẹni tẹ́ ń wò yìí <laughs> tó bá ti di aago mẹ́wàá alẹ́ kò sórun fún títí di aago mẹ́fà àárọ̀ ẹ máa gbọ́ tó nǹkan ló pamọ́ mi òun nìyẹn ah, dp yẹn wá ní ẹmọ tó ṣẹlẹ̀ afa akílẹ̀ yìí fẹ́ torí òun tán sì ti gbà ká tì wọ́n mọ́lẹ̀ mo ní mi ò fẹ́ kọ́ ìtàn tí ò dálẹ̀ hmm. ìyá ọmọ mi ni ẹ má bà mí tì mọ́lẹ̀ ajá lónìí ni a sì máa rẹ lọ́la hmm. olóore mi ni hmm. àwọn tí wọ́n ti lẹ́yìn ni wọ́n mọ̀ pé oore ló ṣe fẹ́ èmi mọ̀ pé ó oore fẹ́ ni èmi ò dẹ̀ lè gbàgbé ẹ̀ lólóore mi ni mi mi ni ṣàìdásí hmm. tí n bá fẹ́ ṣàìdásí lóòótọ́ ni mo fa tẹ̀sùbà tí n bá ní máa lọ báwọn tí wọ́n tán ṣerú ẹ̀ pé ẹjọ́ ìyà ń jẹ mí ṣùgbọ́n rárá torí ibi tí mo ti lọ yẹn ọlọ́run ò fà ayé kí n bá nǹkan nìkan jẹ́ nílẹ̀ òun náà sì ti ṣoore òun náà dẹ̀ ti ṣoore fún mi tí mò ń jẹ́ nísìnyí òun ló ní hmm. ṣe ni kẹ́ bá mi bẹ̀ pé kókó padà wá sílé ah, ọlọ́pàá ẹni ṣe ti rí nǹkan sọ ṣe ti rí pé ẹni sì fẹ́ràn yín bàbá ìyàwó nígbà tó ń gbé kọ́sẹ́ kọ́kọ́ ká máa lọ jọ kọ́kọ́ lè ta ló fẹ́ lọ ọmọbìnrin yòó tí ì lọ́kọ ti sìn bó ṣe wà nílé wọn àwọn ọmọ tí wọ́n kúkú nílé mi yẹn ti padà sílé mi báyìí. láwọn ọmọ yín mẹ́tẹ̀ẹ̀ta mẹ́tẹ̀ẹ̀ta wà nílé mi báyìí bàbá làbá tó ń gbàgbé sí ayé lọ hmm. mo ti wá ń ṣiṣẹ́ tíṣà yẹn ọlọ́run dẹ ọlọ́run bá mi ṣe hmm. ọlọ́run bá mi ṣe. gbogbo ẹ bẹ̀rẹ̀ sí jọra. jọra wọn hmm. economics ni mò ń kọ́ mo ti ń ra àwọn kan tí ń kọ́mẹ̀ntì pé my economic teacher. mashala economics ni mo kọ́ tí mo dẹ̀ mọ̀ dáadáa tí ò sí rújúrújú mẹ́ hmm. àwọn èèyàn ti wá mo ti ń grow ó bá di láàrin kan ọ̀gá wa alhaji noah sudẹ̀ndì olúwa foríjì wọn hmm. wọn fẹ́ rìtáyà wọn ní àwa ti fẹ́ fiṣẹ́ ìjọba sílẹ̀ parting gift fẹ́ kọ́ àwọn classroom kan síbẹ̀ yẹn kó máa jẹ́ lórúkọ bàbá mi àti mi náà ọ̀gá ẹ má ti lọ ẹ fún wọn lẹ́ẹ̀ka fi kọ́ mọ́sálásì gbogbo kíláàsì tẹ̀ kọ́ ẹlòmíbàdàn mi àtàwọn bá wo nǹkan òótọ́ ni ibo ló wá ibo ní ká lọ àbá lọ mú nǹkan lẹ́yìn bàbá kọ́ kó bá fún wa nílẹ̀ mo dẹ̀ ti ń dọ́gbọ́n ṣe wúsúwúsú iṣẹ́ àfáà mo ti ń ṣe oṣù oṣù oṣù àwọn èèyàn ti ń ṣe fún mi ní ẹ bá abẹ lọ́wọ́ hmm. mo wá lé èèyàn kan alhaji yakub suwebat alhaji yakub ọmọ suwebat ó wà lamẹ́ríkà wọ́n sọ fún mi pé alhaji gbogbo dọ́tọ́ náà ń bá ti kẹ́mi tí mọ́ṣáláṣí mo fẹ́ kọ́kọ́ kọ́ láyé mi o hmm. ẹjọ́ tọ́lọ́ ń bá ti rìn lọ́wọ́ kẹ́ ẹ ràn mí lọ́wọ́ hmm. ẹni àkọ́kọ́ nìyẹn alhaji tajudeen awodele wọ́n wà lábẹ́òkúta ń bì mo bá sọ fún àwọn náà pé aláàjì ẹ máa ṣàánú mi o tó bá ti di pé mo fẹ́ kọ́ mọ́sáàsì mo máa pè yín ẹjọ́ bàbá yóò tẹ̀kí bàbá awódélé tí mo sọ yìí kò fẹ́ gbọ́dọ̀ mọ́sáàsì sétí hmm. wọn á kówó lẹ̀ ẹ lọ sí i wọ́n lè máa wọ́n wọ́n hàn hàn ní débẹ̀ ẹ ṣáà lọ sí ẹyin ojú ẹ̀ ẹni pẹ́ ǹsìn lọ́run bẹ́ẹ̀ o àwọn yẹn tán sì ṣe lọ́ba hmm. nígbà tó ga wá fún wa nílẹ̀ mo bá lọ bá ẹni tí ó jẹ́ olórí gbogbo wa nínú skul tó jẹ́ mùsùlùmí alhaji baba bàjẹ́gbọ́ bá lọ máa pe ọ̀gá ti fún wa nílẹ̀ o wọ́n bá ah ká lọ dúpẹ́ lọ́wọ́ wọn kí la máa ṣe bá a máa ṣe foundation lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́jọ́ yẹn mo bá pe alhaji awudele ah Allahu Akbar ó yá account number ó bá fún mi lówó mm-hmm. mo pe alhaji fẹ́ wá ah, alhaji yakub wọ́n bá fún mi lówó ah ọlọ́run ṣé o lẹ́sẹ̀kẹsẹ̀ a bá nà mọ́ṣáláṣí ro ẹ kọ́ mọ́ṣáláṣí tààrà lẹ́sẹ̀kẹsẹ̀ a bá ṣe foundation gbàràgbùrù gbàràgbùrù ó yá ẹ̀yin ọmọ ibi tí agbára tèmi mu dé rè hmm. ẹ dá síṣẹ́ ọlọ́run oní ten naira oní hundred naira oní fifty naira ẹgbẹ́ wa lọ́wọ́ àwọn ìyá yín hmm. àwọn ìyá bá tún bá a dá sí àwọn pírẹ́tì dá sí. Hmm. bẹ́ẹ̀ ṣe kọ́ mọ́ṣáláṣí nù. ó bá dogun ó fẹ́ sọ léwé di ilé ẹlẹ́sìn kan ni eh. ó fẹ́ sọ kíníkan ẹlẹ́sìn kan ni níbo ló ti rówó ṣé ó ó ó extract àwọn ọmọ yẹn ni ó ṣe kíníkan fáwọn ọmọ yẹn ni ó ṣe gbàkan fáwọn ọmọ yẹn ni ìyẹn dogun ó dáríwó gan-an ó dariwo ó dariwo ó dariwo tí DSS Ogun State dá sí ó dariwo ó dariwo nígbà tó dé ọ̀rọ̀ pé ọ̀rọ̀ pé èèyàn ńlá gbòǹgbò là kọ́ mọ́tà ṣé wọ́n bulẹtiro abaṣalaye baṣiro baṣiro baṣiro baṣiro bí táti rówó ni wà ní ọ̀dà ká lọ bá ọ̀gá kó ṣègbè fún wa pé àwọn làwọn fún wa nílẹ̀ yìí ìgbà tó ọ̀gá gbọ́ tàbá ní tó ń dùn nínú àwọn ẹlẹ́sìn kejì ni ṣé ẹ nọwọ́ sílẹ̀ ń wò fún yín ni wọ́n gbà tó jẹ́ pọ́tọ̀tọ̀ ẹ ẹ nífẹ̀ẹ́ ara yín ẹ ń jogún ọmọ yín ni òun nìkan ṣoṣo ẹ bó ṣe kọ́dínétì àwọn ọmọléèwé ẹ bó ṣe yí láàrin wọn kò ṣe pé òun kọ́ wọn níwèé lásán á tún máa ṣe bí wọn bàbá fẹ́ nà ọmọ kan kò sọ ọmọ tí kò mọ́lé ẹ̀ tálẹ̀ ìmọ́lé wọn nínú ẹ̀ kẹ́ ẹ bínú ẹ̀ jù bẹ́ẹ̀ lọ o ti kọ́ mọ́sálásí yẹn nìyẹn àwọn oníkan táwọn fẹ́ ṣe sí ọ̀rọ̀ ilé o wọ́n bá gbẹ́sẹ̀ lówó oṣù mi ah. ọdún kan àti. ibi ìjọba ní ń san. bẹ́ẹ̀ni wọ́n bá lọ gbọ́ oríṣiríṣi irọ́ hmm. wọ́n bá pa oríṣiríṣi irọ́ àwọn administrative irọ́ ọ̀gá wa yẹn rìtáyà wọ́n lọ wọ́n bá gbé ọ̀gá mi dì àjọ ń kírun kò dá wa láàmú wọ́n gbọ́ gáyẹn lọ wọ́n tún gbẹ́ lómi dì yẹn náà tún gbà àtúnjọ ń kírun ìyẹn tún lọ wọ́n wá gbẹ́ lómi dì tán wá gbé dé yẹn náà bá ṣiṣẹ́ lára ẹ̀ ló bá ní the shared me, by the power confirmed on me as the principal of this school has been turned to shed has been turned to poultry. ó sọ mọ́sáàsì di ilé ibi tó ti fẹ́ máa sin adìyẹ báwọn ọmọ iléèwé ṣe yarí nìyẹn o. mọ́sáàsì tọkọ ibi ẹ̀ ti ń kírun tá a ti ń kírun wọ́n fẹ́ máa sin adìyẹ ń bẹ̀. ẹdìyẹ ń bo láíláí láíláí kìnnìkan láíláí àwọn ọgbà ládùúgbò bá dé hmm. ọ̀gá bá ní dọ́kítì tí mo fún ọmọ yẹn àtọ́sọ̀kò fún principal ó dogun ó di wàhálà àwọn iléèwé mo wá sọ fọ́gà pé àti ọmọ pásítọ̀ àtọmọ babaláwo àtọmọ àfa ọ̀rẹ́ náà máa ń ṣe tán bá délé ìwé tí o gbọ́n tẹ́lẹ̀ tí àjọ ń kírun yẹn ni mùsùlùmí ni hmm. ọ̀rẹ́ mi làtífà ó ti lọ kírun náà ah, mr kúsùmọ̀ ló fẹ́ sọ̀rọ̀ wọ́n jẹ́ máa ń dúró gbọ́dọ̀ mi dáadáa. àtòrí hmm. ẹ̀ wá wọ́n máa jókòó wọ́n máa gbọ́ mi kúrò skul aago mẹ́fà hmm. mi ní ṣọ́ọ̀bù tí mo ṣì mi ní ṣọ́ọ̀bù tí mo ṣí mi ṣí ṣọ́ọ̀bù síbi kankan mi ìtajà mi kankan kí n kọ́ ọmọ nílé ìwé yẹn ó rọ̀ mí lọ́rùn hmm, hmm. tá a bá ti kọ́ tá a ṣe skul tán a máa tún kọ́lé kéwú hmm. báyìí náà ṣe ń lò gbèsè ayé o ìrírí tèmi mo ti lọ báyìí rí o mo ti rìn báyìí rí o mo ti ọlọ́run jẹ́ kí ẹ ní ẹ má kọjá yìí má jẹ́ parọ́ fáwọn òbí ẹ nílé mo máa wá gbẹ̀bùn kan lọ́dọ̀ àwọn òbí yẹn ó pẹ̀lú tó ń bí àwọn tí àjọ ń ṣe nínú gbà yẹn máa ń gbẹ̀bùn gan ah mo máa ń gbẹ̀bùn mo ń gbẹ̀bùn àwọn òbí ń bùn mí ní nǹkan hmm. gbogbo kínní yìí la wá ṣe a wá ṣe fá a wá ń kírun à ń kírun jímọ̀ lọ́jọ́ kan mo bá tún gúúsì gbé ah, mo ní mo máa kúrò léèwé yìí lónìí ah, stars wọn lè gbé yín lọ wọn jẹ ti gbé àwọn tíṣà kan mo ní mo máa kúrò ń wọn máa gbé mi lónìí wọn máa gbé mi lónìí bá a ṣe ṣe útúbà tán tá a sálámù tí mo tún máa bọ́ síta ni wọ́n bá ní kí sẹ́kítì wa pè mí wá lọ́fíìsì pé mo ní lẹ́tà transfer lẹ́tà ah, ah. mo ń lọ ẹ sì tí ì gbọ́n kankan tẹ́lẹ̀ mo ń lọ láàrin ọ̀nà ni at last wọn kò gbé ẹ kúrò bí kúrò bí kúrò bí fún wa nìyẹn ọlọ́run á ṣe dáadáa ibi tí mo lọ ọlọ́run sí nílẹ̀ rí. wọ́n ti ń fún yín lówó yín padà nígbà yẹn sàn. mi ti gbowó oṣù àkóso. Ah, fún yín lówó. wọ́n ti gbẹ́sẹ̀ lówó oṣù wọ́n bá transfer mi kúrò léwe lọ léwe ibòmí ilé ibòmí tán gbé mi lọ yẹn ẹ mọ̀ àmà kẹ́rù wa kó kankan wa ó wá àṣẹ̀ṣẹ̀ afẹ́ṣe ta hospital lọ́dún yẹn mo wá àwọn bá mi kẹ́rù mo wá ń tu ẹrù mi níbi tí mo ti máa gbà mo wá rówó nínú ìwé kan owó ìdẹ̀kọ́ kíláàsì mi sára mo bá pe ọ̀gá léwe mi pé ọ̀gá bóyá kí ẹ bá mi kó bu kíláàsì mi o mo rówó kan nínú ìwé tó wà lọ́wọ́ mi sí mo dẹ̀ kọ orúkọ kíláàsì mi sára ẹ̀ mi mẹ́tọ́ ni you create a room for me to bring you down then ah. you create a room for me to bring you down wọ́n ṣe sáà fún mi kórè láti commission yẹn mo wá wà commission yẹn ọlọ́run á fi nira kan yàn kó lè débi tó ń lọ nígbà tó lọ́n fẹ́ rán Musa ṣẹ́ ó kọ́kọ́ jẹ́ kó gbabi tó le tó bá pé rọrùn ni ànábì Musa sì fi ń lò gbani ó lè má ti ṣe Ọlọ́run tán ẹ wo Yusufu ẹ wo Yunusa Ọlọ́run fi nira ó fi tì wọ́n kúrò láti lè níṣẹ́ Ọlọ́run jẹ́ wàhálà bá dé mo bá lọ mínísítì èmi àti èèyàn kan náà jọ gbé lọ síbẹ̀ torí yẹn máa ń kún mi lọ́wọ́ christian ni o hmm. àmọ́ kò gbàgbọ́ nu christian ẹgbẹ́ àgbàgbà kùsì mọ́ à gbogbo nǹkan mo fi gbà fún ó nìkan ṣoṣo gbẹ́ndẹ́lì hmm. ẹ wo iye àwọn ọmọ tó ń control school àṣẹ ẹ̀ múlẹ̀ hmm. ó nìkan ṣo ló ń dáṣe mọ́ṣáláṣí ló ń dáṣe kíní kan àwa àmàlùmíkùn àmàṣe kíní kan ọba mú àwa méjèèjì wọn là ń dalé ìwé wọn là ń ṣẹ̀ sófin wọn ṣe àṣọ gbogbo ẹ̀ nígbà tá a débẹ̀ wọ́n lè mí gbowó lọ́wọ́ ọmọléèwé wọ́n ti kó àwọn èèyàn jọ wọ́n ti kọ oríṣiríṣi ìwé wọ́n bá ṣe owó tí mo gbà mi ò gbowó mo sọ fún ọ̀gá pé mo rí owó mo dẹ̀ kọ kíláàsì mi sí lára owó yẹn ni mo dẹ̀ ti lọ fún wọn tóbi ìjọba kankan lówó hmm. kọmíṣánná kan ní mínísítì ń bẹ ó ní i make your life miserable ah. mo dẹ̀ rẹ́rìn kí ló dé tí yẹn ṣe sọ bẹ́ẹ̀ ni wípé ilé tí mò ń gbé. Hmm bàbá tó nílé wa hmm. oṣooṣù ló máa ń fowó kó wọlé àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì mọ́tò ńláńlá mọ́tò gbẹ̀dìgbẹ̀dì wọ́n máa páàkì síbí wọ́n máa jókòó síbí hmm. wọ́n máa ṣe kí wọ́n ẹ èmi náà ń ṣe ṣègùn ọ́ èmi náà ń ṣe bẹ́ẹ̀ lọ́hùn níbí o hmm. irọ́ irọ́ irọ́ irọ́ irọ́ mi ìdẹ̀ jẹ́ wọn lówó lé ṣùgbọ́n gbàtẹ́lẹ̀ fowókún olé ní oṣooṣù ṣèjọba fowókún oṣù tèmi náà lóṣooṣù ni bàbá owó lé ní owó mi kò ì pé mo ti fowókún ọ̀dà mo ti gbọ́ owó yẹn wà accumulate kò wá ṣe sùn wọ́n wá lọ fẹjọ́ mi sùn ẹni yẹn náà wá kọ́kọ́ lọ fẹjọ́ mi sùn àmọ́ agbésọ́ máa sọ wọ́n yẹn díẹ̀díẹ̀ ni ó ní yẹn ṣé mi wà credit credit word ni kí n lọ gba loan mi ò gba rí kí n gba loan kò sí tí mo fẹ́ fi ṣe ẹ kí mi lọ yáwó kò síbi tí mo ti fẹ́ yáwó láàrin yẹn ọlọ́run sí mẹ́ka láàrin yẹn ọlọ́run kò sí mẹ́ka alhaji abdulrasheed taiwo kì ńlá hmm wọ́n bá pè mí wọ́n ní òun lọ mẹ́ka òun ọ̀gá mi ti lóyún tó fẹ́ fi lọ pẹ̀lú ògùn lọ́dọ̀ lọ́hùn fat games fatai akọmọmọ gbẹmísọ́lá ti fún ẹ ní àjọ ní kò lọ mẹ́ka òun. àwọn tó ní epo kan báyìí. tó ní epo fat games hmm, hmm. ẹni dáadáa ni wọn. Hmm. kò sí pé bàbá yẹn kú orúkọ ẹ̀ tún kú bàbá yẹn kú dáadáa wọn tún dá sí lẹ́yìn tó rán lọ́mọ rẹ̀ wọ́n ti bọ̀ ẹ́ ní mẹ́ka wọ́n dẹ̀ fowó sí i ah, ah. Ah, ọ̀gá bẹ́ẹ̀ mo bá lọ mẹ́ka ní two thousand and sixteen hmm. àjìyẹ ni mo lọ ní baba láńlọ dúró pé bóyá mo ti lówó lọ́ba ní mi tó kù bẹ́ẹ̀ ni wípé kí wàá sanwó ilé àwọn nígbà tí mo máa dé láti mẹ́ka hmm. ministry ni mo dé sí láti lọ jẹ́jọ́ ẹjọ́ tí mo sá sí wà bẹ́ẹ̀ o hmm. nílé ìwé o ẹjọ́ tí baba láńlọ́ọ̀dù ti kú ó jẹ́ ẹjọ́ méjì mi dẹ̀ gbowó oṣù. fún more than. E, e, e, eighteen months. ó lé lọ́dún kan. ọdún kan àtọ́sù mẹ́fà mi hmm. gbowó oṣù. Ah! ìyàwó mi lóyún sínú ah. nígbà tí mo dé láti mẹ́kà ó dàbí kí n wọlé kò hmm. sówó kò sí kankan kò sí kankan mo máa fẹsẹ̀ rìn láti Abiola wẹ̀ mo máa fẹsẹ̀ rìn lọ sí. Si sí iléèwé láti iléèwé mi wọ́n tún wá ní kí n má wá sí iléèwé wọn kí wọ́n má rìpọ́tù sókè mọ́sán ah. ẹsẹ̀ ni máa fi rìn láti iléèwé dé òkè mọ́sán ẹni kọmíṣánná tí mo sọ yìí wọ́n máa kọjá wọ́n máa dáàbò kọjá lẹ́gbẹ̀ẹ́ mi báyìí wọ́n máa lọ. mi wà ní kúrò níbẹ̀ yẹn ọ̀ǹtì ìgbà tí wọ́n aago táwọn bá kúrò lèmi náà ṣe máa kúrò ó wá di lọ́jọ́ kan mo wá dìde mo wá ní níjọ́ tán bá tún rí mi ń bì í ńṣe nìkan pa mí tàbí kan gé mi lẹ́sẹ̀ o èmi ò ní wá bí yìí mọ́ ọ́fíìsì tí wọ́n tún ẹbẹ́ mo sọ bẹ́ẹ̀ fún wọn ọ́fíìsì tí wọ́n tún wá gbé mi sí ní gbọ́dọ̀ yìí báyìí èèyàn gbọ́dọ̀ bá mi sọ̀rọ̀ àní ṣẹ̀ṣẹ̀ rí àwa ara wa la máa ń ṣe ra wa àwọn tí wọ́n ti dọ̀gá wọ́n ti gbàgbé pé àwọn sì lè ní nǹkan míì lọ́dọ̀ ẹni tí wọ́n ń ṣàbòsí sí yẹn hmm. you <laughs> your life will be more miserable I will deal with eh, you I will deal with you decisively. Mm-hmm ṣe ni máa ń rẹ́rìn hmm. mo wá ó wá di lọ́jọ́ yẹn mo bá dìde mo lọ mi gbọ́dọ̀ lọ kírun wọn gbọ́dọ̀ gbà kí n lọ kírun mi gbọ́dọ̀ lọ kírun àwọn èèyàn díẹ̀ ń pè mí láti dá sí hmm, ẹ má dá sí ọlọ́run máa fẹ́ fi ṣe tó dáa fún mi ẹ má wọlé mo bá kúrò nínú five bedroom flat. tí bàbá yẹn ẹrẹ́ dọ̀dọ̀ bàbá yẹn bàbá kúkúrò ń bẹ̀ bá lọ gbélé kò sí ná kò sí páànù kò sí wíńdò kọjú sí mi kọjú sí ọ fíìmù face to face to face àbá ń fi náà lọ́n sùn àtìyàwó àtàwọn ọmọ ọlọ́run fún mi níyàwó sẹ́ hmm. mọ̀sùrá ló bá sọ fún mi pé mo ní à ibi yìí ní ẹni tó bá sọ pé bíi ti òun lójú kó kọ́lé fún wa káwá lọ gbé bẹ̀ hmm. kó kọ́lé fún wa kó wà gbé bẹ́ẹ̀ àti gbé bẹ̀ ìyá mi dẹ̀ lóyún. Ah, orí náílọ̀nù lẹ́sìn ń sùn sí. orí náílọ̀nù lásùn ẹrù wà ẹrù wà òsínbítà máa kẹrù sínú kò sí páànù. tójú bá rọ òjò pa yín nìyẹn. Oh àwọn tó níṣẹ́ wa olóòtú yẹn sọ pé kò sí páànù kò sí páànù kí wàá náà fi bolé apá kan ni wọ́n kàn báyìí hmm. apá kan tó ń kàn yẹn kò sí ibi tá a lè kẹ́rù sí nínú ẹ̀ gbogbo ibi tó kù yẹn ibi tó ṣí sílẹ̀ ni hmm. ẹ wá béèrè pé lòlówó lé lòlówó lé ọ̀hún one thousand five hundred àrísàn. nínú àwọn tí àtúndọ̀ ń ṣe ẹgbẹ́ Islamic Humanitarian Society hmm. nígbà tí yẹn máa wá wá má ilé bàbá bàbá òun lélẹ́yìí lọ́ba bá kan lé. Mm. yẹn bá yẹn sista busuro tó ní kọ́ lọ́wọ́ bá akọ́lé ó bá ní à ah, ẹni àwọn ọjọ́ sẹgbẹ́ ni o pé kọ́ máa ti gbèrè owó lọ́wọ́ mi mm. ọ wá gba kíá ti kà kan yẹ yẹ yẹ ntẹ́lẹ̀ mi fẹ́ di apá mm. ẹ ẹ má sanwó kò tí ì sanwó ìwọ bá tún kúrò ló bá tún fẹ́ lọ fẹjọ́ mi sùn níbi tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé mi lọ pé mo jẹ gbèsè owó lé ó ń bọ̀ wá fẹjọ́ mi sùn mọ́tò ẹ̀ bá kó sí kòtò èmi kọ́ àwọn pé àpọ́tò olóko síkòtò lọ́nkàn yìí ẹ̀yin ẹ̀yin ẹ̀ dìde ẹ̀dìde jẹ́ kájọ èmi ń bọ̀ láti tààmú lọ kírun ẹ̀dìde jẹ́ kájọ gbé mọ́tò mò ń bá gbé mọ́tò síta ló jẹ́ mọ́tò ẹ̀ tó fi àfẹjọ́ mi sùn. Hmm. ó wà ní ah, ọlọ́run kan fún oore kún ẹ lọ́wọ́ ṣá ìwọ ni mo fẹ́ àfẹjọ́ ẹ̀sùn bíi pé o san olè wọ́n ló tún bá mi gbé mọ́tò pé kí n máa hmm. lọ lé jẹ́jẹ́. eré mà dá o. lọ́ba kúrò ìnira ẹ̀ pọ̀ ìnira ẹ̀ ah mo fẹ́ kú ìnira yẹn pọ̀ ìnira pọ̀ gan ìyàwó mi á ní ọlọ́run máa tó ṣe tó dáa tó bá ronú sí ló fẹ́ bá tiwa jẹ́ o hmm. má ronú kò sí tó nílé o orí stroke o òun ló máa fún wa lówó oúnjẹ òun ló máa bọ́ wa òun ló máa raṣọ fún mi òun ló tí ó máa lọ fún ìyàbèjì lówó máa lọ fún ọ fún ara mi òun látún lọ fún ọ lówó nínú ọba owó oṣù tóun náà gbà ló bá di lọ́jọ́ yẹn ló bá mú kọ́kọ́rọ́ ló bá ṣe báyìí mo sọ fún ẹ pé ọlọ́run wà lẹ́yìn wa mo ti gba léwu ìyẹn ìyàwó yín lè kí ló gbọ́ ó jẹ́ jẹ́ ká ara gbá kádà síbi ìyàwó yín ti gbalé mo lọ sí ọ̀dọ̀ láti gbalé òun ti gbalé mo ti lọ gba lóòn mo ti gbalé. obìnrin. Ah, ti gba lóòn ti gbalé bàbá kó lọlé ó wá jẹ́lé cooperative ni hmm. àwọn tíṣà ló ní cooperative ni <laughs> ọlọ́run ti wá gbà fún mi hmm. iṣẹ́ afárá ti gẹnu mo ti lérí lẹ̀ pé mi ní wábi iṣẹ́ mọ́ mi ṣiṣẹ́ mọ́ mi dẹ̀ lọ mọ́. so àwọn èèyàn tí wọ́n ń wá fún sí àfa wa bẹ fún bẹ lọ́hùn. Allahu Akbar àwọn èèyàn tí wọ́n ń bá mi ìgbẹ́ lọ́hùn yẹn ti wá sùọ̀ hmm. mo wá wo alọ́ àlọ́dún yẹn lọ́hùn hmm. mo wà nínú alọ́ àní ẹ̀nìyàn bá dé hmm. ah, àdúrà tí mo ṣe fún ọ tí mo ń gbé ilé jẹgẹrẹgẹ kan bẹ̀yẹn àdúrà náà gbà àwọn dẹ̀ ti rí pé àdúrà bá fún mi mọ́tò o gbé odidi mọ́tò fún yín. ẹ ó bá fún mi ní. pé àdúrà òun gbà látara yín. big daddy. big daddy hmm. kì í ṣọkọ̀ kékeré toyota camry. ó tún fi fifty thousand sí. ló bá fún mi ló bá dúpẹ́ ó fi ilé epo sí ó ṣe o ọlọ́wà bá sí ọlọ́wà bá sí fún ọ ọlọ́wà gún ọ náà lẹ́mìí ọlọ́wà máa sọ etí ò ní tán fún ọ náà mọ́tò yìí mi kọ́ ni mo ní èmi náà lò díẹ̀ mo lò díẹ̀ o mi lọ fi tọrẹ. Ah, ṣe ti ní mi ni. mi ni mi ẹ kàn lódì ẹ fi tọrẹ. n tó jẹ́ kí n fi tọrẹ ni mo lọ́ọ̀rẹ́ kan àjọ jáde léwe nígbà kò kò rí jẹ kò rí mu kò sí kankan hmm. àwọn ọmọ tiẹ̀ kì í lọ léwe hmm. ṣé kí n kọ́ fún mọ́tò ìgbọ́n ọmọ lọ léwe kí n dá padà sílé kò síbi tí mo lọ mo wá ń jáde lọ́jọ́ kan mo wá rí àtọmọ àti àwò ojú ń rọ̀ hmm. wọ́n wá fi nálọ̀ ṣe ibi tí wọ́n lákè kí ló dé mo ṣe àgbà fọlọ́run kí ló lè ṣe tó ń bá n wò pé iṣẹ́ kòkó ló ń kọ́ but kò sóò tó fẹ́ fi ta kòkó òun òun ṣàtúnbá ní tẹ́kì òun lè wá hmm. tẹ́kì o tí wàá gba mọ́tò kó lọ máa ṣe uber lẹ́kọ̀ọ́ bá ti ṣe uber àti ìwọ ọlọ́run máa ṣe ń rọrùn olùtí fẹ́ẹ́ ní mọ́tò wọ́n fẹ́ẹ́ tì dí mi yìí. Ah. tí ò pé méjì. kò sí wo òde o bá dẹ̀ fi mọ́tò tọ̀lẹ̀ fún mi. láì ní mi. mi mi tí ní mi dì sí náà bá fún mọ́tò fún kọ́kọ́rọ́ máa lọ lónìí akim ti wà lamẹ́ríkà wà àtòhun àtọmọ àtìyàwó. Hmm. ayé wọn ti yí padà. pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run ní mo jẹ́ ń dùn bí o tiẹ̀ jẹ́ bó tiẹ̀ jẹ́ pé kò pè mí èèyàn kan ló sọ fún mi bó ti wà mẹ́ẹ̀ hmm. ṣùgbọ́n inú mi dùn hmm. pé àtọ̀dọ̀mọ́ ti ṣòro fún un. tún bá ìgbésí ayé lọ iṣẹ́ àfáàdé ẹ̀gbá nǹkan tá a bá ṣàdúrà tán àfi ká ṣe sàárà inú ilé tíyàwó mi gbà yẹn àmọ́ pa ẹran olóòtú Ah, wọ́n ń pa ẹran <laughs> láàrin ọ̀sẹ̀ kan mo lè pa ẹran tó tó tó twenty. Hmm, láàrin ọ̀sẹ̀ kan. bẹ́ẹ̀ni torí ojoojúmọ́ ni máa ń ṣe odindi alukoran ojoojúmọ́ ni máa ń ké alukoran odindi kan ojoojúmọ́ lémi nìkan odindi kan máa ń ké alukoran odindi kan tí wọ́n yẹ kí n parí ẹ̀já lẹ́ báyìí mo máa rẹ́ tó máa sọ pé àdúrà tẹ̀sán ẹ̀jẹ̀ kiri ẹ̀ràn ká ṣe sàárà ẹ̀ hmm. àwọn adé máa jẹ́ ni àwọn máa jẹ́ ni àwọn yàrá bẹ̀rẹ̀ sí ní bínú nínú ilé tí mo gbé yẹn èèyàn kan gbókè o christian ni o èmi nìkan sọ ní mùsùlùmí nínú compound yẹn èmi nìkan sọ ní mùsùlùmí wọ́n wá mú ariwo wọ́n á mú máìkì wọ́n á tọ́lẹ̀ wọ́n máa ṣe wọ́n máa ṣe night vigil nínú compound wọ́n máa pariwo ẹni tó fa tẹ̀sùbà ẹ̀mí òkùnkùn ní ẹni tó tàn tùràrí ẹ̀mí òkùnkùn ní ẹni tó ń ké wúrúwúrú ẹ̀mí òkùnkùn ní. ikùn mi mo ṣàdúkùn mo ṣe tèmi ẹni yẹn dẹ̀ ló bá wa sọ̀nà bí ìyàwó mi ṣe gba bẹ́ẹ̀ hmm. mi sọ̀rọ̀ ó wá di ohun tí àwọn tó nílé wa bẹ̀rẹ̀ sí ní victimize ẹ̀mí wa ẹni tí ó jẹ́ ẹni tó ń darí ilé yẹn wá jẹ́ christian ilé cooperative ó wá sọ pé ká sọ pé wọ́n mọ̀ pé àáfàá ni mí ni ìwọ ni jẹ́ ká gbalẹ̀ ìwọ ni gbélé fún wa mọ́ ni tí lọ́dọ̀ tí tí cooperative dẹ́sìn yẹn táwọn christian kan ṣe ló ń ṣe ni tí mùsùlùmí ṣe ẹ bá wọn ẹ̀ka ṣe bẹ́ẹ̀ ẹ̀sìn wa yóò nìkan bára wà jẹ́ èèyàn ní wá sẹ́ni gbogbo wa ẹ̀kọ́ kan ṣo lájọ́ nílé ìgbẹ̀yìn ayé náà lájọ́ nílé at the end of the day wọ́n padà fún mi ìwé pé kí n kó kúrò nílé yẹn n padà kó kúrò mbẹ́ nígbà tí ọlọ́run máa ń jẹ́ kí iṣẹ́ yẹn wá gbòòrò sí gbogbo ọmọ tí mo ti wá kọ́ tó ti gbára mi kọjá níléèwé ó ní mo ń jẹ́ lónìí hmm. hello stars sálàáfíà lẹ́wà adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ah, báwo wá ní ibo lẹ́wà báyìí ẹ bá mi sẹ́ndà account number yín hmm. ẹ bá mi sẹ́ndà account number yín ó ní fifty thousand ó ní hundred thousand ìjọ ọlọ́dún léyà ah ilé tí mo tẹ̀ ṣẹ̀ṣẹ̀ kó sí nìsín hmm. Allahu akbar wọ́n fún wa ń wè ní àárọ̀ yìí wọ́n ní ká kú kúrò ní wọ́n fún wa ní kóòtù fún wa lọ́sẹ̀ kan ṣé làárọ̀ òní yìí tá a sọ̀rọ̀ yìí mo fi ok sample nù kaná fún wa níwèé bí àárọ̀ yìí mm. kóòtù wa ní ká kó kúrò lé lọ́sẹ̀ kan mo wá sọ fún ẹni tí mo wá sọ fún àbúrò mi mo ní mi máa kó kúrò bíi lónìí ó ní mo ti mú fóònù mo ti wà kámpala sí three hundred and twenty five naira ló bẹ́ẹ̀ o three hundred and twenty-five naira. <laughs> ẹ ló wà lákàntì bó láti fẹ́ three hundred and twenty-five naira ló lákàntì bó láti fẹ́ ló ta fẹ́ fi gbalẹ̀ o mo ní ọba tó ń ṣe bẹ̀ ọtí kúrò lórí náà ọlọ́run tó bá pé nígbà tí mo lọ mẹ́kà tó bá pé mo lọ bá àwọn sí nǹkan míì lẹ́yìn ìwọ ọlọ́run pé mo lọ sí nǹkan míì olúwa má dà mí lóhùn hmm. tó bá pé mi ṣe nǹkan míì tó o dẹ̀ fi bó ṣe tóbi tó tó fi wọ̀n yàn tó fi àwọn èèyàn tó lẹ́nu ọ̀nà mi ní mẹ́kà ni mo mo mo mo mo máa ń dá ọlọ́run bẹ́ẹ̀ ni pé mo rí ohun tó ń ṣe wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀. Hmm àwọn àgbàlagbà ni wọ́n ń sìn mí nígbà tí mo lọ àjì alájì àjàyí arun àjàyí alájì ọ̀páwọ̀yì bàbá ìṣọ̀lá ọ̀njòkò bàbá náà ló dàgbà jù láàrin wa tíṣà làwọn mẹ́rẹ̀ẹ̀rin tíṣà lèmi náà bàbá ọ̀njòkò wa ní ṣéwù mi àdúrà wo la máa ṣe lónìí olóòtú ẹ má gbàgbé o nígbà tí mo lọ mẹ́ka yẹn gbogbo owó tán fún mi mi mú kankan kúrò nílé o twenty five naira mo mú lọ. kí lẹ fi gbogbo owó ṣe ẹ fún ìyàwó. fún ìyàwó mo fún wa mo tún san ibi tí mo ti ń ṣe mọ́ mo san ẹran léyà tá máa pa níjọ́ ọdún mo san lẹ̀. ẹ sanwó ẹ lẹ̀. ẹ tọ́jú eléyìí ẹ ṣe eléyìí mo tún sun èèyàn kan tó tún gbọ́dọ̀ mi gbà yẹn ọmọlábí ni mo tún fún lówó lọ tọ́jú àwọn ẹbí tiẹ̀ náà. pásítọ̀ pásítọ̀ tí ajọ́ ń gbẹ́gbẹ́ lé. Mm ló ṣe ọdún iléyà nínú ilé mi ló ṣe ọdún bí mo ṣe máa ń ṣe ọdún fáwọn èèyàn ẹ pásítọ̀ ṣọ́ọ̀ṣì táwọn kan máa ń torí pé torí mo jẹ́ mùsùlùmí kí n kó kúrò lé àwọn pásítọ̀ ṣọ́ọ̀ṣì tí ìtún ṣe lánàá tó ṣe lánàá tó ó rẹ̀ǹtì lé ni lẹ́gbẹ̀ẹ́ lé ni àjọ rẹ̀ǹtì lé ó pé ah ìmáàmù ò sí lé bí màmú dẹ̀ ṣe máa ń ṣọdún ẹ̀ ó máa ń dùn ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ó tún wá ó tún wá lárinrin ìbí mi ṣe ṣe hmm. olóòtú hmm. ọlọ́run wọlé ọjọ́ tí bàbá ọ̀páwọyè àti bàbá oníjoko tí wọ́n sọ káàdì tí a fi ń gbénu lé torí káàdì ni a fi ń ṣílẹ̀kùn ní Saudi. ok bí ATM card báyìí bí ATM card ó ní ó ṣílẹ̀kùn ó wà láwọn hòtẹ́ẹ̀lì bẹ́ẹ̀ náà ní. wọ́n ti sọnù wọ́n ti sọnù sí Kaaba. bó o lè ṣe àwọn hòtẹ́ẹ̀lì. a lè fẹ́ wọlé ẹ̀yà kan sọ́nà fún wa wọ́n dẹ̀ sọ fún wa pé tó bá sọnù àwọn àwọn elétò ṣe máa sanwó mi tó máa lọ bá wa ṣe mí ni ó dẹ̀ máa take time a sì máa máa sun reception. ah bá bọ́ sára lẹ̀kùn. èyí mẹ́tẹ̀ẹ̀ta jọ ń sùn ní. àwa mẹ́rin ni a wà nínú yàrá nínú yàrá yẹn nínú yàrá bá bọ́ sẹ́nu ọ̀nà ka nǹkan tí àwọn àgbàlagbà ń kọ́ wa mo bá fọ́ palẹ̀kùn báyìí bá ṣe. dípò káàdì tí ń ṣílẹ̀kùn káàdì meanwhile ẹ fi ọwọ́ kan sí ọ̀pá bàbá ti lọ bá receptionist nísàlẹ̀ pé kó jọ kó wọn bá wọn wá báwọn ṣe máa bá wa sílẹ̀kùn ìjọ ẹ̀dẹ̀ là ń padà bọ̀ ní nàìjíríà ah. mọ́tò dẹ̀ ti ń kó wọn ta tó bá fi já wa lẹ̀ ọ̀rọ̀ ni ah, ìyẹn bá ń bọ̀ pé ah, ọgbọ́n táwọn kò sọ́gbọ́n táwọn lè dá o àfi tí òun bá lọ bá wọn solicit lọ́dọ̀ management ibi tí extra card yẹn wà jìnnà síbi tí à ń wò yìí ńgbà tó máa débẹ̀ ọtí bá ara ní this is incredible pé bàbá wá ń bè lọ́wọ́ pé báwo náà ṣe sílẹ̀ fún wa tó ṣera ní àkùwálé yìí la lódodo ẹ̀dọ́lọ́run ránṣẹ́ ni mí. ẹ ṣílẹ̀kùn láì lo kọ́kọ́rọ́. kí ni mo dẹ̀ ka bisimilayi rahman suratu fati atama nka atama abi kírun yẹn òun náà ni mo kà sí. lẹ fi ṣí ilẹ̀kùn. mo fi pa ọba ma fi ṣílẹ̀kùn. lẹ́yìn tí kọ́kọ́rọ́ ti sọnù. bàbá pa bàbá pa wọlé wọ́n mọ̀ tàfi wọ́n gbọ̀n báyìí nígbà tí mo dé nàìjíríà alhaji harun najayi sango ni wọ́n ń gbé ó ní òní kọ́kọ́ lọ lémi ilé mi ló máa kọ́kọ́ yà. sango ni wọ́n gbé dìísìn. dìísìn ilé mi ló máa kọ́kọ́ yà alhaji ìṣọ̀lá oúnjoko wọ́n gbé lówó dé iye wa. Eh, eh, àwọn ilébùn máa sọ pé living testimony. bẹ́ẹ̀ ni àwọn tọ́tọ́tọ́tọ́ tí ọlọ́run dàn án láwọn sì wà láyé. àkàndá ìdá ni. ló bá ní bàbá àpàwòye ó ní ó ó lọ́ọ̀bì kankan èmi àti ẹjọ́ máa ìwọ fẹ́ kí n délé ẹ ìwọ fẹ́ kí n délé ẹ ẹ jẹ́ ká jọ filẹ̀ báyìí mo wá sọ fọlọ́n pé tó bá jẹ́ pé mo lọ da nǹkan mi papọ̀ tó ráwọn èèyàn da nǹkan papọ̀ mẹ́ka o ẹ bẹ́ẹ̀ ni àbáyá oníyàwó sùn hmm. wọn mọ gogoro ní mẹ́ka ntọ́lọ́hún òfẹ́ wọ́n ń ṣe ń bẹ̀ tọ́lọ́hún òfẹ́ àwọn tó ń jí nǹkan ní nǹkan kọ́ wọ́n máa jí nǹkan ní nǹkan tó máa kágbó ẹ̀ wálé hmm. nǹkan tó ń ṣe pẹ́yìn lẹ́ni bá bá hmm. sọ fún Ọlọ́run pé tó bá jẹ́ pé mo pa nǹkan kan mi papọ̀ mọ́ ẹ lọ́hùn yẹn tí mo fi lọ́dún mo fi dé mi pa nǹkan kan papọ̀ mọ́ ẹ mo tún dé mi ìrojú láàyè láti pa nǹkan kan papọ̀ mọ́ ẹ ní kó má yọ mí nínú wàhálà tí mo kó sí. Hmm. the then commissioner of works and housing ọmọọba adigunitẹ hmm. ọmọọba adigunitẹ títí aluta torí ẹ eh, ẹ. <laughs> islamic aluta la okay. aluta àti mss sa kí o lọ bí iṣẹ́ ni mi ń lọ bí iṣẹ́ sa o báwo tiẹ̀ lọ rọ mọ́sálásí yín ẹ̀bú lẹ́nu ojú ẹ̀sìn ọ̀gá wọn sì fìyà jẹ mí lórí ọ wọn fìyà jẹ kẹ bíi ti báwo kódà mo ṣe ń bá yín sọ̀rọ̀ mi ìgbà sálárì hmm. mi ìgbà sálárì báyìí ó sì lé lọ́dún kan ó dẹ̀ ti kan ah kí ni mss ṣe sí mi tọ̀ àmì ìrù zone ti dá sí i. Ah, ah, torí ẹ ló ṣe pè mí nìyẹn o wọ́n sì pè nìyẹn pé kó pàdé wa lókè mọ̀sán hmm. nígbà tá a débẹ̀ ẹ máa wo àwọn ẹ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá lẹ́nu sí àwọn náà máa ba ayé tí ọmọ wọn fẹ́ lò lọ́la wọ́n á bàjẹ́ lẹ̀ fún ara wọn nígbà tá a máa débẹ̀ tí wọ́n ti rí ẹni yẹn kó tẹ̀lé mi wá àkókò ah, ti bẹ̀rẹ̀ sí fún nígbà nígbà gbàgbàgbà nọba di èmi o pé wọ́n ní kí n máa sáyìn abscond kọmíṣánná bá bèè pé ṣé mo sáyìn mo ní mo sáyìn wọn ní ìwé nǹkan ọ̀dọ̀ ọ́fíìsì bàbá ni ìwà kan lọ gbé wa nígbà tó ń gbé wèdè ká ní mo sáyìn dèrú bí wọn wá sí ìtó tóbi báyìí wọn wá sí sórí ẹ mo náà gàá ní kán ṣe padà sẹ́yìn ní rárá ẹ ibi tó mi mi mi mi ò sáyìn dèrú gbogbo eléyìí rọ ni ọ̀gá ibi tí mo sáyìn dèrè ibi tí mo sáyìn dèrè ibi tí mo sáyìn dèrè ẹdẹ ní kò wá gbogbo eléyìí kọ ẹ ní yẹn mo dẹ sọ fún wọn pé mi gbowó oṣù ní ilé wa fẹsẹ̀ so mi ìwà mọ́ ní how do you want him to come. ǹjẹ́ ẹ̀fọn lówó. humanitarianly kò yẹ kí ẹ dá sálárì ẹ̀ dúró náà. ọdún kan àti ààbò. kí ló dé kí ló lè tó yẹ báyìí báyìí sìn ẹ lọ release sálárì ẹ̀ hmm. bí mo ṣe dúró yìí sìn ẹ lọ rìlí sálárì ẹ̀. ṣé owó ọdún kan àti oṣù mẹ́fà náà wà sàn pọ̀ ni. mo gbà lẹ́ǹkan ṣoṣo. àjọ àjọ àjọ ńlá ni àjọ lẹ́kùn wo. mo gbà lẹ́ǹkan ṣoṣo. ẹ gbà lẹ́ẹ̀kan ní kìsì. mo gbà lẹ́ǹkan ṣoṣo. ó tó ṣe nǹkan rí mo gbà á lẹ́ẹ̀kan ṣoṣo mo bá gba owó yẹn mi mi mi mọ̀ bóyá ti ṣí mo bá kúrò níbẹ̀ kọmíṣánná gbé mi kúrò wọ́n fún mi lówó mọ́tò wọ́n gbé mi àti àmírù kánsù yẹn wọ́n gbé wa kú ó tẹ̀fẹ̀ díjà àmírù kánsù wọ́n bẹ̀rẹ̀ sí bú àwọn ará ọ́fíìsì yẹn bẹ̀rẹ̀ sí bú wọn náà bú wọn padà nígbà tí mo wá délé mo wá àṣẹ́sì àkáǹtì yẹn lórí fóònù mi kò lọ ah tó wà lọ sọ fún kọmíṣánná pé wọ́n tàn wọ́n ni nígbà tó di ní àárọ̀ lọ́jọ́ kejì ìyàwó mi ó ti ń rẹ̀ ẹ́ Hmm. ẹyin lẹni tó wà nù wọn lọ gba lápò o lanta òun lọ gbó gbọmọlé lanta pé ọmọ yóò ní bẹ́ẹ̀ bímọ díẹ̀ hmm. ti ṣe wọn bá tó lè ṣe wọn hmm. gbà tọ́jú owó ìsọwọ́ fifty thousand mo lọ gbà o gba forty thousand jẹ́ kí mi tọ́jú ten thousand sápò wọ́n tọ́jú forty thousand a lè sọ mo lè má sí nígbà tó bá fẹ́ bímọ ọlọ́run bá ṣe ń rọrùn mo kúrò fún lónìí nígbà tó dọjọ́ kẹta ìyàwó mi bá bímọ hmm. wọn wà ná kọ́bọ̀ wọn ná kankan wọn hmm. ná anything ọ̀rẹ́ mi kan ló ti sanwó hospital hmm. nígbà tó bímọ wọn sábà máa ṣe kó mọ́ àwẹ̀ dẹ̀ ti àwẹ̀ ti kú ó dà àwẹ̀ kú mẹ́ta káwẹ̀ tán lọ́dún yẹn wọn ni owó ilé ó yá káwọn bá ṣe máa ṣe kó mọ́ mú mú fóònù bí ra jẹ́ wò jẹ́ ti ra káàdì wò lákàntì mo ṣe ra káàdì five thousand bó yẹn ṣe lọ nìyẹn owó ti wà lákàntì. wọ́n ti sálárì mi o wọ́n ti sálárì mi o mo bá ṣe transfer gbogbo owó yẹn sákàntì tẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ká lè sọ bóyá nǹkan mi ni wọ́n dẹ̀. kó mọ̀ tó lọ kó mọ̀ lọ háwú. mo wọ gbogbo kúrò hmm. ah, inú mi dùn hmm. ayọ̀ mi kún lẹ́sẹ̀kẹsẹ̀ ká tó ná kọ́bọ̀ nínú owó yìí ẹ wá lọ san owó lápò tẹ́gbà bá lọ hmm. dá owó yẹn padà ká tó tó ná sísìn nínú owó yìí ẹ wá lọ fún mọ́mì yín lówó mo ra aṣọ fún màmá mi mo fún àwọn ẹbí mi àwọn àbúrò àbúrò kan ṣoṣo ni mo ní ẹ̀gbọ́n ní gbogbo àwọn tó kù àti kejì mi mo fún wọn lówó àwọn tí wọ́n bá fún nìkan mo fún wọn nìkan àwọn tí wọ́n tẹ̀lé mi kiri tí wọ́n ràn mí lọ́wọ́ mo ṣe nǹkan àwọn tí àjọ dùnkù ṣàdúrà ó yẹ inú ẹ kí ló wá yẹ ká ṣe báyìí bá lọ ra lẹ̀ jẹ́ kí n ra lẹ̀ sí. ìgbésí ọlọ́gbọ́n náà. bá ra lẹ̀ abábẹ̀sìn kọ́lé díẹ̀díẹ̀ ó tẹ̀ jẹ́ pàtí ilé kọ̀ọ̀kan kò sówó ẹ kọ̀ tán báyìí bá bẹ̀ sí nǹkan tí ẹ ti gbogbo ti ń jẹ tọ́lọ́run. mo bá ìyàwó mi kí ló kù tá a fẹ́ ṣe kò sí tá a fẹ́ ṣe ju pé ìwọ lọ́wọ́ sí pé kí n ṣiṣẹ́ àfa òní dandan dandan iṣẹ́ ìjọba tí mo ṣe ní kí n lọ máa ṣe ọlọ́run fa àlùbáríkà sí báyìí. Hmm, kọ́lọ́run fa àlùbáríkà sí iṣẹ́ àfa eh, báyìí. kọ́lọ́run fa àlùbáríkà sí hmm. òun ti rí pé òun pa nǹkan kan papọ̀ mọ́ hmm. ọlọ́run á jẹ́ kó bọ́ sí rọrùn fún un ọlọ́run á jẹ́ kó ṣe é ṣe mo ṣẹ̀ṣẹ̀ wá padà mo wá lọ bá mọ́mì mi. ìyá àbíjì ó ní ẹ̀ mo fẹ́ máa ṣe tí bàbá mi ṣe hmm. ah, ọlọ́wọ́n afagbára ẹ̀ ká hmm. ọlọ́wọ́n jẹ́ kó dáa fún ẹ̀ǹdí ẹ̀ ṣùgbọ́n sá lọ bá bàbá yín o. Ah, tó ti kú. wọ́n ní sẹ́ bàbá mi ti nà rárá ìmáàmù Yunus Kẹ́hìndé ìmáàmù gbogbo Nàwárùdín wọ́n lọ bá wọn ah, wọn pè mí lórúkọ rí hmm. ọmọ bàbá wa ẹ ṣe ẹ fẹ́ orí àga tí bàbá wa jókòó sí mo ti lálàá wọ́n ní kẹ́ wá jókòó síbẹ̀ tíra yìí baba àfàwà náà ni àwọn náà fún mi mo fún yín náà ọlọ́run adé kẹ́ máa mọ̀ ṣe o ṣùgbọ́n orí ìgbọ́dọ̀ fún ọ̀kẹ́lẹ́ fẹ́ fún lóògùn lórí irun ẹ̀ ní ṣíṣe o bá lámì bá kúrò bá lọ bá ìmáàmù wa tó jẹ́ ẹ̀gbọ́n mi ìmáàmù gbogbo ìlú akí Muhammad Jamil Muhammad Juma àrùn pé àkùnfẹ́ máa èmi náà fẹ́ jókòó ah! ṣé ẹ mọ ohun tẹ́ ẹ máa ṣe fún mi ẹ bá mi sọ fọlọ́n kọ́ ló má jẹ́ kí n ṣiṣẹ́ kí n má borúkọ yín jẹ́ gbogbo tẹ̀ ń tó kọ́ lọ́ má jẹ́ kó wọ́n kí n má dà kankan rú nínú gbogbo nǹkan yín kó má padà wá sọ pé kẹ́ wá gbà mí lọ́gbà wọn àbí kẹ́ wá dúró fún mi police station ohun tí mo fẹ́ nìyẹn náà bá pe ẹ̀gbọ́n wa kan bọ̀dá sínú ọba ní bọ̀dá ẹ lọ bá a sọ̀rọ̀ dáadáa kẹ́ ẹ bá a sọ níbi tọ́rọ̀ ti ń bọ̀ iṣẹ́ yìí le ju gbogbo iṣẹ́ téèyàn ṣe láyé lọ iṣẹ́ àfa iṣẹ́ àfa le o ẹ lọ bá mi bá sọ̀rọ̀ bọ̀dá bá pè mí mo ti ṣe tán ni mi ìdẹ̀ni rìnrìn kùnrin lórí ẹ̀ olóòtú nígbà tí mo sọ̀rọ̀ ẹ̀ tán báyìí hmm. nǹkan bá dá. nǹkan dá ah! ó dá pawú. oòrò owó wọlé. Ah! mi ìwà rí ìyàn mọ́ akọ̀ṣẹ́ àdúrà lásán. Hmm. ó dáa kéèyàn fẹ́ ẹni tó máa ń gbá téèyàn ìyá mi tó wá fún mi ní kọ́ wá encourage mi pé à ah, tí mo mọ̀ pé ńgbà tí mo ń ṣe yẹn mi sọ fún yàn nísìnyí mo ti sọ fún yàn àwọn náà máa fẹ́ máa bá mi polongo kí ni yẹn ṣẹ̀ṣẹ̀ máa wá fẹ́ fẹ́ ju kí n bá ṣe nǹkan tí mo ṣe lọ lọ́wọ́ máa gbà a bá ń ṣàdúrà ẹ lọ a bá ń ṣàdúrà ẹ lọ a bá ń ṣàdúrà ẹ lọ bọ́lá ṣe bẹ̀rẹ̀ sí máa bẹ̀rẹ̀ sí fún mi ní àyè àwọn àwọn àyò èèyàn àwọn irú alájí yakubu yẹn tí mo ti rí tipẹ́ ẹ ló èèyàn kan máa pè é láti London mo ní kó wá bá yín ó dà pọ́n ti wà ní Nàìjíríà ẹ máa lọ bá lẹ́kọ̀ọ́ bọ́lá ṣe sọ mí sáyé nìyẹn ó di pé ẹ̀ ń ṣe sí ara fáwọn èèyàn. bẹ́ẹ̀ ni ṣe bẹ̀rẹ̀ sí pè mí fáwọn èèyàn nìyẹn hmm. ẹni tó wá tán pè mí fún látijọ́ yẹn lẹ́ẹ̀kan oṣù yẹn mo dẹ̀ rí gbẹ̀yìn títí dìsìn hmm. gbogbo àwọn mo ní wá ń tara ẹ̀wà àti àwọn ọmọ tí mo kọ́ ń léwe. Hmm. ustaz mọ́mí mi máa pè é sìn yín o ustaz ẹ̀gbọ́n mi kan sọ̀rọ̀ kan létí mi mo wá ní ẹtí ṣe àdó àtẹ́kọ́ wa nígbà yẹn ní skul bóyá kẹ́ ẹ bá wọn ṣe lọ́lọ́run wá fi ń bùkátà mi ọlọ́run wá jẹ́ kí n rí dáadáa ṣe ṣe é rí pé ọlọ́run ló ní kí kádàrá mi lọ ṣe látọgbà ẹ̀wọ̀n tẹ́ ẹ̀ bá lọ gbà ẹ̀wọ̀n ẹ lè mọ́ di àáfà lẹ́nu. ọmọ ta ni máa di. Hmm. ọmọ ta lẹ bá yà ọmọ ta gidi ni máa yà ọmọ ta gidi. ọlọ́run ẹ̀ dẹ́ ọmọ ta tí ò sí tí o sí kankan nínú ẹ̀ tí ò ní ní kò ní kò ní yí papọ̀ mọ́ nǹkan já ọ̀dá ògidì ọmọ ta. ẹ̀yin lẹ wá ń wúlò fáyé báyìí ẹ̀ ń wúlò fún lù nínú ìlú tí nínú ìlú tí mo wà gan nínú ìlú tí mo wà hmm. tọ́lọ́run jẹ́ kí wọ́n bí mi sí hmm. aṣíwájú ni mi bẹ̀. Hmm wọn lè sọ̀rọ̀ ẹ̀sìn kan padà fún mi sẹ́yìn ẹ lọ jẹ́ kí mukadam di èmi ni mukadam gbogbo ìlú ake hmm, mùsùlùmí gbogbo ìlú ake ẹ jẹ́ kó dé ìmọ̀ mọ̀ ẹ yá ẹ ní sùúrù ẹ yá mukadam afẹ́ṣe báyìí mufasiru ẹ yá ẹ pé mukadam ẹ yá ọlọ́run dẹ̀ ń jẹ́ kó bọ́ sí i àdẹ̀wà aborúkọ wọn náà jẹ́ orúkọ táwọn kan ti rò pé bóyá kò ní wúlò fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run wa jẹ́ kó wù látara àyànmọ́ obìnrin. Hmm, àyànmọ́ obìnrin ọlọ́run fi ọmọ ọmọ ọmọ tí ọmọ tó kọ́kọ́ tọmọ mi yẹn kọ́ bí fún mi mm. mo wá sọ ní destiny àyànmọ́ àwọn èèyàn ọmọ ìdí tí mo ṣe sọmọ ẹ láyànmọ́ nìyẹn mm. ká ní kò dúró kó takú kíyàwó lè má lọ wá wá pé wọ́n ló máa gbé ìràwọ̀ ọkọ òun sókè mm. òun wá dúró ó wá di ọbẹ̀ ó di oúnjẹ ó di tùnú dámi láre yẹn sheriff yẹn mo ní jẹ́ ká bẹ̀ lọ́hùn kọ́ lọ́hùn ṣe travelling fún ẹ ìlú wa ìtìrí bó ṣe rí ọlọ́run dẹ̀ gbà sẹ́rífù wa ń bá rí báyìí sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́lọ́run ti gbọ́ wa ṣiṣẹ́ káwa sọ pé mi ìwà arọ́gbà ẹ̀wọ̀n lọ káwa sọ pé mi ìlọ sọ pé mo fẹ́ lọ ṣọṣẹ tó fẹ́ gbó wájọ́ kìíní àná tí ò bá dàrú bóyá ọṣẹ yẹn ò bá ti ṣiṣẹ́ kẹ́mi olúwa ẹ̀ ti pin káwa ní ààrẹ ní wa tí wọn fi gbogbo tí wọ́n ní tí wọ́n fi ṣọ́ wa àtìyá àti bàbá gbogbo tán nínú fi ṣọwà. kálọ̀ ṣe ń ṣiṣẹ́ màmá ìbá kú. ebi kan á ti kú torí owó á ti tán. àjẹ oògùn àwọn tí wọ́n máa ń pè ní ìsìn pé ọmọ lọ sáwọn ọ̀dọ̀ àwọn àfa kan tó máa ń bá wọn ṣoògùn owó àtàwọn bàbá aláwọ̀ kan. ẹ ṣeun ibi tí mò ń padà sí nìyẹn táwọn yẹn bá dọ́dọ̀ mi àwọn ọmọ kan wá sọ́dọ̀ mi lọ́dún kan crosston náà gbé wá o. ọkọ̀ four oh five million naira. lásìkò yẹn mọ́tò tó ń rí ẹ̀dín náà bá gbé dé náà bá ní àwọn nídìí oògùn owó. pẹ̀lú ń tẹ́ gbé wáyìí tálẹ́ ni mọ́tò yìí ọ̀làọ̀là ọ̀ni ẹ má lè ṣògùn owó mọ̀. àti ló lọ. ẹ ṣàwúrí àbí kẹ́ni kọ́ lọ́wọ́ máa bòyìn láṣìírí hmm. àṣírí bíbò wà hmm. orúkọ ọlọ́run tó ń bùyàn láṣìírí wà hmm. ẹ bá gbìyàn mọ́ra ọ̀hún sọ́jà rẹ̀ ọ̀hún ẹ tó sọ fáwọn sọ pé ẹgbóná ju nǹkan tẹ́ ń sọ yìí lọ ah, ó dà mo ti gbọ́ lọ́ bá kúrò lọ́dọ̀ mi ẹni tó mú ọ wá ṣàgámù náà ti lọ pa ah. náà yọ ojú ẹ̀ àwọn ni wọ́n pa. wọn náà pa ẹni tó mú ọ wá sọ́dọ̀ tèmi ẹni tó mú ọ wá náà wá tún lọ pa ṣàgàmù náà fẹ́ẹ́ fi ṣògùn owó ọlọ́run wa mú wọn wọn wá gbọ́rọ̀ wọn sí gbogbo ayé ẹlòmíì àdíyá ní. wọn yọ ojú ẹ ẹ ẹ lóṣù. ẹni ẹ náà ló sì mú wọn wá. òun ló mú wọn wá ẹni tó mú wọn náà tún lọ pa ẹ ẹ lóṣù kọ́lẹ̀ sọ̀rọ̀ àwọn tẹ́ ń darúkọ yẹn àwọn tí wọ́n dàgbàlagbà láyé àtijọ́ bàbá mi ní ẹni tó fẹ́ ṣe máa ń gbé e wọ̀. ẹ wo níbi láti dàdó fún a níbi ọ̀rọ̀ ẹbí à ń bọ̀rọ̀ bọ̀ yìí yóò fẹ́ jẹ́ pé ẹ wàá máa ṣe wáàsí níkànnì wa yìí bí ṣe gbogbo ọjọ́ ẹtì ọjọ́ friday a sì mọ̀ pé ara àwọn èèyàn tí wọ́n ń ṣò nígbòwó ẹ̀ àwa nígbàgbọ́ pé ara àwọn olólùfẹ́ wa kan tí wọ́n ń ṣò nígbòwó wáàsí tẹ́ mọ̀ ṣe níbí ànírìn lásán. àwẹ̀ tí ẹ ti dé hmm. gbogbo ramadan yẹn kó má waste. Hmm àwọn iṣẹ́ olóore tá a lè ṣe nínú ẹ̀ kó má waste kó má di ohun tó fẹ́ dàdánù lọ́wọ́lọ́wọ́ báyìí a ti múra láti torí mo nílé kéwú a ti múra láti ṣètò tọgbà ẹ̀wọ̀n torí àwọn náà máa ń lọ fún ọ lóúnjẹ à ń fún ọ lóúnjẹ. ẹ fẹ́ nawọ́ sáwọn ará ọgbà ẹ̀wọ̀n. báwa ṣe ń ṣe nìyẹn o kò dẹ̀sẹ̀ tó ràn wá lọ́wọ́ fúnra là ń ṣe nǹkan wa. ẹ jẹ́ mọ ọjọ́ bẹ jọ yẹn. fúnra là ń ṣe nǹkan wa àgbé yín dání mm, ọlọ́run ti gbé wa débi ìṣẹ́ àjẹkẹ́ mọ̀ mm. fúnra là ń ṣe nǹkan kò sólùrànlọ́wọ́ kankan mm. à ń lọ́gbà ẹ̀wọ̀n táwọn ẹ̀ bá kú bí ọ̀la nísìn a máa pe àwọn opó àwọn àgbàlagbà kó wọn jọ àfún olóúnjẹ níwọ̀nba ìwọ̀nba hmm. tágbára wa ká hmm. èèyàn kan wá lọ jókòó òǹkọ́lé hundred òǹkọ́lé hmm. one fifty òǹkọ́lé three million yàrá kan ṣoṣo tá a máa sùn wọ́n lè má wọn pé mẹ́fà tápàtà bá wà ń bẹ̀ àbí tó bá tún jẹ́lẹ̀ olómi ẹjọ́ ẹ jù wọ́n síbẹ̀ ẹ so irú tí Ramadan dé yìí nísìnyí tá a bá ráwọn tí wọ́n lè so nígbọ̀wọ́ dáadáa tí wọ́n máa ràn wá lọ́wọ́ lórí nǹkan ṣẹlẹ̀ nílùú o ah, nǹkan ṣẹlẹ̀ o níwọ̀nba tí coronavirus hmm. ah, àwọn tó ń tẹ̀lé mi wá bí lè mọ̀ pé oníye tá à ń pín lè wá lójúmọ́. àfi coronavirus ẹ coronavirus nígbà tí o sì káàṣì ń gbòòrò. ẹ jọ alájí àti ìjẹun láàárọ̀ yìí ẹ jọ alájí àti ah, ìta náà ní nílé ẹgbẹ́ fún wọn ẹ yá à ní káàṣì káàṣì transfer fún ẹni fẹ́ lọ́dọ̀ ní pos ẹ sì transfer fún ẹ fún wọn lówó ẹ sì transfer níwọ̀nba kéékèèké táwa náà ní la fi yanjú bùkátà bẹ́ẹ̀ kó kó dákun gidi yorùbá gidi yorùbá gidi yorùbá gidi e, e, e, eléyìí gidi lóòótọ́ ló <laughs> gidi pásùgbà ọlọ́run ní dáhìn láàmú olúwa ò ní paná ra wọ̀nyí ọba tó gbé yín ga ọ̀nì nílẹ̀ yín lẹ̀ ẹ̀yin lẹ tọ́nà lọ kọ̀rọ̀ hmm. torí hmm, tí yàrá bá tọ́nà síbáyà ó kí mọ́lẹ̀ wà ń bẹ̀ ni hmm. wá sọ mí di ẹni tí gbogbo ayé ń wò ọmọ mi kan ní but master you did not tell us up to this level <laughs> but i learnt a lot from you hmm. ojoojúmọ́ ló máa ń post mi lórí hmm. lórí whatsapp hmm. have me see status ẹ have me instagram ẹ have me facebook Man, kilo kí ló you are worthy of it at all times if not for you ọlọ́run ni kò jẹ́ ká kí ọlọ́run lọ́ba tó ṣe bẹ́ẹ̀ ọba tí ó lè ṣe fún wa ni master ẹ wá máa tíṣe padà mo ti wà mo ti ní defect atẹ́gùn ló gbé mi lójú ẹ ọ̀rọ̀ ọjọ́ mi ni àsọ̀njọ́ mi. atẹ́gùn ló gbé mi lójú yìí tó gbé mi tí mo ga tó mast mast mast mtn mo ga tó bẹ̀ sílẹ̀. àtúnṣe ọ̀rọ̀ ọjọ́ mi ni <laughs> ó ṣe ajẹ́yìn làwọn nǹkan oríṣiríṣi ńláńláńláńlá àwọn àrà mẹ́rin yìí rí àwọn nǹkan ìyanu ń ṣẹlẹ̀ sí eh, eh, eh, ẹ̀yin náà tún wá ń ṣe nǹkan ìyanu. bẹ́ẹ̀ni mo sọ fún yín pé àwọn ẹ̀kọ́ ń tọ́nà tí kádàrà pé kó má ṣe hmm. àwọn kan ń tọ́nà tí kádàrà pé àwọn ah, tuntun fẹ́ gbà mí ẹ̀jẹ̀ ká dì hmm. ẹ̀jẹ̀ àti mo wá mọ́tò ń ṣọ́ọ̀kì Allahu akbar ṣé àwọn aṣọ́ọ̀kì mo wá mọ́tò báyìí sáré láìsẹ̀ lẹ́tírì kúta mo wá mọ́tò sáré ṣọ́ọ̀kì mo dúró lábẹ́ póòlù póòlù náà báyìí póòlù náà mo dúró mo dẹ̀ wà lẹ́ tó kú tẹ́tù for two hours. iná gbé lábẹ́ póòlù ẹ ṣẹlẹ̀ mi náà mo tún wà láyè. ẹ wo ẹ̀yin èèyàn ẹ tí ì rí nǹkan kan o ó jọ pé gbogbo ọjọ́ Friday láàmọ jù láàmọ ṣe ètò pẹ̀lú eh, Sheikh Mbogo eh, ti jẹ tọlọ́hún kí ọlọ́run kí ó kún wa lọ́wọ́ kó jẹ́ kó ṣeé ṣe a sì nígbà pé a ó rí àwọn onígbọ̀wọ́ mm, tí wọ́n mọ̀ gbárùkù ti ètò àwọn èèyàn tí ẹ̀ ń dìde ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ̀ ń tọwọ́ bàpò tẹ̀ ń nínú tẹ́ ẹ ní tẹ́ ẹ fi ń ṣàtìlẹ́yìn fún wa níkànnì Yorùbá Gidi TV ẹ ṣeun o àmọ́ lóore o àwọn òṣètò òṣèlú ń pínrínpínrín ṣùgbọ́n nínú àwọn èèyàn wa pàápàá àwọn tí ò sí ńlẹ̀ yìí tó wà lókè òkun nínú ìwọ̀nba táwọn náà ní wọ́n ń tọwọ́ bàpò wọ́n fún wa wọ́n tún tọwọ́ bàpò wọ́n tún ní ká mọ̀ fáwọn míì tí ò ní ìyẹn ló dùn mọ́ mi lójú. Olúwa a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹni tó ti ń gbègbèsẹ̀ báyìí láti ṣe láti gbẹ́ bọ́ọ̀wò fún wọn ní ibi tá a ti lọ ṣiṣẹ́ níjò ní tá a ti lọ gbé ìyá kan tí ilé ẹ̀ jóná wọ́n ní ká bá wọn gbẹ́ bọ́ọ̀wò síbẹ̀ ẹ ṣeun o ẹ ṣeun o ẹ ṣeun o ọlọ́run ó mọ bùkún yín o bàbá tó ní ká mọ̀ forúkọ wọn síta gbogbo wọn ò fẹ́ ká forúkọ wọn síta tí ó sẹ̀ǹdì owó àti fún wúmà yẹn lówó one hundred thirty six thousand naira ó ti dọ́wọ́ ìyá yẹn ìyá yẹn ní ká dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣé o wípé ẹ ní táwọ́ náà ń gbà kankan ojú ò ní pọn yín ń gbà kankan nílùú ìdèrè tá a lọ ní gbóòrà adúpẹ́ púpọ̀ lọ́wọ́ lẹ́kítọ́rà kan nílẹ̀ amẹ́ríkà tó tún ní àjọ kan náà tó ń pè ní Nigeria Connect àwọn náà tún ní àwọn fẹ́ ṣe library fún wọn lórúkọ Dr. Aborode tí wọ́n pa nípa ìkà níjó ní nígbó ọ̀rà ẹ ṣeun o adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o àti gbogbo ẹlòmíín náà tó ti ń rò lọ́kàn láti ṣe nǹkan kan fún àwọn èèyàn tí yà ń jẹ nílẹ̀ yìí ẹ ṣe nítorí ìfẹ́ tẹ́ ní sí ìlú wa ilẹ̀ Yorùbá yìí ẹ ṣé nítorí ìfẹ́ tẹ́ ẹ ní sí ìkànnì Yorùbá Gidi TV ẹ ṣé nítorí ìfẹ́ tẹ́ ẹ ní sí èmi àti gbogbo àwọn tá a jọ ń ṣiṣẹ́ ìpapọ̀ mo dúpẹ́ mo mọ̀ lóore o ẹ bá ń dakọ̀ yín lẹ́ẹ̀kan sí àáfin nọ́mbà yín ta o torí ọ̀pọ̀ yín ó ní ìbéèrè láti gbìn yín. orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Alhaj Alimam Abibullah Adéwálé Táíwò Kùsìmọ̀ tí mo jẹ́ ìmáàmù ní. Ni alhaj amsat kushimo mosque tó wà ní abiola way a sì ń bẹ lọ́hùn kọ́lọ́hún fúnra ló ná káà náà rí mọ́sáàsì tiwa náà kan. yóò ṣe ṣe. kí olúwa mo dẹ̀ fẹ́ rọ gbogbo wa ká jọ ká gbárùkù ti ti yorùbá gidi yorùbá gidi tv <laughs> eh, gidi eh. ló ń bọ́ síwájú yorùbá gidi wà hmm. bó ṣe wà hmm. èèyàn ni kó sọ́fin ayé mọ́. Hmm tó dá ti máa rí àwòkọ́ṣe àbí àríkọ́gbọ́n látara nǹkan kóluwa kó wá jọ fásùgbà kóluwa bá mi dá yín lọ́lá èyí tẹ̀ ń ṣe lẹ́yìn ọlọ́run jẹ́ kẹ́ ẹ jẹ́ pẹ́ kó má wàá dá dó lórí tí nìkan kọ́ ló ń jẹ́ káwọn ọmọ àtàrà ọmọdọ́mọ anábì Ibrahim ó ní rọ́bà náà abúlà náà mí náà sì wá jìnnà wá sọ̀rọ̀ ìyá tìǹà kùrátà yóò ní wàjá náà lè mú tẹ̀kí náà ìmọ̀ ọmọ ó tẹ́wọ́ sọ́lọ́run ni ó ní abúlà náà mí sì wá jìnnà olúwa ìfẹ́ tó dáa tó rọrùn fi sáàárín mi àtàwọn ìyàwó tó bá fún mi hmm. wá sórí ìyá àtìná àtàwọn ọmọ ọmọ mi o hmm. àtàwọn ọmọ tí ń bá ní hmm. kùrátà yúnì jẹ́ káwọn ọmọ máa jẹ́ ọmọ tó máa tutù ojú fún mi àwọn ọmọ olójú kẹ tó jẹ́ pé tóbi bá ti rìn wọn inú wọn máa dùn ọlọ́run bá mi sọ ọmọ orú ẹ̀fẹ́ yìí náà kọ́lọ́n ti fún gbogbo àwọn tó ń gbọ́ wa náà kó ṣe tàwa náà bẹ́ẹ̀ o wà jẹ́nàlì mútẹ́kì náà ìmọ̀ màmá dàdó lórí àwọn nìkan ṣoṣo jẹ́ kó jẹ́ àrọ́mọdọ́mọ àrọ́mọdọ́mọ àrọ́mọdọ́mọ òun ànábì Ibrahim máa ṣe wọ́n lẹ́nu ire